وتعالى lẹ́yìn tí a dá ọpẹ́ fún allah a ṣe salatu fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam almabacuthu rahmatan lilcalamin anabi tí ọlọ́run ọba subhanahu wa ta'ala gbé dìde pé kò jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńláyé kí àsọlátù náà máa lọ rí báwọn ará ilé anabi àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama. lẹ́yìn náà a kíra wa púpọ̀ ní òní yìí a wa ní ọkùnrin wa ní àti ní obìnrin wa àti ọmọdé wa àti àgbàlagbà wa à ń bẹ ọlọ́wọ́n bá fúnra wa subhanahu wa ta'ala pé kó ṣe àlékún dáadáa àti àlékún orí àti àlékún ìdúró déédéé lójú ọ̀nà Islam bí ọ̀rọ̀ mọ́ṣá ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa ọlá alukur'an alkarim. Ìyí <clears throat> tí ó máa jẹ́ àkọlé ọ̀rọ̀ ní òní ó tiẹ̀ ṣe pé àti àárọ̀ ló yẹ kí ìjókòó yìí ti wáyé àmọ́ gẹ́gẹ́ bí àwọn Eh, báwọn lárúbá ti máa ń wí pé al-wajibatu aktharu min al-awqat àwọn gbèsè tí ń bẹ lọ́rùn nínú àwọn responsibilities ó pọ̀ ju àkókò díẹ̀ tọ́lọ̀ ní kí a máa ní lọ. àmúlùwà sì ti parí gbogbo ẹ̀ pé wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin. ọlọ́run lẹ́ẹ̀ ní máa gbèrò nǹkan kan pẹ́ fẹ́ ṣe é ẹ wá máa rí i ṣe إلا أن يشاء الله رب العالمين àbí tí ọlọ́run سبحانه وتعالى تونا ta'ala إن كان شيء شيء pé kí nǹkan náà ṣe ṣe ìdí nìyẹn la fi ń dúpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala pé ó tiẹ̀ sì fún wa láǹfààní náà ohun tí gbogbo àwọn tàhàdìyà ẹ ló gbogbo tí máa ń pariwo mẹ́ ohun tí gbogbo àwọn tàhàdìyà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ti ìsàlámà wa ń bẹ̀ a máa wá sọ̀rọ̀ tèmi náà lọ àkọlé ọ̀rọ̀ wa lénìí ni pé èsì ọ̀rọ̀ fún mudirul markaz ó yẹ kí n wá ju sínú bracket pé ìprọ̀ èsì ọ̀rọ̀ fún mudirul markaz sínú bracket kí wáyé kí ni o ìprọ̀ ó dàbí pé yẹ kí n fi sí ìrìn tọ́pìkì o gbogbo ẹ̀jẹ̀ bá gbé tọ́pìkì o jáde padà ẹ bá ń fi kún báwọn pé èsì ọ̀rọ̀ fún mudirul markaz aywa ìprọ̀ lórí ìsọkúsọ ìwíkúwí ìfẹnujáwáyà ìfẹnujá kí mo gbà bá ìfẹnujáwáyà ìfẹnutútukùtù ìfẹnujá ìfẹnujá kí ló sókù ìfẹnusọsọkúsọ ìfẹnuwíwíkúwí ìfẹnugbàgbàkúgbà tó ṣe kí ni lórí ọ̀rọ̀. lórí tí wọ́n sọ nípa Abu Hurairah radiyallahu ta'ala anhu wa ali sahabati ajma'in akọ́lé wálé ninu. àwọn abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kí wa ní àgbọ́yé ọrọ náà kó fún wa náà sọ gbogbo tí ẹ̀yà àbá fi rí ìbínú dákun gbé síwájú bí sọ yìí àwọn tí ó bá jẹ́ ká rí àánú àti oore rẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala ó ní kí ọlọ́run mọ́ṣá bá wa ṣe nírọ̀rùn ẹ̀rí nǹkan báyìí. ẹnìkan mo rí kọ́mẹ́ǹtì rẹ̀ yìí ẹbí dídí ààrẹ bá jẹ́ dáadáa ó ní get busy man mùdírù wàhálà will kill you soon wàhálà mùdírù náà sálẹ̀ ṣe ń lé wa kí. Hmm, ọlọ́run òsì ní jẹ́ ríbi kíìlì wa bẹ́ẹ̀ bá náà já àpẹjẹ wa kíìlì wa ẹgbẹ̀rún ẹni tí yóò wá tó àṣírí ń ṣe kí ni ǹbẹ̀ torí díẹ̀ làwa gan mọ̀ ní ogun tá à ń sọ yìí aláì làbí amadúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ìjàmbá tí mo sì bírù ṣe fà bú òrera lánàá a gbọ́dọ̀ yọjú ẹ̀ àwọn òmọdú kan ṣe ìjàmbá lọ bẹ́ẹ̀ sì ni kíṣà ádámù tó kú mùdírù ti tú ń bẹ̀ fáwọn onímọ̀ ṣèjàmbá fáwọn èèyàn wọn torí ń bẹ́nu tí a gbéyẹ̀wò lẹ́nu àwọn ìtúbá tí mo dérú túbá lójú ayé Sheikh Adam tíra kan níbẹ̀ lọ́wọ́ mi mo ti ń sọ̀rọ̀ ẹ̀ láti jẹta àmọ́ mo ní ìsìn láìbírì mo ti wá tọ́fíìsì lẹ́nu alhamdulillah àfi ògbà yóò dí tíra wò tó lẹ́wọ̀ yìí ìtìhàmátún wa ìṣàáàt nínú ah, tíra yìí àríkà ń bẹ̀ aṣekínú àwa àríkà ni àríkà ń bẹ̀ pé mòdírù mọ́ríkàjì túbá lórí àwọn ẹ̀ṣẹ̀ kan eh, àwọn ẹ̀ṣẹ̀ ń àbá snap ẹ̀ káwá pé ń ta ṣùgbọ́n ni ó ní tíra yìí ah, fadilatu doctor abdulbasir mashhud ramadan jibril tí wọ́n jẹ́ ahmed markaz salam وذكروا لاغوس نيجيريا وعضو المنتدى العالمي للوسطية ẹni ó ní ìgbà wọnú tíra wọn a rí pé wọ́n gbìyànjú ń bẹ púpọ̀ tó a sì máa ń fẹ́ sọ òkúùkù ó máa dàbí pé wọ́n gbé tíra mi láì láì sọ fún mi láàṣì àbá snap àwọn pages kan àwa gbé e ta àmọ́ mọ̀rọ́fà àkọ́dọ̀ iyá ó lè ó lè ṣe látara bẹ́ẹ̀ pé ẹ gba easy ní. àmọ́ wa ń rọ̀ wọ́n táwọn bá mọ̀ pé gbogbo táwọn kọ́ nu tíra yìí Dr. Abdul Basit àwọn aláǹdájọ ọ̀rọ̀ yìí kọ tí wọ́n bá ti mọ̀ pé gbogbo táwọn kọ́ nu tíra yìí ẹ̀ lè máa ti àwọn lè. tí gbogbo ẹ bá ti jẹ́ pé òdodo bá ní gbogbo ẹ̀ wọ́n bá gbé ta ẹgbẹ́ ẹ̀kọ́ àbá kan bá wa snap ẹ̀ fúnra ara wọn kan wá gbé ta ó mọ̀ sí ẹ̀rẹ̀ tán bá ti snap ẹ̀ kan gbé sórí ó dàbí pé àwọn náà ti ní péjì kan bá kan gbé sórí péjì wọn àwọn ọmọ wa bá wọn snap ẹ̀ káàkiri insha allah àbáwọn bá wọn ṣí ẹ̀rẹ̀ kọ́ àmọ́ bá wọn ṣí ẹ̀rẹ̀ káàkiri ọlọ́mọṣà bá wa ṣe ní rọrùn. ọ̀rọ̀ wa ó pẹ̀ka díẹ̀ lénìí ọ̀rọ̀ Abu Hurairah radiyallahu anhu ó jẹun tó tún bà wá nújẹ́ púpọ̀ lánàá táwọn mòdìrú tún ṣe pẹ̀lú àwọn àwọn tí wọ́n rí ní táwọn lè fi sagbára omi ti tán lẹ́yìn ẹja mòdìrú wọn ará wọn tí wọ́n tó tán ta lè dúró mọ́ oníkálukú náà ti rí i pé ìrìn àjò tí mùdírù ń rìn yìí àwọn ò lè bá wọn rìn bàbá bẹ̀rẹ̀ báyìí wọ́n wá tán náà ìgbéra wípé ìtí ń ṣe bí òjò yóò jẹ́ sí gbogbo ẹni jẹ́ máa dúró bàtà. Dọ́kítọ̀, mo tọ́ ní aha báyìí, ìgbéra wípé ti yàtọ̀ báyìí.

ó náà ìpadàbọ̀ Ìsá ọ̀rọ̀ méjì wá ní mórí tó tóbi jù mẹ́ ọ̀rọ̀ kan bẹ tí ọkùnrin kò sọ àmọ́ ẹ̀ ti jamiu tó yọlódò tiẹ̀ aṣáàdì pé ń náà àmọ́ ó ẹ̀ lárúbáwá ẹ̀ ó mú kan wá láti inú tafsir ibn kathir agbẹ́kọ̀ọ́ láti lè fi bùtírẹ́sì pọ́ìntì rẹ̀ ó sì lọ rí pé tafsiru kan wá abẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ méjèèjì àti tafsiri tó mú wá àti ẹni ó ní tafsir àti pé bó lẹni ní sí jẹ́ agbọ́dọ̀ tó àtìlẹ̀ fún jàmá ìdí ni àwọn èèyàn ó ṣe mọ̀ díta sí ń pariwo pé kí mùdírù ó gbé tíra tán lò bọ́ta àwọn tíra ni ó lè já lè júwe yín fáwọn èèyàn àwọn aláàbí yìí dáfẹ́ bẹnẹfì jìnnà ọ̀dìrà tẹ̀ ń ta àdìrà wò lẹ́ ń kà àdìrà wò ni mélòó lẹ nílé gan ẹ̀ nǹkan ń fọ́n bù tòbẹ́lẹ̀ ẹ bá sì nílé mélòó nínú ẹ̀ lẹ́ ń kà àdìrà àwọn ọdẹ kàn fi dànkẹ́ rú lẹ́ ń kà sàmọ́tẹ̀yìn bá tiẹ̀ tó bẹ́ẹ̀ mọ́ta yìí tí mo sọ yìí o ìbẹ́ nu tíra báyìí èyí tí mo wí yìí o ìbẹ́ nu tíra báyìí eléyìí tí mo ẹ̀hán ẹ̀kúrọ́ ní wọ́n sọ pé lẹ́rìí mi ń bẹ ní ọ̀run àbí ń bẹ ní ìṣògbó ń bẹ ní kíríkà ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí tíra tí mo kà lé tí nǹkan báyìí àwọn yóò sì lọ rí ìwòsí rọ́lẹ̀ pa àbúrò tó ṣùgbọ́n nìsí ìgbà tí eléyìí ti wá sọ tó sọ tí mùdírù ti ṣe tàálíkì mo ní àti parí iṣẹ́ ń bí náà iṣẹ́ ta wá parí bẹ́ẹ̀ á wà tù ṣe pé ògbọ́n kàn mọ́ pa àti ṣiṣẹ́ níbẹ̀ lóòótọ́ nìkì pa ẹni tí ẹni tí wọ́n ń insha allah ta'ala ní ìjókòó wa ní èní àyè ń jẹ́ inú tá a fẹ́ yanjú a sì tún bẹ́ bọ́rọ̀ débi ọ̀rọ̀ abu huraira radiyallahu ta'ala an radiyallahu ta'ala an radiyallahu ta'ala an as-sahabiyul jalil èyí tó yẹ pé tí mùdírù bá ti lorun tán lò ní gbèsè ayé wọn sẹ́yìn kan tún wá lo ọjọ́ orí ṣéèkà ádámù kan ṣe kí ni kan tún lò sí kan tún wá lo gbogbo ọjọ́ orí tí wọ́n láwọ́ àmàrà umra nọ́ọ̀sì kán lórú sẹ̀mítà nọbì náà ẹgbẹ́ sẹ̀mítà náà ọdún mélòó ni nine hundred and fifty years kí mùdírù kí ẹ̀ wàláhì làdìm fún alẹ́ bá àbúrò rẹ̀ yọ fún alẹ́ ṣe kí ni. ẹ lè bá àbúrò rẹ̀ kọ́ o ẹsẹ̀ bàtà àbúrò rẹ̀ wà àlùbáríkà tí bá ẹ lè ní ẹ ẹ̀jọ̀ tábùrò rẹ̀ ń gbà láyé ẹ̀yin ò lè dárú àdámọ̀ gbogbo àdámọ̀ lọ́wọ́ àyátà wúdẹ́ ń gbà lójúmọ́ yìí 1000 lè tó one thousand tábà ní àṣì kan sọ fún yín àbí àdámọ̀ lọ́wọ́ òfin ó káwọn náà ti kọ́ àfihàn òun lọ́wọ́ wọ́n ti kọ́ so gbogbo tó ń wí fún o but lójúmọ́ radiyallahu ta'ala anhu tábù rírọ́ nìkan gbà ọlọ́run mọ iye tó jẹ́ ti máa ń sọ ọ̀rọ̀ yín dà ti ń sọ rí mọ́ bẹ́yìn bá sọrí má kí ló ṣàgbákò ẹ̀yìn náà ni bá pàtà bá yìí sọrí mẹ́yìn ta ló dáná ẹ̀yìn ni mùdírù ẹ̀yìn ni ni o ni ṣe wá ń lọ rí mọ́jú ni ìsorí má pàtà orí yóò fàyà kórí yóò bà lè fọ yẹn tó ráwà fẹ́ràn yín yóò bá yín sọ báyìí àmọ́ bẹ́ẹ̀ bálẹ̀ ní jáwọ́ ń bẹ̀ pàdé náà rí orí yóò o nítorí pé tẹ́ ń larí mọ́ yìí tó mọ́ ń fọ́ ni mi

bí prof kò ní ìdíkí ń pe admin ń lọ rí ẹ̀ dìtẹ̀ fún ara mi yà ní kí mo pé di prof ó yẹ káwọn èèyàn ọmọ ìwò pé èé ṣe tí mo wá fún wọn ní kódà ẹlòmí ò ní a tá lè mí tí ń fún mùdírù ní prof mo fún wọn nù wọn tó bá bínú lọ sí kí ni tó bínú torí gbà tí wọ́n fẹ́ máa bínú pé mo fún mùdírù ń prọ́fù nísìn ariwo prọ́fù sí ni mùdírù ń pa káàkiri àwọn sì rí pé kí n gun mùdírù lórí ọ̀rọ̀ títí pẹ̀fẹ́sọ alárónù bóyá tá a bá jẹ́ kí àwọn náà ní di prof bóyá kí ni o ṣe àwọn pé ẹni tó rẹ̀ ìdájẹ́ tí wà dárúkọ alárónù nísìn di prof ẹ àwọn prof ń kọ́ ẹ bá wọn láta aláró di prof àwọn náà ṣe àwa ah, yìí di prof sàlámù alẹ́ bóyá rú nǹkan ìnìyàn aláró ti ṣe lójú gbogbo wọn tọ́ọ̀ bá dákọ̀ mòdìrò láti èmi tọ́ọ̀ bá jẹ́ sàbòjúbẹ̀ ní ara rẹ̀ bóò láti mọ̀ pé wọn mòdìrò markaz the prof mòdìrò àwọn professor wa ni àwọn kí la pè wọn o àwọn professor tiwa ní ẹni òfin òkun tí wọ́n lọ sọ yìí àwọn professor wa ni ìwọ tọ́ọ̀ pè wọn professor ọ̀ ń ṣe ra rẹ̀ sọrí èmi ti sọ wọn ló kọ yìí náà ọlọ́wọ́n sì jọ mọ́rí èyí ṣe kí ni o ẹ̀sìn táwọn bá sọ olórúkọ mọ́ ń gbowó rẹ̀ èyí sọ olórúkọ lọ́fẹ̀ẹ́ tó lọ́fẹ̀ẹ́ làwọn fọ́n ń ṣe àkíkọ̀ ìdí tó wá jẹ́ ń fi prọ́ọ̀fù kún tí mo ṣe sọ pé mudiru markaz dimata di prọ́ọ̀fù ò ní pé ṣé bá tún wùjọ kó o tàná ọ̀rọ̀ alárúná tó ti bẹ̀rẹ̀ ṣé bá àwọn ọkọ̀ báyìí sọ lọ ẹ̀wọ̀n fún ẹ pòfẹ́sọ̀ àwọn òwò náà fún ẹ ní pòfẹ́sọ̀ ẹ̀yà àmàníkan tú díẹ̀ àmàníkan yẹ̀ díẹ̀ àmàníkan fọ̀ díẹ̀ ah, kí ló dé tó ṣe pé ó ṣàgbà pòfẹ́sọ̀ yìí ni ọ̀ràn tọ́ ẹni ò sì má bí mo ti lè bá dr láró mo lè convince wọn pé pé arẹ́rẹ́ lè bá a change orúkọ wọn kó nu certificate wọn ká gbé fún sọ́ngbà yìí ti lè bá pọ̀fẹ́sọ̀ láró sọ èmi ṣáà lè sọ kùdìmù pọ̀fẹ́sọ̀ fún ara mi ìwọ́n tó bá ní tó sọ wọ́n pòfẹ́sọ̀ ń ṣera rẹ̀ nu èmi sọ wọ́n bẹ́ẹ̀ èyí ti ṣe kí ni o èyí sọ́ra mi bẹ́ẹ̀ so ẹja máa pè wọ́n bẹ́ẹ̀ kí lè já wọ́n lè jẹ́ agbádùn ẹjẹ́ a máa pè wọ́n bẹ́ẹ̀ káàbù rírà lè ṣe kínú tó lè níṣìí ẹjẹ́ a máa pè wọ́n bẹ́ẹ̀ kí mọ̀ áwùyá bí ṣùgbọ́n tó lè ṣe kínú a ní ẹmọ̀ nípa amúkìrùn ẹmọ̀ nǹkan ẹnu wọn rẹ̀ àwọn tó yẹ kó máa ṣe ìwà ń bẹ̀. so kí ọlọ́mọṣá ṣàánú wa ọlọ́mọ ọlọ́mọ kò ti ṣàlékún dáadáa fún wa èyí nǹkan kọ́kọ́ jọ́rọ̀ àkọ́kọ́ akọ̀bí yóò ṣe tẹ̀míìd tẹ̀míìd méjì mo mo jẹ́ káwọn èèyàn mọ̀ pé látẹ̀ láti mọ̀ tòun ọbẹ̀ kan lè bàa jẹ́ ni àpọ́nlé àti kí ni o ṣe àgbé àwọn èèyàn kan bẹ̀ wọn wulẹ̀ kàwé wà ní dọ́kítọ́rì ìdìbà àwọn èèyàn sì padà ń fi kókọ pé kí ni o dọ́kítọ̀ fúlà àyíkẹ́ sọ ẹ̀ẹ́dẹ́ yẹn bá ṣe ṣe di dọ́kítọ̀ ẹjẹ́ wa náà ó bẹ̀rẹ̀ ti di prọ́ọ̀bù látọ̀dọ̀ wa náà àdúgbò ni a lè níṣìn náà ìyún ìdáná àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì tí mo tún wá fẹ́ fi ṣe tẹ̀mù yìí tó fẹ́ jẹ́ ó ní pé àwọn jàmá àwọn ọmọ ìyá wa nínú àwọn àdàbíyà akí wọn o aṣèkí akí wọn ọlọ́run bá aṣọ wọn lẹ́sìn olóore akí àwọn àdàbíyà púpọ̀ a sì lọ́wọ́ bá subhanahu wa ta'ala a bẹ lọ́wọ́ bá lana wa lahum mazida tawfiq wa sadad àtàwọn àti wọn kọ́lọ́ ń túbọ̀ mọ mẹ́sẹ̀ wa dúó tó mẹ́sẹ̀ tí wọn náà dúó sí jù báyìí lọ kó sì mẹ́sẹ̀ tiwa náà dúró sí jù báyìí lọ àwọn àdàbíyà wọ́n jọ mí lójú o wọ́n ṣe kí ni àjọ wa lójú púpọ̀ lánàá wọ́n jáde tányányán lórí ọ̀rọ̀ Jésù padà wọ̀ àwọn ń tàwọn ohun táwọn sì bá lọ́wọ́ bàbá tàwọn bàbá alájẹ́ àgbà ọlọ́mọta bá kẹ́ wọn ọlọ́mọta bá gẹ̀ wọn ọlọ́mọta bá sàbórí ìfún wọn àwọn ibi táwọn náà kù sí ọlọ́ba amójúkò fún wọn torí kò sẹ́ni ó ṣe kínú kò sẹ́ni ó pé kò sẹ́ni tí ó rì òṣèni tí ó rìn tí orí òrí ṣe kínú yóò ní mí wọ́n tún wá ní kò sì sẹ́ni tá a fọwọ́ ba ìdí rẹ̀ tá a ní bá tá a ní bá mi ìdí nìyẹn àwa kí wọn púpọ̀ a sì bẹ́ bá subhanahu wa ta'ala fún àwọn ọmọ ìyá wa nínú àwọn àdàbíyà pé àlékún dáadáa àlékún oore kọ́lọ́mọ́sà bá wa ṣe fún wọn àlékún dáadáa àlékún oore kọ́lọ́mọ́sà bá wa ṣe fún wọn kó sì bá wa tún mọ́ àwọn náà dúró dáadáa jù báyìí lọ lórí lójú ọ̀nà tawhid wa sunna àti lórí masáìlò lẹ́kẹ̀kọ́ nítorí pé ibi tó yẹ kéèyàn ò dúró sí oná àná ṣe kíni oná àná dúró sí torí ó sì wù wá kí àwọn tó bá fẹ́ pèsè sójú ọ̀nà ẹ̀sìn ó dúró nù torí pé bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ni a dúró níbẹ̀ lànàgbà Muhammad ni a dúró níbẹ̀ làwọn àfáà ti ń bẹ láti kíni látọjọ́ wá ká tó máa gbọ́rọ̀ dandan ní tí ò ti ju bí ọgọ́rùn-ún mélòó lọ yìí ẹ gbọ́ ẹ ọlọ́run mọ́ṣáṣá ni wà kó wá fún wa ní àgbọ́yé rẹ̀ ẹnìkan kan kíní kan bẹ́ẹ̀ wọ́n ní prof olódo èmi ò fọlódo fún tèmi wọ́n ni wọ́n mọ olódo jù àbí àní pé mudirul markaz di prof ẹtí wọn ọjà kó wà ní definite àbí mudirul markaz di prof prof ti máa bá ń pẹ́rù tó bó ti jẹ́nu ọlọ́mọ sábà àṣàlékù dáadáa fún un pàtó àṣàrà bàbá alájẹ àgbà àṣàrà fún aláṣẹ kádàmù náà torí pé lórí ọ̀rọ̀ jésù parabọ̀ ìfọ́n sọ dáadáa inú tíra wàlà àkìdà àwọn náà sọ pé jésù ṣe kí nu òwò yẹ pé mùdírù ti dìklẹ́ àwọn ní yahudi ẹ ìtọ̀rí kọtìnúgbẹ́rì mùbàṣírọ̀ tó bá jẹ́ pé àwọn àwọn tó bá ń sọ pé jésù ń padà bọ̀ wọ́n fẹ́ gbé lànà yahudi wọlé ni a jẹ́ pé àdéṣe karamọ̀ ti ń fi lànà yahudi kọ́ wa nílẹ̀ ọjọ́ ti pẹ́ àwọn mùdírù náà wá dé pé ah ìjì bàbá mi dálẹ̀ ìlú gbọ́dọ̀ sí kínú àwọn akọ́nìmọ̀ àwọn túnṣe tó náà akọ́nà àwọn kọ́ gbé wọ̀lú ṣé karamọ̀ tó wọ́n kọ́ gbé wọ̀lú mùdírù mọ́ríkàtì wá fẹ́ aláwọn fẹ́ hápò lọ́pọ̀lọ́ àwọn ọmọ aláró náà bá wíwá pé gbogbo ń tọ́ kó sóyè àwọn ọmọ tó ń kọ́ ní yunifásitì àwa fẹ́ ha ni alárúkọ ní kọ̀kọ́ kọ́ yẹn níwẹ̀ alárúkọ kọ́kọ́ yẹn ṣe kàdà tó a jẹ́ pé ìlànà yẹ̀wúdí tí ṣe kàdà mú gbé wọlé yorùbá ó ní mùdírù mọ́ríkàtì kí ni báyìí àwọn àhà di mọ́ádá di prof ó prof bá wa ha dànù báyìí ọlọ́run sábà wa ṣàánú ó ṣàlékún dáadáa àti àlékún àgbọ́yé náà ọ̀rọ̀ mi lénìí òun náà ni nípa ọ̀rọ̀ ìpadàbọ̀ Jésù mo fẹ́ gbé láti rẹ̀ ọ̀rọ̀ tá a dá pé yìí ọ̀rọ̀ ìpadàbọ̀ Jésù ibẹ̀ láti gbé ìdí tá a sì ṣe gbé láti bẹ̀ ó ní pé ọkùnrin kan lánàá lórí àgámbẹ̀ nínú àwọn tán jọ wà lórí ìjòkó tí mùdí olóhùn rí nǹkan adáláwọn rí nǹkan àfẹ̀yìntì òun ni mo rí tó gbọ́rọ̀ níwá ó sì kó tiẹ̀ ó jẹ́ kó sọ kíní kan pé òun àti àwọn tó ń wí lámùkòkò àwọn jọ wà papọ̀ àwọn ò mọ lámùkòkò àwọn òde kíni àmọ́ rí tó bá mọ àwọn èèyàn kọ̀ọ̀kan as an individual ẹ̀kọ́ àmọ́kọ́ níwà tí wọ́n ìwà àtàwọn ta ní dákọ̀ wọn kí wọ́n ṣe pé ìwọ̀n ń pa káàkiri tẹ́bà àbúlé bá rí sympathy àwọn èèyàn àmọ́lágbára ọ̀dọ̀ ọ̀lọ́ irọ́ yóò mọ̀ àwọn ò mọ̀ rí lámùkòkò àwọn ará àmùkòkò náà ìdégín wọn ò mọ̀ rí wọ́n bá kí lọ́rọ̀ ta ń mọ̀ àwa náà láwọn ẹ̀tọ́ kí ń bẹ láwọn tó jẹ́ bọ̀dá fún apáapà tó a sì láwọn ọ̀rẹ́ ń bẹ aláwọn júnior ń bẹ aláwọn àbúrò ń bẹ aníyàn ń bẹ tó ìwọ náà lè ké ń bẹ so gbọ́ ọkọ̀ wá ní pé nwa náà ìwà àtàwọn kan lẹ́jọ́ ń wà lámùkòkò kí ẹjọ́ ìwọ náà wà lómọ́tò wọn tẹ́lẹ̀ ọ̀yẹ́ sọ bí tó bá ń lọ pé ìjà ń wá kẹ́yìn náà dáa lé ní lọ́dọ̀ wa wá kó ti <clears throat> kan lánàá tí ọ̀rọ̀ kan sì ń ó sì kó ti tẹfsíìrù ni. tẹfsíìrù tó wá kó ó ní inú mùdírù wa dùn títí ló jẹ́ kí inú wọn dùn ni pé irú ọ̀rọ̀ bá ní wọn tí mùdírù ò bá pàdé rí mùdírù ò ṣe kínú mùdírù ò bá pàdé rí tàìgbà pàdé rí tó wá dárúkọ tó ní tẹ̀síìrù mọ̀rọ́ bí pé ah ṣé máa wo jàǹbá káàkọ́ tù di wọ́n bẹ̀rù èyí tó gbé tíra wá òun ò mẹ́ni ó ní tíra torí pípa tó ń fẹ́ sọ̀rọ̀ ó ní èdí láwọn àfa inú àwọn àbó òṣèré àná ni ó ti pé inú àwọn àfa lùsùn náà tán pariwo ìparapọ̀ jésù ó bá ní inú àwọn àfa yìí náà ni mo dìlọ mọ̀rọ́gì lọ́n dárúkọ mùsọ́bà mọ̀rọ́gì ó yẹ kí mùsọ́bà náà kọ́ ló kọ rẹ̀ kí mo dìbò náà lọ́dọ̀ bá ìdáadáa kàn yóò ṣàṣàìmẹ́ǹtì fún wọn kọ́lọ̀ rẹ̀ tún kì í ṣe mùsọ́fà àlùmọ̀rọ́gì ó ní mùdíwá ìdí kọ́mẹ́ntì pé ah, Sheikhul Azhari ni àwọn ah, ló ní tafsiru ah, àwọn òsì ẹ̀mọ̀ pé ó sọ ọ̀ṣẹun olùmùdí ló rí àwọn ẹ̀mọ̀ pé mùdírùgùn mọ̀rọ̀ tẹ́lẹ̀ òun ló bá wọn tú ọ̀rọ̀ nì jáde ó wá bá wọn tú jáde tán inú tí wọn náà wá dùn ara wọn náà wá ṣe kínú ara wọn wá yá pé yes àwọn ti jírí kínú àwọn ti rẹ́rì fẹ́ẹ̀sì náà àkíkọ̀ ni pé wọ́n rẹ́rì máa dúró ayé àná máa alhamdulillah alhamdulillah alhamdulillah tọ́ ìgbà mùdírù wá rí kéwòn nìké lọ́dọ̀ ọkùnrin lánàá tí wọ́n ké ọ̀rọ̀ títẹ̀ sírù àlùmọ̀rọ́gí inú wọn wá dùn àwọn ààrẹ rẹ̀ pé àmọ̀rọ́gí mọ̀rọ́gí lẹ̀ yóò mọ̀ wá tẹ̀ sírù rẹ̀ lẹ́mọ̀ á bí a sọ̀rọ̀ yín àyín ẹ̀yìn jẹ́jẹ̀ wá ìwọ tí wọ́n gbé wá ìwọ rò pọ̀jù láàfà àkántọ́ lè fi ṣe ìzáàmù wa wá nítorí wọ́n fẹ́ ṣe lè ní òwà ṣe fún ọ lẹ́yìn. tí ẹgbẹ́ mi ti máa ń sọ fún wọn pé ibi tó rò pa àwọn ẹ̀jẹ̀ ìṣiṣẹ́ lọ àwa ṣe kínú àti iṣẹ́ nígbà tí wàá kọjá rẹ̀ ìkànnì ẹ̀ ló tú jáde. tẹ̀síìrù mọ̀rọ́gì ìyàwó àwọn oníròrí tó wá jọ mọ́rú wọn táwọn gánjọ́ ta àwọn tẹ́yìn pè lálùsùn náà àwọn tẹ́yìn tó láwọn sọ̀làbí yún tó ń jọ́ ta fáwọn Albani Usemin Ibn Bazi Muhammad abdulwahab tó ẹ pọ́ ta granada jẹ́ àwọn ganan kọ́kọ́ kò bu ẹni tí mọ̀rọ́gí kékeré ní kíkẹ́ òun gẹ́gẹ́ ọ̀rọ̀ rẹ̀ náà àwọn kébù lánàá mo rí pé wọ́n ń kàrámọ́ rẹ̀ bọ́ pé kébì jẹ́ ìjì wà rí yé ìjẹ́ ìjẹ́ ìrìnjẹ́ ó ní ìwọ gbé wá ìwọ ọmọ tó gbé wá ẹni ọgbé wá bá àwọn náà mọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ sì ń jà sọ́rọ̀ Jésù àwọn ẹni tó ẹjẹ́ tí mọ̀ ọ̀rọ̀ wọn rí ajẹ́ ìjẹ́ tí ìjẹ́ lọ jìnà aṣojú yóò tiẹ̀ tó nǹkan lórí tẹ́lẹ̀ ń ṣe gan because fọ́ọ̀sì tí wọ́n ń ṣe yìí èyí tí wọ́n ń sọ yìí

òun wá pé dáadáa òun pé dìrìíyà di prof ń pé dàrìíyà prof ń pé dàrìíyà eléyìí pé dìrìíyà ọ̀rọ̀ wá dàrú mo ti gbọ́dọ̀ ọmọ dàrú ti dá wàhálà rẹ̀ ju wọn lọ́rùn lánàá nígbà tẹ bá ti níbi dírùn ló ti wá tó ní nígbà ilé ìjọba ń jẹ́ dàrìíyà tó yìí ń dàrú máa ni pẹ́wọ̀n tí ìwà gbọ́ ọyìn pé dàrìíyà àbáàtọ́ bá wọn ìbàdà sọ ìgbé yìí wọ́n tún wá pìtàn dàrìíyà ọ̀tọ̀ ní tóun mudiru wa di ke awon be ìsádọ́ òyìn ti mọ̀ pé rọ́tù ti ole pọ̀rọ̀ ní òlé lọ o mudiru òkú wa be wá ha ìsádọ́ hà àwọn kan wọ́n gba pe bi o festival tẹ́gbẹ́ bá nàbì wa ti wá mùdírù bẹ́ ni wọ́n fẹ́ káṣìírí òtún ni o pé wa takora wa bora o níta ń jawlatul batil sa'a wa jawlatul haqqi ilá kìyàmìsà gbogbo agbára arọ́ gbogbo tí irọ́ bí máa ń lògbà wákàtí kan ìjẹ́jú kan náà òdodo ní máa ń lògbà lọ láíláì ìtọ́bẹ̀ sáfú wọ́n padà wá kóòsì wọ́n padà ṣe kínú wọ́n padà ṣe kínú bá ń gbé bọ́ọ̀nù wà wá èyí tí wọ́n wá ń sáfú wọ́n padà wá ṣe kínú wọ́n padà wá kóòsì wọ́n láwọn sáà ibẹ̀ náà wá kóòsì ó ní pẹ́tọ̀ ẹ̀ẹ́dẹ́ ìbádọ́hà ni ẹ̀yin méjì lẹ́wà ìbádọ́hà báyìí tó nígbà tí wọ́n bá nídà rẹ̀ ẹ̀yìn tí wọ́n túbọ̀ di tú tí ìrò ìwọ́ di ẹgbọ́ tún wọ́n di tú tiẹ̀ tí the prof táwọn tú sí dírírù ewó mi àbí wà ní sọ̀híyà ẹ bá wa àwọn rìjálù méjèèjì gbà èyí tó lóhun kí ó lọ́dọ̀ àwọn àlùjẹ̀nú tí ó sì lóhun kí ó lọ́dọ̀ sí adámọ̀ kò wá túta láti rí bàbí mọ́tò ó ní ṣéka adámọ̀ kó òun lóhun kíríkéwù mọ̀nàmọ́n wàyákìlọ̀ ẹ̀jẹ̀mọ́ ìtumọ̀ mọ̀nàmọ́n ó ní kí wọ́n kó òun lójú oorun ṣéka adámọ̀ ń wá kó òun ní kéwù lójú oorun wàyàkìzọ́tẹ̀lì wọ́n sì ń kó òun lójú ayé kèé sì ìsọmọ kéwù sí direct jìrìjìsù ló kọ́ òun dàìrẹ́tì tọ́ kéwà dábọ̀ wá wá ń kọ́ lójú ayé ádùn pé òkú ṣé adámọ̀ ń dá ààyè wá bá láti lè kírun láti kọ́ ń kéwù tọ́ ó sì ń rí ṣé adámọ̀ lójú àlá tí wọ́n wá ń kọ́ ní kéwù ọ̀rẹ́ yóò di ẹ̀sẹ̀ mi lẹ́rin náà ìdí tó yẹ pa mí lẹ́rin ni pé ẹ mọ̀ ní ìròyìn tí ò dalẹ̀ bí ìròyìn ṣé kádámọ̀ bá òun fóònù ṣé adámọ̀ wá sí wá fi mùdírù mọ́ríkà sí kalẹ̀ wọ́n fi ṣe ń sàwọ́ bá ní kalẹ̀ wọ́n fi gbogbo àwọn ọmọ wọn kalẹ̀ wọ́n máa wá bá wọlé pẹ́ ọlọ́mọdé ní bàbá tí ò dá o bàbá tó bá da ká ní ìbọn lójó kan tó jẹ́ orí ọmọ rẹ̀ ni àwọn ọmọ ọ̀sán níwọ̀n ọ̀gbọ́n wa kọ́ sọgbọ́n ní ìdìbò nínú tí ìtàbẹ̀rẹ̀ àti jàmọ́dà kí adámọ̀ ó ti wá kọ́ wọn lójú oorun pé bọ́ọ̀bù abọ́ta ń tọ́ wí rèé ìwọ́ wá ní ìwọ níṣẹ́ adámọ̀ wọn ń kọ́ lójú oorun àti lójú ayé ó sì lè ṣe tààrí lójú ayé pé ah, òun ti mí ìtìwọ́n nínú mi amọ́tójú oorun ah, ah, ìròyìn tí ó rárẹ́ tí ló ṣe kọ́dá mọ́ wọ́n irú kílèmù yẹn ẹni tó yẹ kó kílèmù ẹ̀rí dánijọba ti prọ́pù ní prọ́pù ló yẹ kẹ́ kílèmù ẹ̀ ẹyẹ pọ́fẹ́sọ́ aláró prọ́pù táwọn jẹ́ sọ ló gọlé ní prọ́pù ló yẹ kẹ́ kílèmù ẹ̀ fúláwọn náà ń bẹ lórí àga bàbá àmọ́tọ̀ eh, àti nílẹ̀ Yorùbá láwà ilẹ̀ Yorùbá sì gbolè ó gbà sí ó ilẹ̀ yorùbá ó sì fàyè gba ó fàyè gba irọ́ níbi tó bá lè parọ́ dé ni ọmọ pa lọ nílẹ̀ yorùbá yìí. sọ èyí ò náà kọ́kọ́ máa jẹ́ táwọn èsì ọ̀rọ̀ kan táwọn ẹ̀rọ míì torí gbogbo tó jáde lánàá ìtọ́lọ̀ bá ti láti rántí báyìí láti mọ̀ kí wọnú ọ̀rọ̀ ni. ìwà padà sórí ọ̀rọ̀ yìí tí mo dínú pé ní mùsùlùmí àlùmọ̀rọ́ bí tó ṣe kù láti àríjọ́ náà lóòótọ́ ni. wọ́n gbé ọ̀rọ̀ ìjẹ́ padà bọ̀ àbí ò padà wá wọ́n gbé wá bá àgbọ̀nrán rí onítẹ̀fìrù nì kẹ́lẹ̀ mọ́ bí ké tí mùdíhù jẹ́ ṣe mọ́ yẹn tó sọ̀rọ̀ rẹ̀ nú mi wá tún pé yẹ́s aláàmọ́ bí tẹ́ ti ń bọ̀ sẹ́ a sì láà débẹ̀ àwọn nǹkan ni wọ́n ń tú àṣírí ọ̀rọ̀ àtàwọn tíra tí mùdíhù ń darúkọ nípa àbúrò ríró ó ti ń júwe bí tẹ́ ń bọ̀ gbogbo bẹ̀ làwọn sì níbi jẹ́dé kíra fẹ́ dáyà yìí báwo bẹ́ẹ̀ o ó yẹ kí n ti mú ká tó bẹ̀rẹ̀ ta ẹ̀yìn eh, bẹ́ẹ̀ sókọ rẹ̀ ni ọ̀nìṣẹ́ ní tẹ́kì yẹn a padà wọ insha Allah a wà mú tíra níwá so àwọn irú tíra yìí tẹ́ ń kà àwọn àmọ́ a wọn lọ́wọ́ ń lọ àmọ́ wọn ti ń sọ kí wọ́n rí àlùmọ́rọ́jì yìí ìjọ wọn wá béèrè ọ̀rọ̀ Jésù padà bọ̀ lọ́wọ́ rẹ̀ ó ṣé wàá rí bàbúrú ṣàtútù yìí ní mísírọ̀ níjọ́ náà lọ́hùn irú èèyàn tó jẹ́ òun lẹni tó dàbí irú tí mùdírù jẹ́ kó mọ̀jú kó máa wá ṣùzùn àwọn ọ̀rọ̀ tẹ́nìkan ò sọ rí àwọn ìdájọ́ tẹ́nìkan ò ṣe rí àwọn fatuwa tẹ́nìkan ò láyà rẹ̀ rí irú tí mọ́ ṣe nù àwọn tó ti rílẹ̀ tí gbogbo àlìhùmọ̀ ti gbọ́ òwò sí ìrọ́ ni intel àlìhùmọ̀ dúró lórí èmi tako yóò sì tako gbé àwọn tíṣàlù tútù máa ń ṣe nù so àwọn iṣẹ́ yìí tíṣàlù tútù wá ṣe àwọn kan náà wá wọ́n fọ́ọ̀lù fúrú ẹ̀ nínú àwọn tó fọ́ọ̀lù fúrú rẹ̀ òun náà ni mọ̀rọ́gì tó lè tafsiru tán kà so ṣẹ́wárí àfáà kan wá ń bẹ à ń pè yíò ní alikausari alikausari yìí ẹ̀rí pé ìmọ̀ọ́mọ̀ dákọ̀ ẹ̀ láti jọ lórí ọ̀rọ̀ Jésù parabọ̀ ìtorí irú ibi tá a dúró dè náà rèé

tọ́lọ́mọ̀ pé búbá ilé jù lọ bẹ́ẹ̀ tó nínú àwọn àfá àti wa ní àwọ́wà tó àti rẹ̀ já ṣe kù láàárín àrìn láti mọ̀ sọ̀rọ̀ dáǹsọ̀ yìí náà wọ́n ní tìmùdírù tí wọ́n ti ya gbá lọ́wọ́ ẹ̀ bọ́n ti gbá lọ́wọ́ rẹ̀ tó sọ̀rọ̀ ń parẹ́ káàrùn ti ẹ̀yìn náà mẹ́rin dáadáa a pé ẹ̀ ń katira rẹ̀ ẹni yìí sì rẹ̀ ṣàlùtútù ọbẹ̀ mahmudu shaltutu tún ya alágbàkọ̀ ju òun lọ ló wà pé kóun gbé fún sheikh mahmud shaltut shaltutu lòun wá ṣe lòun ní júríà lòun wá fi wá ṣe fatuwa lórí ẹ̀ ó wá ṣe fatuwa yẹn tán ó wá lọ ṣe násìrù rẹ̀ nínú mọ̀jálà kan tán pè ní àrùsálà ló lọ ṣe násìrù rẹ̀ sí lẹ́yìn náà ó padà tún wá fi ọ̀rọ̀ yẹn sínú tírà rẹ̀ kan tó pè ní alfatawa tíra alifatawa mahmudu shantutu yìí gbogbo tó wà nínú islam pátá ó bẹ́ẹ̀ máa sí ìjọ bẹ́ẹ̀ takò láwọn musallamat àti àwọn asawabit àwọn ọ̀rọ̀ tó ti jòkó tẹ́nìkan kò takò rí ológun ti takò àwọn iṣẹ́ tí shantutu ṣe nù ó ní àwọn mùdírù àti irú wọn báyìí àwọn tó já wọn ọ̀gá wọn diṣẹ́ inú mùdírù tí wọ́n á dákọ tíra ẹnìkan ìdí sọ̀rọ̀ ń pa àmẹ́sì lórí tíra ó ti pẹ́ tí mo ti nà sáwọn èèyàn nípa àríṣùnà ọ̀dà tàti ní káwọn èèyàn ó lọ rẹ̀ wá ó ní ká lukú ó sì gbìyànjú ẹ̀ ó dà wípé iṣẹ́ tí kọ́ báyìí ó gà bá dènà nínú ọwọ́ ṣọ́ọ̀rọ̀ ok ṣẹ́jú ẹ̀rọ náà so you go the found in Quran ọ̀rìn mẹ́wọ̀n ẹwà jáde ẹ̀mọ́ so àwọn tíra táwọn àlùfáà àti tèsílé lórí lákọjọ́ tó ti tẹ́ ó ní mùdí ìṣẹ̀wà lọ rẹ̀ ń kó jáde wọ́n ṣẹ̀wà lọ rẹ̀ ń wá wá tó dájú mọ̀ pé àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tí ó kàn yí wọn tó bóyá tuntun ni ó lẹ́jú mọ̀ pé mùdí ò máa ṣe fáàrí ẹ tíra kan bẹ lọ́wọ́ mi ẹ lè ní láíláí àní tíra mi a ti wá mọ̀ a ti ní a ti kà èyí tó tún wá ń fèsì lórí rẹ̀ a ti wá níyùn náà a ti kà á tó dájú mọ̀ pé ọ̀nà ọ̀nà àwọn àtiyín jì síra wọn irú àwa yìí làwọn sọ yìí o ẹ̀dàkùn kí láàmú wa sọ tó bá kan àwọn àgbààgbà nínú àwọn àfáàsùn náà kí láàmú wa sọ tó bá kan ogoro àwọn àwọn tó jẹ́ pé àwọn dòktór dòktór nínú àwọn àfáàsùn náà kí láàmú wa sọ nínú ọdún pé àwọn parafisa nínú àwọn pòfẹ́sọ̀ pòfẹ́sọ̀ nínú àwọn àfáàsùn náà kí láàmú wa sọ ń pariwo nígbà tí àwa yìí táwa bá ti sọ báyìí ṣe pé àwọn tí mùdírù jẹ́jẹ́ ń sọ yìí àwa ti rí yìí àtúwárí èsì ọ̀rọ̀ lórí ẹ̀ èyí tí mùdírù pẹ̀lú mùsọ́bà alìmọ̀rọ́gí tó ń lọ rèé béèrè lọ́dọ̀ mahmud shaltut lórí ọ̀rọ̀ jésù parabọ̀ tí è pé fatuwa tí mahmud shaltut fún lòun náà gbé jáde àwọn alfa táwọn gan òun wá gba ti muhammad bin abdul wahab tá mùdírù tako tí wọ́n gba ti albani tí wọ́n gba ti usemi tí ó kódà wọ́n máa ń bú albani bí mùdírù tí ń bú albani ni láwọn táwọn wí àwọn yíò gangan náà wá kọtíra ó ní mo ṣe ní ìdákọ ẹ̀ látijọ́ yìí ìyẹn ní nǹkan tí Muhammad al-Kawthar rí tóun wakọ ó náà pè ní nazratun abira fi maza'ir man yunkiru nuzula Isa alayhi salam qabla al-akhirah nazratun abira fi maza'ir man yunkiru nuzula Isa alayhi salam qabla al-akhirah nínú tíra yìí gbogbo tí Mahmud Shaltut tó lóun kó jọ pátá ó ṣe tẹ̀kùn ní gbogbo ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan àwọn ẹni tí almọ̀rọ́gí tí mùdírù dẹ̀sẹ̀ṣẹ̀ ń gbára lé òun ni àwọn tásímà múrù shaltut làwọn ara wọn jẹ́ fún lẹ́sì àmáwọn yìí wọn ò ní ròrí tẹ̀jìrì nígbà wọlé ìgbé káàkiri torí ẹni tí mùdírù gbé wá iṣẹ́ àwa ti màwọn tó ní àwọn àwọn náà ń pè ní àwọn almujadidunatu ìwọ́n tó bá ti kẹ́ ọkàn tí ń ẹ̀ mujadiduna tu yuna pe na jamu al mukhannas salim <laughs> jamu wa ko atabonu kila tí mo ní amare muwari yari difa'un an sunna difa'un an sunna tírà yìí ó ti fèsì lórí àwọn tírà tí mudiru ṣe ń sọ pé àwọn èèyàn ní lọ́wọ́ gbogbo yibo le ti deri àwọn làwọn ní lọ́wọ́ ṣe rí báyìí tírà ní kí ń bẹ èsì lórí etun wa rèé èsì lórí ẹ̀rẹ́ kí láti ń gbẹ lórí nẹ́ẹ̀tì gba ẹ̀rẹ́ dídá lóòdù kí lẹ̀tẹ̀ ń dára ilà mú sí lẹ̀tẹ̀ ń parọ́ káàkiri tẹ́ abẹ́ sọ́ra yìí di nǹkan tí ẹ̀tún láyé sọ wípé àwọn ọdún tẹ́ ti ń wora yìí yẹn ọlá pẹ́ ẹ̀ tí ìjẹ́ kégun kangun ni ẹ̀ tí ìjẹ́ ká fi gbagbaga ni ẹ mọ̀ fẹ́ ṣì wà lẹ́yìn ìjẹ̀kẹ́ ń tọ́jú pamọ́ ojú ti làdé bẹ́ẹ̀ ojú ti ti wá kọjá bẹ́ẹ̀ títí làtẹ́yìn jẹ́jẹ́ ń tọ́jú pamọ́ àmì èsì lórí ẹ̀tún wà rèé mo dẹ̀ ti ṣàlàyé tíra ìbáwò yẹn sí nígbà tọ́rọ ìtàtàrà ń lọ ni ni mo ti gbé tíra ìjọba lè rántí ni mo ti gbé tíra ìjáde kẹ́lí bá ṣe wá ní dìfáwù náà ní sunna bá mo dìfáwù náà kúránì yẹn náà wà kẹ́lí bá pé gbogbo tẹ́yìn jẹ́jẹ́ rò pé ẹ̀jẹ̀ ń gbé bọ̀ yìí iṣẹ́ ti lórí ẹ̀jìn náà eléyìí ni dìfáwù ánìlù kúrán ìwíkúwí táwọn kan náà ń sọ ń pa kúrán àwọn èsì lórí ẹ̀lẹ́lẹ́ ó ní eléyìí tiẹ̀ tíra kan náà bẹ́ẹ̀ bí àyàtún mabduluma àbá ẹ má wulẹ̀ dàmọ́ ara yẹn bẹ́ẹ̀ ìyíwọ̀n bẹ́ẹ̀ ẹ má wulẹ̀ dára yín láàmú tó ń pa àwọn nǹkan tẹ́yìn jẹ́ rò pé ẹ̀jẹ̀jẹ̀ ń jẹ́ pápọ̀ yìí iṣẹ́ ti lọ lórí ẹ̀ ó ní ayatun mazluma àwọn ayé àtàwọn èèyàn ṣàbòsí fún pé ìnà jáàlì mùsùlùmí láàrin àìmọ̀kan àwọn mùsùlùmí wọ́n fá ìmọ̀kan wọn ṣàbòsí àwọn ayé àná wà ṣẹ́kéde mùsùlùmí àti kèéta àwọn orientalist ẹni báyìí tó gbogbo bí tẹ́yìn jẹ́jẹ́ ń rò pé ẹ̀jẹ̀jẹ̀ ń lọ yìí iṣẹ́ ti kọjá gbogbo bẹ̀ lọ́ṣẹ́ ń sọ fún yín ẹ dárúkọ àwọn tíra yín ká lè bá yín dán yẹ́bẹ́yẹ́bẹ́ ká lè sọ àṣírí àwọn tíra tí ń bẹ lọ́wọ́ yín fún yín ká lè sọ aburú tí ń bẹ ń bẹ fún kódà èyí tó bá tún ní dáadáa á tún júwe àwọn dáadáa tí ó tẹ́ èyí kẹ́ kàn gbá wọn síra yín sílẹ̀ ní tẹ́ mọ̀ àwọn aburú bẹ̀ àwọn ò tún sọ fún yín kò nídìí ẹ mọ̀ dà wọn síra pàdá kan láàmú ẹbí wọn lẹ̀ ẹjá wà sí ìjọ ọmọ sóbùkọ́ àwa ti rí sí pé ibi tó ti ṣẹ̀ṣẹ̀ pé àwa yìí tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí àwa ti wá rí yìí àti wá rí míì sẹ́yìn ò tí ì rí ọlọ́mọṣẹ́ sànú wa o ó sì fún wa ní àgbọ́yọ̀ ọ̀rọ̀ jàmá mùsùlùmí kíra tí mo wá dárúkọ yìí káwọ́sárì káwọ́sárì tá à ń sọ yìí kùbúrí lónà o òun náà rèé kò gba gbogbo dáwà àbúrò àbúrò àbìtẹ́rí so iye ọ́n sì jọra wọn lápá ṣùgbọ́n gbà tọ́rọ̀ débi ọ̀rọ̀ yíta lórí burúkú olẹ́ gbédé yìí ó bẹ̀rẹ̀ rọ́dù lórí wọn ni odidi tíra tó kọ lórí mahmudu shaltuti tí ẹ̀ẹ́dùnkílógún ẹ̀ mọ̀rọ́gí lọ kọ́ nǹkan lọ́dọ̀ rẹ̀ ó nílé yìí ó tún wá dákọ̀ mọ̀rọ́gí sínú mọ́ sọ́rùkọ́ ń dárúkọ mọ̀rọ́gí ó sì dárúkọ shaltuti torí bíbẹ̀ ló ti lọ rí kó tẹ́bà kárí mùkọ́ bímọ ẹ̀rí Eh, odó òsì tí máa ń ṣe é máa ń tún in láti nínú rẹ̀ èyí sì máa ń jẹ́ kí eh, kan lè sọ bólódò pé mọ̀ wá rẹ̀ èyí tí máa ń ṣe. tòjàmọ́ eléyìí kọ́kọ́ jẹ́ ọ̀kan náà kẹ́kọ́ mọ̀ pé tẹ̀síìrì tó mú wá ẹ̀mọ́jì ó dẹ́rù bà wá tòun bẹ́ẹ̀ ti kóòrù ju báwọn èèyàn ni ẹ wá rò bóyá ah, tẹ̀síìrì kẹ̀ ẹ wá ṣe bí tẹ̀síìrì tó ti tẹ́ kan ni ẹ wá ṣe bí tẹ̀síìrì àwọn àfáà sìláàmù tó ti tẹ́ kan ni ẹni wọ́n ń sọ yìí gbogbo kó ń lo ìjọba ó lo kíní gbogbo ẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ ń lé hundred years ni hundred kò ṣe ìmí ìgò ìtò hundred years ó bẹ̀rẹ̀ tó di pé ń jẹ ṣékùlù azar bíi nineteen twenty kíní kan ni ní emu ọ̀mọ̀ràn gidan sọ yìí sọ gbogbo ó wálé ayé ó kú ẹ̀ tí lè ka one hundred fifty years tẹ́ bá ka lè ka two hundred years adẹ̀ ń sọ ìsìláàmù one thousand four hundred and forty two years tó wọ́n ń darúkọ àbújá ẹ̀rọ máa ń pẹ́ àbẹ́ tó wà nílẹ́gbẹ̀ẹ́ àwọn ibùdó kẹsì abẹ́ tó wà ní lẹ́gbọ́ àwọn eh, alimami Qurtubi wọ́n ní àfa àgbà ni ṣékù lázàrì ni ṣékù lázàrì ti gbẹ̀wò then eh, professor bẹ́tì sọ bí pé wọ́n kí bá ájàrí lélẹ́yìn ájàrí èwo náà ń sọ ṣé ṣékù lázàrì tó ń dúró lórí stand ni ṣó dúró lórí stand yẹn gẹ́gẹ́ bí èèyàn tiẹ̀ tó dá dúró lọ́tọ̀ àbó dúró lórí ẹ̀ pé in tó òbí lọ́lẹ̀ yìí gbogbo àfa ájàrí tó dúró lórí nìyẹn ó là ń sọ pé àwọn àfa àlú wọn fún wọn lé sí yìí àwọn àbọ̀ àti pé láwọn apá kan wọ́n sì jọ rírò orí kan náà náà fún wọlé sí yìí i pé kọ́lọ̀ kó sànù kọ́lọ̀ kó kó tó ṣe àìmọ̀ kan tẹ́rọ abẹ́ máa gbé wà àwùjọ wa rè ìyẹn ńlá ẹjẹ́ tún kí àwọn àdàbí yà lẹ́ẹ̀kan ọlọ́run sọ wọn lẹ́sàn ibi ó yẹ ká rí wọn nù gbogbo bí ọ̀rọ̀ ẹ̀sìn náà ló ti mọ́ sí kínú a ti rí wọn báyìí alhamdulillah àwọn oníláàrí ló kú o àwọn zùmùrà ẹ̀yin náà jẹ́ àmọ́ mọ́kì ìbùjẹ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kó ní kálukú sọ bí tó ń wà bàbá àlìkè tú yẹ sọ bí ẹwà kámọ̀ dr adùnbáàlì tó bàbá àlìkè tú yẹ sọ bí ẹwà ṣé iye tó ta ko tíṣe adámọ̀ tí wọ́n kọ káàmọ̀ ya àwa tá a dúró lórí táwọn tó ti lọ dúró lé lórí káàmọ̀ àwọn tó bẹ́ẹ̀ takò wọ́n káàmọ̀ bá nìjọ takò wọ́n papọ̀ tí wọ́n fi mọ̀ wọn ara wọn so eléyìí ọ̀kanu so kéléyìí máa jẹ́ ká mọ̀ pé àwọn tí mùdírù ń sọ iṣẹ́ ti lọ kọjá bẹ̀ so ìwọ́n tó bá ti gbọ́dọ̀ kò tẹ̀sí ìdàgbọ̀rọ̀ jí á jẹ́ pé àwọn yẹn sì máa ń sọ fún yòó tẹ́mọ́tẹ́ wọn sọ fún ọkùnrin àti kejì rẹ̀ tí mùdírù mọ̀ kánà méjì lánàá wọ́n ti máa ń ní máa lọ gbọ́rọ̀ wọn èyí mo wá ní ẹbí wọ́n lẹ́ẹ̀gbé ń bá ti bami látòrí ó ṣe gínú ó ti jẹ̀jẹ̀jẹ̀ àjọ tí ti dínà fọ́ọ̀mù sí kẹtọrọ sọ́mbẹ̀ lánàá ike òun ti sọ tíra yìí gbogbo òun lè fèsì lórí ẹ àwọn àfa àwọn ẹdẹ ní àwọn àgbààgbà àfa tọ ìyí tó wá lóun ti sọ àwọn àgbààgbà àfa òun ni mùdírù kan lọkọ jára ń jẹfun rẹ káàdì ìdún tó ti sọ nu àfa àtọ ń sọ lajúwe rẹ yìí tó ìyẹn tó jọrú ti yín báyìí náà ni ṣùzúùzù ni mahamudu ṣàlùtútù kókì kódà yìí tá a wọ̀ yìí bọ́lọ̀ bá tún gbà wá láàyè mahmudu a wà kó gbogbo àwọn ìsọkúsọ rẹ̀ jáde káwọn èèyàn lè máa ṣe mọ̀kọ́ rárẹ̀ pé ìjó yàtọ̀ sí tí mùdírù wí láwùjọ inṣàlá ta'ala orí ti kan àmọ́ mo lè má lè ṣàdéhùn ọjọ́ tí ó jẹ́ lórí àwọn pọ̀ bíi ayé kọ́ ni mà pàtàkì jùlọ àwọn náà ti tó ń bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ àwọn náà ti ń bọ̀ inṣàlá ìní ó di ọlọ́mọdé àṣírọ̀rùn fún wa mahmudu shantuti àwọn ṣùdúùdù ṣùdúùdù lọ́wọ́ bá ti mẹ́rùn yẹn ìtumọ̀ ṣùdúùdù ti ní pé kí gbogbo àfa lọ báyìí kó o sì kọ́ rí báyìí kí gbogbo àgbà lọ báyìí kó o ní irọ́ dídé ní lọ rèé nítorí pẹ̀lú ṣùdúùdù rèé. jọjọmọ eléyìí kọ́kọ́ jẹ́ alákọ̀ọ́kọ́ eléyìí sì kọ́kọ́ jẹ́ òdodo ọ̀rọ̀ ah, ẹnìkan tún mú kọ́mẹ́ntì kan dàbí ẹni mọ bọ́ọ̀rọ̀ lọ́nà inṣàlá nígbà bá dédé àmọ́ amúyọ̀ wa tó lẹ́jì máa ríra nínú àwọn Sheikh Ibrahim Niyazi tó sí ń bí àwọn gan tún gbà bẹ́ẹ̀ tó kí wá ní pẹ̀lú báwọn èèyàn kan fẹ́ gbé yẹ̀wù díyàwá ṣé ó gba àwọn yóò fẹ́ gbé yẹ̀wù díyàwá ṣé Ádámọ̀ náà fẹ́ gbé yẹ̀wù díyàwá èyí ń jẹ́ ọ̀rọ̀ ọ̀kan àìdé bí tọ́pìkì wa bàbá gbé bẹ̀ àìdé bẹ̀ ṣùgbọ́n àgbọ́dọ̀ mọ́ yanjú àwọn ọ̀rọ̀ yìí ẹlẹ́ẹ̀kejì ó lọ rèé mú àdí ìfìkan wá ní ibùkẹ́sì rẹ̀ tọ́lá rí máa dìgbà nínú kíni o ebínú kẹfẹ́ ah àwọn kíni wọ́n ya alábòsí ó wá ní ẹwọ́ inú ibínú kẹfẹ́ ló wọ́ kẹfẹ́ nínú kẹfẹ́ ibẹ̀ ló ti lọ mú wọ́ ó ní yẹri kó sọ báyìí pé làwọn káàna Musa wà Isa hayyain àríwẹ̀ ẹ̀kọ́ ni pé sọ ó gbà kó ti kú ó wá sáré kiri kan fún omi ìdẹ̀dẹ̀ gbọ́ kó sọ pálíbáni tó wá lẹ́yìn lẹ́yìn ó dọ̀ àáfà rẹ̀ àlùbáni lẹ́yìn lẹ́yìn bò àwọn tó ti wá ń wájú náà náà ti ọkọ̀ dọ̀ àáfà rẹ̀. ó wá sáré mú kiri kan ó náà mọ̀ wọ́n nǹkan àbá ti fẹ́ gbà wọ́n wá sáré pé ní dọ̀yìí ẹ̀yin náà ìtẹ́yìn tẹ́yìn náà bá tà àti fẹ́ fi rọ́ lọ́lẹ̀ ẹ̀ pé ní sọ̀hìn ṣèbó ní dábí mọ sọ̀yí àti dọ̀yìí muhadid yẹn gbé jáde náà ó wá sọ̀rọ̀ nípa àdífi yẹn ó sì ṣàlàyé sí ààrẹ kó ṣe tẹ̀kíríjù ẹ̀ fún wọn kó dẹ̀ sọ̀rọ̀ ń pa àwọn ìjánu sánàdì rẹ̀ káwa náà wá kojú wọ̀ káwa jọ wò ó gbogbo ayé kódà bọ́ọ̀ ṣe máa ń pa hadith á wo bó o láti ṣàlàyé tí ó fi yé àwọn èèyàn a kárí àwọn èèyàn along inshallah ṣe láwọn ibi tẹ́lẹ̀ wọn wúlò àwọn dàkọ́ yìí kò lè nì àwa náà ti ń bẹ lọ́n pé ọ̀nà tá a fi máa ṣàlàyé àwọn ibi tó ṣe pé ìjíjò ìmọ̀ ni tí ó fi máa wá sí mustapha tára yóò gbọ́yé ọlọ́mọ́sàmù fún wa ní fọ́ṣọ̀lù kìtọ́ọ̀dù rẹ̀ àlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́mọ́sàmù fún wa lórí ò bá jẹ́rú àwa àwọn ẹni tí ó lè ṣàlàyé bí pé gbogbo àwa mú ó sì gbọ́yé ọlọ́pàá sábà tí wọ́n jáde lẹ́ni wọ́n sọ̀rọ̀ yóò àwọn ọ̀rọ̀ yìí tó ẹ̀ níbi jẹ́ ní sásí ẹ̀ ní wàláhì làzím ẹ̀ ní tó wá ní àǹbáni wọ́n àǹbáni lẹ̀ jẹ́ kí ẹ̀yin ẹ kó bọ̀ àdìsí yín jáde gbogbo àwọn aládìsí yẹn kọ̀ọ̀kú ra yín jáde ẹ sọ̀rọ̀ lórí àdìsí yẹn kò ní dàǹbáni mọ́ àbí kìláyìn náà ti lẹ́ni muhaddis ẹ̀dẹ̀ ti náà ń kọ́ hadith ẹ̀dẹ̀ lẹ́ni mutakọ́sì ẹ kó ra jáde káwọn náà sì kóra wọn jáde kájọ sọ̀rọ̀ lórí àwọn ìjọ ọkọ̀ ṣe tẹ̀sírí jù ẹ̀ nínú àwọn tíra wo la ti rí tó ń bẹ ní Bukhari tẹ parọ́ mọ́ torí mo dirú parọ́ mẹ́ ní ẹnu Bukhari ló wà pàtó nínú kútùbù sí ha nínú ẹgbẹ́ ń jẹ́ kẹsẹ̀ bọ́sẹ̀ èwo ní jẹ́ èwo ní kútùbù sí ha gan ẹ dápọ̀ ẹ̀ká mọ́ bí agẹlẹ mẹ́tọ́ tẹ̀lé kútùbù sí ha àbíkọ́lá kó sànù wọn kí náà ń tẹ̀lé kútùbù sí ha orí ọ̀rọ̀ kí ló ń pè ní àlùkùtùbù síta kí ló ń pè ní àlùkùtùbù tísà nígbàtọ̀ ń bẹ láàrin àwọn táǹkọ́ yà àdíkà ìkẹ́lẹ̀ gbogbo wọn gbogbo nǹkan tó yẹ kí ọlọ́kọ́ nílé ìkẹ́ tó máa bọ́ ọ̀tọ̀ lọ́rọ̀ hadith àmọ́ àwọn ni mọ̀ndọ́kọ̀lá fi rẹ̀ ìfàn níhi àtà àbìlà àjà ìlú mọ̀ndọ́kọ̀lá fi rẹ̀ ìfàn níhi àtà àbìlà àjà ìlú wọ́n lọ́kọ̀ọ́rọ́ ìlú wọ́n ní gbogbo ẹni tó bá ti kẹnu bọ́ ń tí ì ṣe mọ̀ rẹ̀ ìmọ̀ ni ó mọ̀ gbé wa àwọn ọ̀rọ̀ tẹ́ àlejò kí ni tẹ́ ẹ̀ lè wo pé tẹ́ ẹ̀ wo pé ah, ah, ìwo tún yá tó rèé irú ẹ̀ lẹ́mọ̀ gbọ́ lẹ́nu oru irú àti ń gbọ́ lẹ́nu mòdìrú ni mọ̀tà ẹ̀wọ́n bá ti ń kó àwọn àjá ìwà àti gọ̀ọ́rọ́ yìí bí wọ́n ṣe fi ń dà wá láàmú láwùjọ wa ìgbà tí lọ́ọ̀rì kórí wọ bí tí èṣe bí ìdí wọn ni alágbẹ̀lú ògbọ́n náà àyànjú ẹ̀bí kí ní láì ta so tọ́ àdífù ni àwọn ti wá sọ pé dọ̀ífù ni ẹni tí ó bá sọ ara rẹ̀ bọ́ta wá ṣe tẹ̀síríwù rẹ̀ ẹ̀hẹ́ kọ́ kọ́mẹ́ǹtì lórí gbogbo àwọn ìjà àlùsánàbí rẹ̀ tọ́ káwájọ gbé yẹ̀wò a lè mọ bí tí a ṣe kírun jọmọ́ a lè mọ bí a ń lọ èyí òǹjọ kan ẹ wá jẹ́ ajẹ́ wá ní pé sọ ìhù ni o dọ ìhù ni o ẹ ṣe yá alábòsí báyìí ọ ń kó ti tẹ̀síìrì ibnu kẹfíìn ọ ń pariwo pé ibnu kẹfíìn ni o ibnu kẹfíìn ni o tẹ̀síìrì ibnu kẹfíìn ni o ẹ dákun ẹ béèrè lọ́wọ́ ẹ̀ ṣé ibnu kẹfíìn gbà pé jésù ń padà bọ̀ ni kí bóun ló kó ti àdìgì yá rí ní pé nínú tẹ̀síìrù tó ń kóòtì ibẹ̀ náà ní ibùdó tẹ̀síìrì ti sọ pé jésù ń padà bọ̀ ọtún wá lòun ló kóòtì àdìsí tí wọ́n fẹ́ lò pé jésù ò padà bọ̀ ah, ah. ìwọ lọ ní tíra ni ẹni ò ní tíra ó kóòtì hadith hadith tó kóòtì èyí ṣe tó fi kóòtì ẹ̀ ń bọ̀ wá o ìrọ̀ ààrẹ lomi ìdí òní ìgbà ibùdó tẹ̀síìrì wà mọ̀ pé dọ̀ ìfún níbẹ̀ ti sọ yìí tóun sì gbà pé jésù ń padà bọ̀ ó ti wá kóòtì irú àwọn àdìsí bá àwọn àmọ́ náà ìlú a abụọ àbọ̀ n'iwo nìwọ kí ló mú wọ tí wọ́n kàn wá ọra mú àdíìsì lọ́dọ̀ rẹ̀ wa tó wá fi lọ́lẹ̀ ìwọ́n wá ṣe kí ni ọwá gbójú kó ń bẹ̀ ọ̀tí ẹ̀ wá ni àmọ́ ṣe náà ni kan nínú àyàyé làwọn ò ti ó àwa ẹni tí mo ní mo o ibi tí òun dúró rè alábòsí ara àti gbogbo ń ṣèbí ńgbà tó kó ti débìnú kẹfìn ọ wà ní bó ti ẹ̀sìn débìnú kẹfìn tó má di ìfì yìí wá o òun gbà pé àmọ́ṣẹ́ ìmọ̀dí tí ò ṣe sọ ó ti mọ̀ pé tóun bá ti sọ kíní kan ó tóun ṣẹ́ dáhùn rẹ̀ pé ah ó gbà kó ń padà bọ̀ ẹn sí ní adéyáyépàdé ìjókòó tí gbọdọ̀ lálàyé lọ́dọ̀ rẹ̀ nù wọ́n kọ́ ṣàlàyé ìdí wo ló ṣe wá múrú àdéhùn wa alábòsí làwọn eléyìí àbòsí yẹn ní ibùkẹ́ sí ìròtìṣe kẹlẹ́ mọ́ sábòsí òun náà fún ibùdó azmi náà àdálùsí alẹ́ rahmatullah nínú al-muhalla èyí nǹkan tún kọ wọn àti gbogbo wọn rí kóòtù lájú ọjọ́ yìí àmọ́ àwọn àwọn ọmọ túmọ̀ àwọn ọmọ ṣàǹfààní fún yín torí pé àmọ́ náà ní gbogbo ọ̀rọ̀ ìmọ̀ kí làwọn tọ́jú mẹ́ ọ̀rọ̀ tàwa ń fàdé ìjà tó ń fa àwọn ọmọ lọ kóòtù Ibn Hazmi wọ́n gbà pé tàwa fá ń túmọ̀ sí wàfáàtù wàfáàtù ní òjìmọ̀ sí lágbẹ̀ẹ́ ẹ̀yìn Hazmi nù wọ́n Hazmi jẹ́ ẹgbẹ́ mọ kóòtù wọ́n but ẹ wá lọ bèèrè lọ́wọ́ ibùdó asiri pé ìjẹ́ jésù parabọ̀ àbí òparabọ̀ ibùdó asiri jésù parabọ̀ ẹ̀yin wọn ọmọlọ́wọ́ ibi tó ti ń sọ̀rọ̀ tà wá fá tó túmọ̀ sí wàfáàtù ẹ ju sáǹdì rẹ̀ lẹ̀ tó ti sọ pé jésù padà wá ẹ wá ní sọ pé bó tiẹ̀ ṣe pé àfáà tó sọ̀rọ̀ yìí o ìtawà abẹ́ lọ́rọ̀ rẹ̀ fún kọ́ ni odò olè lórí ẹ lámọ́nà ìmíyà náà à ń ṣàbòsí ìmọ̀rẹ́ bẹ́ẹ̀ bá rẹ́ni sọ fún yín ó wa wá ń sọ yìí ìjàmbá ìmọ̀ onírú kan bẹ́ẹ̀ ìṣàbòsí fún ìmọ̀ onírú eléyìí ìmọ̀ ma ṣe aburú fún mímọ̀ onírú eléyìí àmọ́ kọ́lọ́run kọ́lọ́run sànú wa o kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so ká má jẹ́ kí n tó kó wá nínú ọ̀rọ̀ inú ìtẹ̀sí òdùdó wa lójú àwọn tàbá wò bí rí pé bẹ́ẹ̀ náà ta nídọ̀ ni o tí èyí ṣe táwọn náà wá kó wá nu tẹ̀síìrì wọn àmọ́nà ìlmíyàn nù àwọn àǹfà islam wọ́n sì ṣe gbọ́dọ̀ mọ́ ṣe nù ẹ̀gbọ́n ta ilé ìjọ lánàá ni níjẹ́ sí pẹ̀lú alùsúnà nù alùsúnà tí ó jẹ́ máa yazkuruna ma lahum wà máa máa wà máa alayhi mùsùlùmí gidi wọ́n gbọ́dọ̀ mọ́ rí náà nù almuslim alhaq walmuslim alsalih walmuslim alhaqiqi yazkuru ma lahu wà máa alayhi kí làwọn táwọn èèyàn sọ ń pọ̀ ọ̀rọ̀ yìí kódà kó mọ̀ fi gbọ́ èyí wà kó gbẹ̀ wá. ibi kẹsí ìrírí àdìsí àdìsí rẹ̀ ó sì jọ mọ nǹkan bẹ́ẹ̀ fi tẹ̀síìrì tán bá bọ̀ but dọ̀rí ìbùtún wa ní ẹ̀ẹ́jẹ̀ kó gbogbo ẹ̀ lẹ́ẹ̀bẹ̀ àwọn tó bá jákẹ́kọ̀ọ́ mímọ̀ wọ́n lè wá díẹ̀ pé ó sahih àbí òṣèjì ni àbí ó sahih ìwé wa pọ̀ nù tíra gbogbo tíra tẹ̀síìrì ìwé wa pọ̀ mẹ́ wọ́n kó dọ̀ ìbù mọ̀ọ́dọ́ israeliyat gbogbo ẹ̀ ni wọ́n kó síbẹ̀ tíra kan bẹ́ẹ̀ bíi tàbí ké ní gbé tẹ̀síìrì dọ̀ sunday saturday tó lọ táàpá aláǹfààní àti débẹ̀ ó náà náà ìṣúra ìyá àti wàlìmọ̀ọ́dọ̀ àti fi kútùbí tẹ̀sí ìrọ̀sílówà ẹ̀rọ amúlò tí mo nù láàrá ẹ̀rí ó ní jọmọ́ alìsíra ìlìyàt wàlìmọ̀ọ́dọ̀ àti fi kútùbí tẹ̀sí àwọn ìsìrẹ̀lìyàt báwọn ilé iṣẹ́ ṣe ń pariwo ẹ̀rọ̀ ọgbọ́n láwọn bà ní ìsìrẹ̀lìyà ẹ̀rọ̀ àwọn yẹ̀wúdí ìsìrẹ̀lìyàt bọ́ kí ló ẹ máa wò pé kí ló ní táwọn àfáà oníṣẹ́ tẹ̀síìlù náà ṣe ń ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ ìmọ̀ là sọ wọ́n àgbọ̀rọ̀ bí kíní kẹsàn pamọ́ wọ́n kó gbogbo ẹ̀ jáde irọ́ tó ti pa ń ọ̀rọ̀ àyà yìí owó tó tó sọ ń pa ẹ̀ ìwọ tí wọ́n wá lọ́wọ́ àmọ́ wọ́n tó mọ̀ pé èèyàn kò ní wá ka tẹ̀síìlù àtẹ́nu kí nínú tíra tẹ̀síìrì lọ́gbà kí mo ti rí náà nu ọwọ́ díẹ̀ tó ráwọn tán kó o bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ bí a tún yanjú ọ̀rọ̀ yìí kí tún yẹ kí ni o kí tún yanjú ẹ̀ délẹ̀ àní àwọn bá a ti wá gbọ́dọ̀ mọ wọnú ìmọ̀ ní tún yanjú ẹ̀ ni pé a tún wá lè rẹ́ tí ó tún wá ní ẹ̀ but ó yẹ káwọn àfáà lè yọ tí ò bá dà yẹn kọ́mọ̀ wulẹ̀ mú sí i àwọn alámọ̀ náà ni ọwọ́ pé ẹ̀ but mọ́sílá àní ìgbòho mọ́ lọ jìnnà alukurani ṣerú ẹ̀ alukurani ṣe kí ni ẹ̀ lọ́ọ̀rẹ́ ka Suratul Baqara ọba ti kọjú láti bí àyà ṣé one oh one àbí hundred kọ́ ibi tọ́lọ́ ọba ti ń sọ̀tàn àrùtù àti màrùtù àrùtù àti màrùtù wọ́n máa kọ́ àwọn èèyàn nídán ní kíni idán àgbákòsì nídán àwọn náà ń kọ́ wọn nídán wọ́n tún wá ní idán tá ń kọ yíyí o má ṣe kèfèrí o má ṣe lọ́n pẹ̀lú àbábá sí Suratul Baqara ọlọ́wà sùpà ibi abátẹ̀sí ìrìwádẹ́nu kí a fi láǹfààní àti tú ọ̀rọ̀ débi àrùtù àti màrùtù níjọ sátọ̀dẹ̀ tó lọ yìí ẹ bọ́lọ̀ bá gbà wá láàyè ní wíkẹ́ndì eléyìí á padà wá yà débẹ̀ náà nínú Suratul Baqara àyà bí one hundred ẹ bá wo bàbá Suratul Baqara ọ̀yà ọ̀yà àyà one oh one one oh one ìwọ one oh one ibi àrùtù àti màrùtù mo kàn bẹ́ẹ̀ lò. ẹ̀hẹ́ tó tẹ̀lé mọ̀tẹ́tù ṣe àfihàn ayọ̀lẹ́kẹ̀ lónù wọ́n ó tù ó yá fàbdọ̀n Súrọ́tùl Bákọ́rọ̀, àyà 102. Ẹ lè yẹ̀yẹ́ àwọn afúnbàbà tó dàgbọ̀rọ̀ mọ́ rọ́dọ́ tó máa ń kí Alkùrán. Ẹ lè yẹ̀yẹ́ àwọn àfá ìsìláàmù máa wà lọ́wọ́ tẹ́yìn bá dúó pẹ́yìn ó mọ iyẹ̀yẹ wọn wọ́n lọ́ìrà àdé àwọn ó dúó pàwó sì mọ̀ sí àpọ́nlé wọn tẹ́yìn bá dúró pẹ́yìn rẹ̀ mọ dáyẹ̀yẹ wọn lẹ̀ àwọn ò mọ dúró láti lè mọ wí aṣọ àpọ́nlé láti mọ fìbò láti mọ dáàbò wọn ẹ̀yìn àwọn àwọn ìkan yìí kejì tí wọ́n jáde ó wá lanú ẹ̀ padà pé gbogbo àwọn àbóńtẹ̀sí ìṣẹ́rí tí wọ́n ń sọ yẹn yẹ̀húdí ni wọ́n o ìpìlẹ̀ wọn yẹ̀húdí ni wọ́n o òyìnbó ẹ̀sìn mùsùlùmí nu wọ́n o nígbà tí ó sọ wọn dárúkọ dárúkọ abdullahi ibn salam subhanallah subhanallah subhanallah ó tún wọn dárúkọ àwọn sàbẹ̀ ànábì wa muhammad ó tún wá dárúkọ Tẹ̀mímù ibn Awsin ìdárí títí dárúkọ yíò náà pé yíò náà sọ̀rọ̀ nípìnlẹ̀ tiẹ̀ Abdullahi ibn Yahudi ó sì gbà á lóòótọ́ ṣé ìpìlẹ̀ wọn wá jẹ́ Yahudi ìpìlẹ̀ wọn jẹ́ náà sọ̀rọ̀ ìgbà ti wá di mùsùlùmí mùsùlùmí ògidì tó yẹ kẹ́ tí wọ́n máa lọ fi ẹ̀yìn wọn ni wọ́n máa fi rojọ́ lórí ọ̀rọ̀ tafsir ah inna lillahi wa inna ilayhi raji'un ẹ̀ sì bẹ̀rù ọlọ́run àwọn bàbá ńlá bàbá kálukú wa lẹ̀ Yorùbá

tí ó padà máa ń sọ̀rọ̀ nínú àwọn ìtàn táwọn ṣe kádàmù gan kójọ wọ́n láwọn ìtàn gan wọ́n kàn gbà mí láfúwá ìrìjà ṣé gbogbo àti ìbáyé lówó bù gbogbo àwọn ìtàn tó ń kọ lẹ́nu ẹ lọ́ọ̀rí ọtí nǹkan tó dìjà láàrin ahmed yahya alfulani àti dr ahmed rufai lórí ọmọ alimu arikhain àti máàmù arikhain gbogbo ẹ̀ láka mọ́gbọ́n ọmọ bó ti lọ ó ti pẹ́ tá a ti ń tólú ọ̀rọ̀ yín tí yẹn ń ṣe ti kọ́ọ̀dù ṣe kádàmù nínú gbogbo àwọn ìtàn tó kójọ pé wọ́n kàn gbà mí ní pé wọ́n àṣetàwọn fíkù ẹ̀ àwọn àkùbá ti gbé rẹ́rù mú wá fakọ̀ iná máa yá mú lọ fakọ̀ àwọn òun ló wá là fakọ̀ ní láàkan mọ̀ wọ́n ti ń là fakọ̀ iná máa wá àtẹlifí kù ní tẹ̀sík wọ́n ń là fakọ̀ rẹ̀ nítorí kẹ́ni ní tẹ̀sík àwọn èèyàn ní kẹ́ni máa pàdé wọn pé yes yes yes so kí lẹ́ ń sọ. so ká wá pọ̀ gbọ̀ àwọn ètò àbábá tó bí bàbá kálukú ta èso lóòsà ta èso lóògùn ta ni ó ẹ wá lọ ń tú di gbogbo àwọn afọ́ni tẹ̀sí rẹ kíní kan ni wọ́n eléyìí abdulayi salam yahudi nípìnlẹ̀ rẹ̀ ẹ tẹ̀mí ìdarí ẹ ẹ àwọn sábẹ́ ànábì náà ni wọ́n á dìjọ ẹ̀yẹ báyìí àwọn náà dìjọ ẹ̀yẹ báyìí lọ́dọ̀ yín ẹ á mọ̀ kẹ́lẹ́ ìpìlẹ̀ ìgbà bọ́ nípìnlẹ̀ ayé yahudi ńkọ́ ọlọ́run ti forí jì àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ náà islam yẹ júbù máa kọ́bùlà òdìwújì ti takò yíwọn náà yẹ júbù máa kọ́bùlà kí ni. subhanallah inna lillahi inna ilayhi raji'un. ah gbẹ́jọ́ ìṣe yóò dá o aláì gbogbo yìí tẹ̀ ń ṣe yìí eh, bàbá wa ní òyìnbó rí o òun tàfà sókè bàbá ayé orí ọ tọ̀run rí ọ òyìnbó rí o òun tàfà sókè. bàbá ayé orí ọ tọ̀run rí ọ. Oyi ló borí sókè. Wàhálà ìtọ́ bá yé ò bá lè mú yín ṣe pé èyí tó dánrú ẹ̀wọ̀n kánú ọmọ ibi tárò wà báyìí. Tíjọba ò bá lè gbé yín lẹ́kọ̀ọ́ yìí, tó lè pẹ́yìn gan tún lè bìjọba gbé àwa. Torí pé àti gbogbo bẹ́ẹ̀ yé ń parọ́ ọmọ ibi tẹ́lẹ̀ àwọ̀ ẹ̀wọ̀n ó ṣe kí nìkan ó ṣe gbá ó ṣàwo. Ṣèbí irú yín báyìí náà lẹ fẹ̀wọ̀n fóun náà. Irú tí sì ń ṣe fún yín jọ náà ní irú táwa náà ṣe yìí táàtì ìmọ̀bù lẹ́bọ̀rọ̀ tí wọ́n gandé kọ́lọ́mọ́sá sànú àkóso wa fún mi aburú yín tọ́ra ma àwọn plọ́ọ̀tì oríṣiríṣi ìmí ò mọ̀ pé ní ẹni tó fẹ́ sí dáadáa ẹ̀rọ ni ẹni pítù làwọn pè fún ẹgbẹ́ àwọn ẹ̀fẹ́ máa mú àlọ́ ọ̀dá ní kí mo bínú mọ bú àwọn sábẹ́ ànábì kò lè gbọ́ tilẹ̀ nàìjíríà ilẹ̀ yorùbá yìí iye tẹ́ bá lè tì mẹ́wọ̀n àtàwọn politician tẹ́ mọ̀ ẹbí tiwa mẹ́wọ̀n ẹ máa kó wa ká mọ̀ gbogbo ète tẹ́ bá lè lù ẹ máa lọ lù àwọn ọlọ́wọ́ bá ju ẹ wá gbé ọlọ́wọ́ bò ní ju gbogbo yín lọ ẹ wá gbé àwọn sàájú ànábì ilé ìgbé lẹ́gbẹ̀ẹ́ mùdúró wọn lanu ẹ̀ pàgà ẹ abdullahi salam yahudi ní kìlẹ̀ rẹ̀ sọ bí ẹni yahudi ti wá subhanallah tẹnu sí wòrán àwọn afọ́nitẹ̀ sí ilé náà tẹ̀yìn ìdájí nìkan kírísítẹ́nì ní kìlẹ̀ rẹ̀ tó bá yá ẹ sọ pé sílẹ̀ àwọn bá ànábì ilé ẹlẹ́bọ ni wọn tó bá yá ẹ sọ tán yìí náà ẹ sọ bí ti ń bọ̀ ẹ̀ṣọ́ èbí káràmbá ní kẹnu ìlànà ìṣọ́ nígbà náà àlìjẹ̀nú wọ́n ti kọ́kọ́ gbé alùkùránì nílẹ̀ kó tó di pé ó ń dọ́dọ̀ ànábì gbogbo rẹ̀ dẹ̀rẹ̀ dẹ̀ òsì táwọn gbọ́rọ̀dọ̀ yìí nìyẹn láwọn ọ̀rọ̀ jákujáku ẹ máa mọ àwọn sàbẹ ẹ máa kún wọn ẹ máa kún wọn tá ní gan kí lè jẹ gan ẹ máa ṣe gbéraga òṣì. Oyinlọ́wọ́ rí ooo. Sábà sókè. Bọ́ọ̀bà ayé ò rí ọ. Oyinlọ́wọ́ rí ooo. Sábà sókè. Ọba ìdówó rí ó ń tàfà sókè, bọ́bá yóò mú ọ. Tọ̀rún mú ọ wà láì, ẹ máa ṣe lọ. Wàlá ìwọ́n padà jọ pàdé ń dọ́jú, pàdé ah, ń dọ́lọ́ ìtẹ̀ṣiṣẹ́ ní olùkùsùm. Àbúrò rẹ̀ wájú gbogbo Abdullahi ibn Salam ti mú báyìí. Àbí? mi fi ní ti mú báyìí. mú gbogbo Àgbàsókè ìfọ́bá yìí orí ọ. Yóò mú ọ ní. Oyídọ́bọ̀ orí o, òun tà bà sókè. Ìfọ́bá yóò mú ọ, tọ̀hún ó mú ọ. Ẹ máa ṣe tó bá wù yín nípa àwọn sàábì ànábì. Ẹ ṣe tó bá wù yín nípa àwọn àfá Ìsìlám. Ẹ ṣe tó bá wù yín nípa gbogbo àwọn tẹ́ bá lè ṣe ìbọn ọlọ́run ọba ju gbogbo yín lọ. Tọ́ ìdáwọ́ láwọn àfá àti ìtàbẹ́ mú ayé Àlùkùránì wá. Orin Àlùkùránì náà fi rú ẹ̀ lọ́lẹ̀ tó táwọn àfá islam wá ń pò kan tó jẹ́ mòdù tó jẹ́ báyìí wá tí wọ́n sì mọ̀ọ́mọ̀ kó lẹ̀ pé àmọ́ náà ni kẹ́yìn tọ́lá bá tún lè nílì lọ́rẹ̀ yanjú ẹ̀ ajá gbọ́n tó ṣe láàrin àrùtù àjùmọ̀ àrùtù ní olúwa wí. a'udhu billahi واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا الله يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه الله وما هم بضارين به من أحد إلا بإذن الله, الله أكبر. ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون الله سبحانه وتعالى أولا بني إسرائيل وان فين تاني كي وتلين نتيلا وان فيلم olúwa ní tọ́wọ́n tẹ̀lé ni pé wà tábà ó máa tẹ́tìlù ṣàyà máa tẹ́tìlù ṣàyà tó yìnbọn àlà mọ́lùkù Sulaiman. wà tábà ó máa tẹ́tìlù ṣàyà tó yìnbọn àlà mọ́lùkù Sulaiman. aláàánú tó ń tẹ̀lé nù ni wọ́n ń rò pé bóyá gbogbo ìjọba tí ànábì Sulaiman lò ẹni máa fẹ́ gbàgbọ́ yẹ àwọn àárín lọ rí owó tẹ̀síì tá a ṣe níjọ sátọ̀dẹ̀ yìí ń bẹ lórí péjì tá a ń sọ̀rọ̀ parẹ̀ yìí tá a ti ń sọ̀rọ̀ yìí náà a gbọ́ àwọn àárín yìí yé dáadáa ẹbí à ń lọ láàmọ̀ lọ fama káfàrọ̀ Sulaiman. fama káfàrọ̀ Sulaiman walakinna shayatina káfàrọ̀. ọlọ́run Sulaiman náà pín dán tiẹ̀ débi jọ́wọ́ àyàtìfì látara ọlọ́run wọn wá ń kọ́ àwọn èèyàn ní dán وما أنزل على الملكين ببابل هاروت وما. ọlọ́run ní àti tá a sọ̀kalẹ̀ tá a fi mọ àwọn màláìkà méjì tán wà ní bábíl táwọn padà bọ̀ wá ṣe tẹ̀sírì débẹ̀ ibi afẹ́ mú ìsìlákàn fẹ́ mú òun náà ni haruta àti kí ni o ọlọ́run ní haruta àti marut yìí tán ń àwọn èèyàn àwọn náà wà á àwọn ẹlòmíì àwọn haruta àti ما يعلمان من أحد حتى يقولا إنما min ahadin. Ọlọ́run ní arútù àti márùtù ìtọ́jẹ́ màláìkà méjèèjì. Wọ́n à ní kó kankan ní nǹkan dátà wí. Hatta yaqula innama nahnu fitna. Títí tí wọ́n mọ̀ sọ́yẹ̀ pé wá o, fìtínà ni wá o. Fàlà ya o. mọ́jẹ̀ kí ni àwọn náà sì ń kọ́ àwọn èèyàn yìí èyí ṣe tó fi wọ́n ń kọ́ àwọn èèyàn ọlọ́run fẹ́ fi ṣe tìláwù náà ni tọ́lọ́rọ̀ ní hikma tó fẹ́ lò níbi pé ó ní kán máa kọ́ àwọn èèyàn hikma tó fẹ́ lò ní pé ńgbà ó di pé Sùlẹ̀mánù lo gbogbo tó lò àwọn kèfèrí ìjọ náà wọ́n ti wá yí mọ́ Sùlẹ̀mánù lọ́lá pé ìdánilò ọlọ́wà ní òkè ẹ̀yìn ẹlọ́rìí kán wá máa wo tíṣúlẹ̀ ìmọ̀ náà lò pé ṣó jọ mọ́ dán àbí òjọ mọ́ níta ni ó mọ̀ lórí kó àwọn nù ṣùgbọ́n àwọn èèyàn ń kọ́ nǹkan nì láti máa fi dá wàhálà alẹ́ ọlọ́wà ní kódà nínú tí wọ́n máa ń kọ́ ni pé fàyàtà àlàmúna minhuma ma yufarriquna bihi bayna al-mar'i wa zawji. fàyàtà àlàmúna minhuma ma yufarriquna bihi bayna al-mar'i wa zawji. ọlọ́run ni wọ́n wá máa lọ kọ́ látọ̀dọ̀ àwọn màláìkà méjèèjì èyí tí wọ́n máa lò láti máa fi ya ọkọ àti aya ẹ bá gbọ́ àfọ onífìràkù àfọ onífìràkù lẹ́yìn gbọ́ pé yóò fá rí ìkú náà tó ló wá wí o àfọ onífìràkù kán ya ọkọ àti kíni àti aya gbogbo bí tí gbogbo ẹ ti ń bọ̀ rí so gbogbo ẹ ló nípìnlẹ̀ gbogbo ẹ ló sì ní bó ti ń bọ̀ so tẹ bá bárú ẹ náà lọ́dọ̀ àfọ onítẹ̀síìrì pé ah, wọ́n ti wá ń kọ́mọ̀ òdù wáyé tó jù bá ń lọ gan rèé ọlọ́mọdé àfún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so ẹ má parọ́ máwọn àfáà mọ́ ẹ sì má pọn pa àwọn àfọ onítẹ̀síìrì ní àwọn Yahudi àti nàṣọ́rọ́ ẹni pé orí mohamed abuhari náà ti ń sọ lánàá wọ́n ti wá dẹ̀kan generalize ẹ̀ báyìí ẹni mọ̀ pẹ́wọ́ eléyìí ẹ̀ eh, jàmá mùsùlùmí ẹ fúra ẹ̀yin mùsùlùmí ilẹ̀ yorùbá o àwọn eléyìí ti ń gbé nǹkan mi bò àwọn eléyìí bẹ́ẹ̀ kọ̀ǹdẹ́mù gbogbo àwọn àfáàní gbogbo àfóhùn tẹ̀ sí i ah, ó ti kó níbi kẹsí nìkì nìkan báyìí so àwọn òun lẹ́yìn wá gbàgbé sáwọn tó wá ṣẹ̀ṣẹ̀ dé yìí àwọn mọ̀rọ́gì yóò òun làwọn wà á mú kó làgbọ̀dọ̀ mọ́ tẹ̀lé gbogbo tó bá wí mọ̀rọ́gì òun náà ó sì padà dáa ní kẹtẹ́ tún nígbà tiẹ̀ so ẹ̀yin kàn fẹ́ mọ̀ọ́mọ̀ establish ara yín ẹ kàn fẹ́ mọ̀ọ́mọ̀ gbé ní tó wu ẹ̀yin wá ráyé wọn fi dẹ̀sán náà bá rú ẹ ẹ rí gbígbé wọn lẹ̀ yorùbá nílẹ̀ ìṣọ̀lẹ̀ kápá o èyí ti sọ ilẹ̀ haúsá o àti ẹ̀dúgbò náà pé ilẹ̀ haúsá ẹ̀ tó bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ náà lọ́dọ̀ wí ilẹ̀ haúsá tó bá gbà bí rẹ lọ́bẹ̀ ẹ wọ́n lọ́dọ̀ ewì ẹ lọ́wọ́ tí wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe fún bismillah alhamdulillah ma'adiratan ẹ má bínú jẹ́ mọ́ bismillah. الحمد لله بسم الله ọgbọ̀n. so eléyìí ó kàn jẹ́ ọ̀rọ̀ tì síwájú ọ̀rọ̀ kí lápé ayẹ̀jẹ̀ wá débi kókó ọ̀rọ̀ kankan báyìí adébi ojọ́ mọ̀ kókó níta torí ẹ̀ wá jókòó gangan ó ní èébú ìsọkúsọ ìwíkúwí tó tún jáde látẹnu the prof sitanu Abu Hurairah radiyallahu ta'ala ìwọ́n tọ́rọ̀ bá ti ma bi bí prof ṣe jẹ́ tọ̀wọ́ tó rọrọ̀ ìbéèrè nù dígílá gbéjà ní the prof tó rà pe tí wọn nù fẹ́jà rẹ̀ kẹ́mọ̀ ìpò wọn prof bóyá a àtẹ̀lé sin Abu Hurairah ló lè gbádùn aláró ti le lè ẹni mi sọ fún kí lórúkọ ẹ sheikh àbí ìwé ìrọ̀dọ̀ àbáwọn ẹlẹ́dàá àdìkẹ́ ẹ transfer ìkàlẹ̀ mọ̀ pé ẹ̀hẹ́n gbogbo rẹ̀ àwọn aládé nìsí gbogbo ariwo yóò fi ni torí gbogbo ẹjọ́ tó máa ń rò náà nu eléyìí kò ṣe dẹ́rabí kò ṣe kinní kan ẹgbó ló ti wá rówó tó fi wá ń kọ́ adúrú adúrú tí ń kọ́ yẹn abẹ́ gẹ̀ẹ́tì kẹsí gbogbo orúkọ tí wọ́n ń ṣe náà nu àti kọ́ ọlọ́nkọ́ mọ́ta ṣàánú wa ọlọ́nkọ́ sì fún wa ní àgbọ́yọ̀ ọ̀rọ̀ rẹ̀ ọlọ́nkọ́ sì jẹ́ ẹ̀yin eh, wá jó lórí ibo lápẹ́ báyìí nìyẹn ó jó lórí kókó kan orí kókó nì làwọn fẹ́ sọ̀rọ̀ lé lórí báyìí òun náà ni pé èébú tí wọ́n ń bú tánu Abu Hurairah radiyallahu ta'ala an wa an sahabati ìjà Abu Hurairah lẹ́tọ̀ọ́ sí ìbú ìjó ṣe kí ni ìjó lẹ́tọ̀ọ́ sí èébú àbí kò lẹ́tọ̀ọ́ oh subhanallah ìjó eh, lẹ́tọ̀ọ́ sí èébú àbí kò ní. ẹ jẹ́ mo ti ní káwọn ẹrú ọlọ́run kan bá ń kọ́ ọ̀sẹ̀ kọ́nà wájú jẹ́bi tí mo ní wọ́n bá mú wa torí a gbọ́dọ̀ jẹ́ káwọn èèyàn gbọ́rọ̀. aha ẹ jẹ́ torí fún òré kò kò wa ó wá dé kò tó fà ló ló ń gbé ẹni mọ́tíláṣí ànẹ́lì. tó bá wá lọ sọ́dọ̀ àbúbákì àbúbákì òní gbà á lálejò sílé. irọ́ ni o. tó bá lọ ọ̀dọ̀ ọmọrù òní gbà á kọ́. irọ́ ni irọ́ ni. òṣùmẹ́nu òṣùmẹ́nu kọ́. irọ́ ni. Àlí àlí kọ́. Irọ́ lẹ́ǹpa. Ibi yóò jẹ sàrá yìí ni torí kò lẹ́nìkan kò mọ Ibi yóò jẹ ìwọ́n máa ń pa àlíkọ̀ wọ́n máa rúkọ̀ àásọ tí èyí tí wọ́n fẹ́ dàrú tó ti padà wá ń sọ èyí tí wọ́n ń sọ yìí á padà wá sí kínú á padà wá sọ. oúnjẹ tó fẹ́ jẹ náà ni àmọ́ kó lọ síbẹ̀ kó kó jókòó tí wọ́n lólé wọn fún ẹ ló fi dèrò súfà eléyìí tàríkù ẹni tí ó ń ṣe àbùmọ́ àbùmọ́ ni wọ́n lẹ́pa àbùmọ́ lè é kú àbùmọ́ wa ni pé àbúgbákiri kọ̀ abùmọ́sì ni pé umaru kọ̀ abùmọ́sì ni pé usman kí wá ni wọ́n kọ́ tó ń sọ yìí àdìsí rẹ̀ yóò ké o kẹ́mi tí wọ́n wá lọ pé wọ́n kọ́ yìí àáké ẹja gbọ́ ẹja gbọ́rọ̀ wí. ìjọba ti rí ọ̀run àjẹgbọ́dọ̀ ṣe tàkàbù nǹkan dáadáa kó tó di pé a bẹ̀rẹ̀ sí ṣèjẹrẹ tó sí pàtó alára àbúrò rírà nìyẹn kò ní ẹnìkan tó máa ṣe tó jíjókòó tó ń jókòó ní sófà sàárà ni wọ́n jẹ sàrà kan lágbé ábà nẹ́bí sànẹ́bí ò gbọ́dọ̀ jẹ sàrà pẹ̀lú àwọn ọmọ ẹ̀ pẹ̀lú àwọn ará ayé ẹ̀ òun ni ibẹ̀ ni wọ́n ń gbé lọ àwọn tí wọ́n ń jẹ́ rì. Ah, ọlọ́mọ ṣàfihàn ní àpò eh, ọ̀rọ̀ yìí wọ́n bá ń gbé tóbi tí mo yẹn bá ń gbé ó níbi ó ti bẹ̀rẹ̀ èyí tó sọ̀rọ̀ yẹn ló mọ̀rọ̀ bábú rẹ̀ ra lórí ọ̀rọ̀ pé ó máa ń lọ ń jòkó ti káàbùl àhbáà ńbẹ mùdírù ti agbada pé àwọn ah, ní àwọn ń káàkiri àbí kankan báwọn wọn ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí nù àwọn alálàṣẹ yẹn àwọn sọ̀rọ̀ Bukhari àwọn sọ̀rọ̀ Abu Huraira ẹn táwọn sọ ń pa rẹ̀ sáré pé tán sọ pé ah, ẹngbẹ ó dé ẹ àlìkọ irọ́ ni o irọ́ irọ́ láńlá níbẹ̀ wọn irọ́ láńlá kí ni wọ́n kọ́ sí ẹ̀ ṣàlàyé ẹ̀ ṣàlàyé díjú òye kọ́ ẹ̀ ẹ̀ fi àyíntó ṣe rẹ̀ ti wá kọ́ tó jí ó kù rọ́jẹ́ yìí pinna ti pọ́ ni ìbá ó dùn mí gan fún àbá ń kọ́ ti bẹ̀rẹ̀ mùdírù tún sọ páwọn ló máa ń parọ́ ó tún túbẹ̀ yẹn repeat ẹlákùn ẹ̀yìn tẹ́ bá ń gbọ́ mi tí mo jí ní ẹ bá ń sí tẹ́lẹ̀ dákùn tẹ́lẹ̀ bá rí ibẹ̀ yẹn gángan òun ni ẹ bá ń send gbogbo kí ni ìrẹ́jì ti ṣètò àwọn àti ẹgbẹ́ olú ẹ̀ nǹkan tí yẹn ti pọ̀ gbogbo àwọn tó yẹ kí ti kó jáde gan ni ìrí kójá látàárọ̀ ọ̀rọ̀ tó yẹ kí ti pè kíkan bá ń gé ìbá jáde ní ìrí ìpè wọn so gbogbo tí wọ́n ti sọ̀rọ̀ pé àwọn pè ló kù ọ́ ẹ tún wọ́n repeat ẹ̀ a ti lè mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ ẹgbẹ́ mọ́ sọ àyínà ọmọ ẹ̀yìn ọmọ gbọ́ ti ń gbára ni ojú bẹ́ẹ̀ lọ àyínà àwọn ọ̀rọ̀ tí náà ń bẹ náà àwọn bá yín bo ni ọ̀rọ̀ yín bẹ ọ̀rọ̀ yín ẹwọ ẹyẹ yẹn lọ wá síra yìí àyíjọ bẹ́ẹ̀ dókítà àbúbáṣí mọ̀ṣúnà ọ̀dọ́n jibril kán bá wa gbogbo bí àwọn ìṣálátùlẹ̀ ti láàrin tí mùsùlùmí kọ kán bá wa snap ẹ̀ kán gbé jáde kán gbé jáde fáwọn èèyàn káwọn èèyàn rí kẹ́ máa wo àwọn àwọn àgbẹ̀jáde àmọ́ gbọ́ pé ẹ́ mùsùlùmí ló dẹ́rù ilé ìwọ̀n ilé ayé ló wà nínú àwọn tíra yìí eléyìí kan nìyẹn àbá wọn bá ń yọ eléyìí ẹlọ wá eléyìí náà ṣìrá bayna al-qissati wal-khurafa ẹlọ yẹwà ṣìrá bayna al-qissati wal-khurafa ẹnà bá wájú ẹ pé daqa'iqu wa asrar haqa'iqu wa akhbar ẹlọ yìí ká bó ti tó náà àbá <laughs> ó ní a máa máa wo pé kí lábòsí tó àmọ̀ ṣe fún yín kí lábẹ́ ṣàbòsí fún yín sí adípẹ́ àwọn tó kọ nǹkan yìí parí kọ́símù yìí ni wọ́n ẹ̀yin ò wá máa lọ ka ọ̀rọ̀ àwọn ọ̀tá àbúrò rẹ̀ rọ̀ ẹ mọ̀ wá fi bá wa mùsùlùmí sọ̀rọ̀ ẹ mọ̀ wá ní tẹ́yìn sọ̀rọ̀ rẹ̀ ní kágbà àwọn tẹ́ ẹ sì ń sọ̀rọ̀ wọn àwọn ọ̀tá àbúrò rẹ̀ rọ̀ ni láwọn ẹni tó sí pé àti tábù rẹ̀ ló ṣe tó dá àti tí ò dá ni wọ́n mọ̀ sọ ìmí ìtò ètò òkè ìjọmọnìyàn ló jẹ́ kó wáyé wọ́n wá fẹ́ lójú ìmí ìtò ṣe pé ìwá ìmọ̀ ló sọ ọ́ di bẹ́ẹ̀ kí ti kú kàgbákò wíwá mímọ̀ ló sọ ọ́ di bẹ́ẹ̀ tí kinní nì ó sì padà di súnà lórí gbogbo ẹni tí ó bá mọ̀ wá ìmọ̀ ó padà di súnà lórí gbogbo kíni jama gbogbo ẹni tí ó bá mọ̀ wá ìmọ̀ ẹ̀yin wá nígbà ní àbúrò rẹ kò níbi tí ó máa gbé kí sì ló ṣẹlẹ̀ jẹ̀mọ́ ọ̀rọ̀ àbúrò rẹ rọ̀ yọ̀ làn àbúrò rẹ rọ̀ gbogbo ayé ò máa lọ́jà gbogbo ayé ò máa tajà gbogbo ayé ò máa ṣiṣẹ́ gbogbo ayé ò máa pọnmi kí làbúrò rẹ rọ̀ wákàtí ìmọ̀ ni yóò máa jòkó sí ànábì mùdírù àti àwọn ọ̀rọ̀ tí mùdírù ti wá gbọ́ ipá àbúrò rẹ láti kí aṣọ ọlẹ̀ táànàbí ṣàdúrà fún tó kó mọ́yà pé yóò já àlùbáríkà rá ní ìyàn ẹ̀wọ̀n ń kọ́ èèyàn wá ní kó máa díjì jọ àwọn kinní kan lọ. a sì ṣàlàyé ìrìn náà pé kò ṣe kó máa díjì jù Abubakar lọ kò máa díjì Umaru lọ òun ló fọ́ ìmọ̀ jù ní. ó dẹ̀ mọ́ ṣẹlẹ̀ ẹ dákun ṣe ní ọ̀rẹ́jọ́ aláwùjọ wa Nàìjíríà ń sin nínú àwọn alùsùn náà ẹ dákun ṣé àwọn tẹ́ ń gbọ́ ọ̀rọ̀ wọn nìkan náà mọ́ jù ní wọ́n kéré lọ́pọ̀lọpọ̀ àwọn àfáà jankan jankan nígbà táwọn yìí wọ́n ti wá sọ̀rọ̀ ṣé àmọ́ nípa àwọn tó ń sọ̀rọ̀ yìí náà mọ́ kí ó dá àwọn yìí lọ àjẹmọ́ òyẹ̀mọ́ ògbọ́ jẹ́mọ́ láwọn yìí ló mọ́ kí ó jàwọn yìí lọ ní àwọn tó ń sọ nìyẹn sàbúrò irọ́ òun kọ́ yẹn púpọ̀ afá àti bá ń kọ́ yẹn ń kéwú ó máa ń dàbí ìgbà tó ṣe pé ààbò òun ló mọ̀ jù torí pé òun làwọn yóò mọ̀ ní pé ó kọ́ yẹn kéwú ó ṣe wá sí ó máa rí kó tó sẹ́wọ̀n ẹni tó dákẹ́ ni ó ní mọ̀ jù lọ sọ̀káwù bá kiri kẹ́mẹ́rin kan ṣe ìwáyà rẹ̀ púpọ̀ wá ìwáyà àdí pọ̀ ìwáyà òtúmọ̀nù pọ̀ kò túmọ̀ sí pé nǹkan ń sọ ní fábùrù ìrá nímọ̀ ju gbogbo wọn lọ abúrúrẹ́ ó sì ní owó lóòótọ́ kí n kẹ́ nílẹ̀ padà rí súnà fún gbogbo àwọn àfà ìran àfà yìí lówó ìdí sí lóyún ọdún táwọn ilé bá fi wá sí ẹ̀yẹ àwọn kí nìkan èyí lẹ́mọ̀ ìran àfà yìí owó kọ́ làfà fi mọ́ sí bá rí ẹ da gbogbo ẹ̀rú náà lẹ́yìn àfà fowó sí bá lẹ́nì owó kọ́ àlàfà ò lè lówó àní haramu o a máa ń tí èjẹ́ káwọn àfà lówó ni pé àsìkò táwọn èèyàn ó máa loko kí wọ́n máa lodò tó níṣẹ́ owó ò máa ṣiṣẹ́ owó tó níṣẹ́ ọ́fíìsì ò máa ṣiṣẹ́ ọ́fíìsì kí láàfó máa ṣe yóò mọ̀ wá dúró ti ń kọ́kọ̀ ní mọ̀ kátírà àsìkò tó ń kátírà lọ́wọ́ ìyẹn àwọn kan ti mẹ́tí mẹ́kì owó lọ ní tí ń fatáfa ìdí lówó nù ní tó ṣẹlẹ̀ sábúrò rẹ̀ lánàá gbogbo èèyàn lọ òun jòkó tà nábì ni yóò mọ tẹ̀lé ànábì káàkiri ni yóò mọ kọ́ ìmọ̀ ni yóò mọ gbọ́ ni pẹ̀lú ògbólọ́rọ̀ ọlọ́run ayé ń bọ̀ wá sọ̀rọ̀ àbúrírà lẹ́lẹ́ kejì ṣẹ̀gbá kan wọ́n ra yé díẹ̀ á tún bọ̀ wá tún sọ gan pàápàá pẹ̀lú ògbólọ́rọ̀ ọlọ́run dátún wọ́n wà nípa tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ torí ẹ so àbúrò irọ́ òun ìmọ̀ lójú òkótì ó fa pé kò ráyè à lábúrò irọ́ fi ń sọ pé àìmọye ìgbà láàrin mímbàrí ànábì sí yàrá àyàwó aisha tá ànábì mọ́ ń wà tó wọ́n fẹ́ lọ bí ànábì pé òun àbíjọ kan olóhùn a sì mọ dákú ń bẹ̀ láìmọye ìgbà oníjọ́ kan lòun dákú láàrin mímbàrí síbi yàrá àyàwó aisha ànábì ká àwọn sọ abẹ́ ànábì wọn ìkan ti wá gbà léò láyà báyìí tó fẹ́ máa ké rúkìá òun ní àdákùnde rúkìá ebi ní pa ní ebi kíkì ni òjò iṣẹ́ ó fẹ́ kó ìmọ̀ yìí jọ ni anábì sí ìmọ̀ bẹ́ẹ̀ ìwáyà míì náà sì wà kódà jajúwe tí wàá tó sì àti ẹ̀mí jọ tíra fún yan kàdíìsì ni àdíìsì míì náà tó gbé ọmọ ìyá méjì ìkan òun lówó ìkejì òun máa ń wájú kó sí wàásù ànábì èyí tó ń ṣiṣẹ́ tó ló padà wá fẹjọ́ ìṣèkéde ànábì ọ̀rí sọ fún ọmọ ìyá mi yìí náà kóun náà ti ẹ̀rù bíjẹ́sì dáhùn ṣe yìí méje owó wọ́n ó yẹ kí ènìyàn gbọ́ bùkátà rẹ̀ yìí ah, ó yẹ kóun náà wá ṣiṣẹ́ náà ọ̀nà wa ṣe ọ̀nà wa jámájámá tó ń kà wá ń jòkó wá síkò ń jòkó tó ń kéwù káàkiri báyìí anábì ni wá o ọmọ bóyá nítorí tiẹ̀ gan lówó rẹ̀ ṣe ń pọ̀ báwọn bóyá torí tiẹ̀ lówó rẹ̀ ṣe kí kọ́ lè mọ gbọ́ bùkátà rẹ̀ so àwọn tó bá ti ń kéwù tó jòkó ti ṣe ẹ̀já àfà bọ́rọ̀ wọn ti máa ń rí nìyẹn láti ló ti di súnà látijọ́ náà àmọ́ tọ́lọ̀ wọn wá ń padà ń ṣe fún wọn ni pé ìbẹ̀rẹ̀ ni ó máa ń rí bẹ́ẹ̀ ìparí wọn padà máa ń ṣe kínú ìpadà mọ́ wọ́n ń dùn ìran àfáà máa ń sábà fòṣì lùgbà nítorí pé nǹkan tó ń kó fàyè kan wówó lẹ̀ lẹ́sìn ráfáà tí ò bá lè ní sùúrù de ìyá yẹn lẹ́sìn padà ń do láti jálàbí lẹ́bi dorí à ń gorí èèyàn lẹ́bi dorí à ń gápé èèyàn ìgbà tí kinní yẹn ò ṣe é dúró tì mọ́ táà lè bí ẹ̀ mọ́ ló di báyẹn but kó tó dìgbà náà kó tó di pé wọ́n lè bí ẹ̀ mọ́ ọ̀tọ̀ ni tí wọ́n ń ṣe òsì náà fi ń lùgbà báwọn afá àti máa ń lọ́nu òun ló ṣẹlẹ̀ sábù rẹ́rọ́ ẹ wá sábù nje sàárà àbí ń jẹ lẹ́nu tí lẹ́nu tí yín àbí sàárà àbí ń tó bí ń ń tí kan yìí ni mùdírù ń dàrú owó ẹrù lè padà ẹrù Usman tó ń parọ́ òsì kan ibi pa àbúbá káwọn ẹgbẹ́ ọ̀rọ̀ pọ̀ àwọn kẹta ń sọ yìí gan.

ebi ń pa tọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ bí mọ̀ bóyá máa ń ṣẹlẹ̀ nìyẹn gbogbo àyínà làkẹ́ orí ọmọ díhù tó ń sọ̀rọ̀ gan àkànlé sọ torí pé àwọn bàbá ti jìyà ọlá ti ń dé díẹ̀ díẹ̀ tó gòrè tó kí ó tó kùnú kẹ́ lọ béèrè kò níjọ ẹ̀ ń wọn òwe kísà ẹ̀ máa wọ aṣọ tó ti ya ẹ̀ máa gbé fìlà fi pé kò ní yẹgẹ́ èyí tí kan náà ń parọ́ lánàá tó ń sọ pé ńgbà náà àwọn ọmọ kan ń bẹ iná tí kan mú kọ́ tíra àkọ́nà máa ń gbé tíra sábẹ́ tébù ni kan ìyàsọ́mọ̀ náà irọ́ ni sọ́mọ̀ ìwo ni irọ́ ló ń pa irú àwa yìí náà èmi àmì náà orí tíra gbúrọ lè kéwú kìí ṣe pé sọ́mà mo ti wò kọ́ àìrówó ra tíra mi níjọ́ náà lọ káyìdè ó tọ́ nì ìrówó ra tíwájú tíwájú mo jẹ́rí ṣúbí ní èmi náà mo lọ́rù kíní pépà ti wà yí àrówó ra tíra àìgbé tíra lọ́lé kéwú èyí wà ló pépà rí nìṣe àìgbé tíra lọ́lé kéwú mọ́ sọ́pá lọ́lé kéwú ní kíní àìrówó ra ń jọ náà ni a sì dúpẹ́ lọ́lọ́ lẹ́ni alhamdulillahi rabbil alamin ẹ̀rọ àlá ti ń kó owó tó pọ̀ rájìlá lẹ́yìn tó ó ṣe lè mọ́ ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ bó ṣe máa rí fáwọn tó bá ń kéwù nìyẹn òun ló rí fàbúrú rírọ́ ẹ̀yin wá ló ń jẹ lẹ́nu tí làbú rẹ̀ ń jẹ sàárà lẹ́nu tí ebi sàárà àti kọ́ mọ́ríkàzì nìyẹn sàárà náà náà ti kọ́ mọ́ríkàzì kò sábà tí èjẹ́ iná ẹ̀yìn àfàlẹ́ máa ń jẹ sàárà sàárà ni ẹjẹ́ àgbà fọmú àwọn ọmọ ìlànà àwọn àfàlẹ́ káwọn yẹn máa bù wọn gan asùlù náà nù asùlù náà nù anábíwá muhammad sallallahu alaihi wasallam tí èjẹ sàárà wọ́n bú ànábì náà ní gift ni ìbẹ̀rẹ̀ ànábì ti ṣẹ́ lọ báyìí ìgbà tí ìjẹba wà dójú ẹ̀ ẹ̀bùn náà bú ànábì sallallahu alaihi wasallam jẹ́ báwọn tó wà ládùúgbò tó wà rẹ́dí tí ó gbé wàrà wáyé tí ó gbélé wá so mẹ́ríkàsì sàárà náà ti kọ́ àti àwọn tó sì lówó bẹ̀ tán dáwó bẹ̀ tí àmà àwọn olówó tán tó ṣe kádàmù ni owó kí náà kó fún wọn sájọba bísínẹ́sì papọ̀ ni eléyìí ṣe èbú ẹ̀yin lẹ́lọ tún tí òye kẹtú sàárà ni ṣòbẹ́ àwọn àfáà ti mọ̀ ń lò ní tó ṣẹlẹ̀ sábù rírà ní ọ̀rọ̀dí ọlọ́wọ́ tààlà ni ọlọ́run ti padà gbàdúrà bú rírà pé nínú àwọn ọ̀rọ̀ tó ti sọ náà àbí táwọn táwọn tí a sì wí tó ń ka tí àwọn yìí máa ń wí oníkan tún máa ń fi òsì bú àbú rírà pé ó lò sí ni kò lówó lọ́wọ́ ẹ ó fẹ́ yàwó kan ṣe kinní kan àdìbá ní túyìí mọ́ ṣe bá tún wá jáde á tún ṣàlàyé èèyàn àmọ́ àwọn ọ̀rọ̀ tí máa ń báyọ̀ nú jẹ́ pẹ́ ìṣòro ẹ̀ ni nípa àbúrò nípa sájà nàbì ó padà wá lówó náà ni ọlọ́sùn padà gbàdúrà rẹ̀ alhamdulillahi rabbil alamin so jẹmọ́ yìí tó bí bábù rẹ̀ ìranù yìí tó tàwà lè bí ń káyì ó wá dúró lẹ́nu ọ̀nà abúgbákiri ó wá sálámù sáà abúgbákiri kódà níjọ́ náà ó wá dá mọ́sálà lẹ̀ kí bí akáwọn ti ẹ̀jọ́ wọn lọ lébíyá táwọn bá délé abúgbákiri àwọn òṣèlú nù àwọn rí ìkan jẹ ó sì ń lọ ìlú ayà tí mo dínú ń ká náà nu ó sì lọ ó sì di gbé tọ́ yíyún bá dó láàrin ọ̀nà jásọ dásọ báyìí àyíṣọ́ tọ́tọ̀ ẹni máa padà wáyé àbúrò rẹ̀ gbé àkọ́wọ́ ti mi ó tún lọ́dọ̀ Umaru láàrin ẹ̀ pé kí Umaru náà jẹ́ káwọn ọjọ́ délé yóò lè jẹun ní àwọn onọ́mà wọ́n mọ kéwọ́ yí bẹ́ẹ̀ àwọn táwọn pa àtà kéwù làmù àwọn táà ti jìyà kéwù là ń sọ àṣẹ ẹni tí ó jìyà kéwù ẹni tí ó bá ti jìyà kéwù ni ò ní mọ rúdà wì oníkálukú lọ ṣe mẹ́lọ ó ṣe bẹ́ẹ̀ fún Umaru náà Umaru náà padà anábì òjò dá mọ́sí alalẹ̀ ìtìbà ó ti yá anábì ká lọ anábì náà délé bó ní kí ìkan wà kò sí. mùjíza mi tún wá ṣẹlẹ̀ ní ìṣẹ̀lẹ̀ yìí ṣe pé ó tún padà wá nu ta fi ń pe sàdánkátà anábì sọ èyí dẹ́ yẹ̀ yá àbúrò rẹ̀ ni a tún wá fi mú sàdánkátà anábì wá nìṣẹ́. ìṣẹ̀lẹ̀ tún padà ṣe ni pé gbàtà anábì ni kò tẹ̀lé òun ìgbà tí ó délé anábì bá rí pé a kò mọ̀ sí nǹkan lè. wọ́n bá gbé jìnnà gba wàrà tí àwọn kan mọ̀ gbé wá nù ó yẹ gbé omi wàrà nìjáde àbúrò rẹ àbúrò ariwo ti gba àwọn ẹ̀sìn dá màánà ìgbà yìí mú ìdajì ilé yóò gbé ìyókù fèmí èmi náà ṣe gíní èmi náà mú jama arábìsọ̀lá arábìnrin àbúrò rẹ ogun tó mà ní bẹ́ńlẹ̀ ni àmọ́ tó ṣe lè bá ń pa àwọn alùsùpà <laughs> àjọ mú kíní ni ah! wọ́n ní jọ́nà àbúrò rẹ wò pé ah, àwọn ilé yìí ah, àwọn táwọn ṣiṣọ́ ìwọ̀n ní àwọn náà wá láti ìlú kan wá kẹ́kọ̀ọ́ àwọn yìí náà láwọn ọmọ tí ó tán gbọ́dọ̀ àbí mí ìjọ́ ló ti jẹrẹ ìjọ́ rẹ̀ yìí jẹrẹ gbẹ̀yìn lórí àtàwọn tó kún ọjọ́ òun náà ti jẹrẹ gbẹ̀yìn bó ti máa ń rínú so àbí kí ni ẹ máa sọ gan ọjọ́ ìjọ àti ìjì yìí o àti ìjọ àti ìrìn ó náà rí bẹ́ẹ̀ torí bí ẹni ó máa ń ṣẹlẹ̀ àbúrò àwọn òkútọ́ ànábì ló wà lọ́dí pé wọn tó jẹ́ pé wọ́n dé àwọn bíi sàmìlẹ́ ọ̀nà rọ́jùlá lábẹ́ tó sẹ́fún tíjọ náà tí wọ́n táwọn kan wí abáyé wá dé tọ̀ bó wá ní nìkan máa wọlé ten ten agbẹ́gbẹ́ ten ten ah, àwọn ten àkọ́kọ́ igan ni yóò ṣe gini ànábì bá gba wàrà yìí ó bá ké nǹkan sí àbúrò ra kó àwọn ten wọlé wọ́n wọlé ó yẹ máa mú ilé mú ó yó ó dẹnu dé ni ó mú ń gbó yó tán tó yó bákan ah mo ti satisfy ó yà gbé fún kejì rẹ gbogbo àwọn amúdàwé àgbà kí ni yé mọ̀ kúrò ní arábì tún kọ́ àwọn mẹ́wàá mi ìwọlé tún kọ́ àwọn mẹ́wàá mi ìwọlé kálukú wa mú mú mú mú wọn yó gbogbo àwọn amúdàwé àgbà à nù ó dàbí agbára ọlọ́run ọba kan ní kí ni ló ń ṣẹlẹ̀ níbi. Abu Hurairah radiyallahu ta'ala an àwọn yàrá Abu Hurairah ìṣòro ọ̀nà ànábì àyẹ̀wò ní ṣáájú rẹ̀ ẹni tó ti ń pàṣẹ lẹ́fà ó fà ọgọ́ ànábì ní ṣáájú yẹn mu àwọn tí wọ́n pẹ́yìn lẹ́mọ̀kọ́ mu kí ẹni mu ní ọmú ó yá ìṣòro Abu Hurairah wa mú jọ náà tó kí wá ní ẹ̀ẹ́kẹ́ ẹ̀ẹ́kẹ́ nárétì ẹ̀dẹ́ bíi káwọn ẹ̀ẹ́dẹ́ gbìmọ̀ pé àbúrò ẹ̀rọ tún gbàdúrù kan báyìí wá ìṣẹ̀lẹ̀ alábàáyé tún ṣẹlẹ̀ látọ̀dọ̀ ẹ̀ ẹ̀ wá ń sọ bíi tí umaru ti sọ lékú òǹlẹ̀ kò lékú òǹlẹ̀ ẹ̀ àwọn yìí wọn understand tó bọ́ àdúgbò báwọn náà sì ní nǹkan lé torí jọ́nà lọ àwọn sọ abá tó ṣe islam jọ náà kì í ṣe pé wọ́n rí nǹkan jẹ islam wọn ìyẹn ló fa àwọn tẹ́ẹ̀mí wọn padà gúnmú àwọn sọ̀hábà nígbà tó ń dàsọ̀ àwọn tàbí òun tó di pé àwọn ìgbádùn kọ̀ọ̀kan dé tí kankan jẹ búrẹ́dì àtomi ọbẹ̀ àbí kíní jẹ́ tó náà ìsìn ìṣúná kún àwọn sọ̀hábà wọ́n ní kí ló dé orí ọ̀hún bẹ̀rù pé kéèké ṣe wàhálà gbogbo gbìyànjú táwọn ń ṣe lójú ayé ànábì òun lòun ti ń jẹ tòun látàyè báyìí kí ni ń jẹ. láì máa jẹ chicken tèmi àti yín àti ìgbà tí lóye ká mọ sukúdù pé gbogbo owó jáde sẹ́nà wà lájẹ ká ní ìwé ká níbẹ̀ so bó ti wá máa ń rí nù fáwọn àfà ìran àfà ni máa ń fò àwọn máa ń fò sí kéwù ni ó dùn kí èèmọ wákàtí táwọn na àrù tá tó àtírà ebi jíní gan arọ̀ kò ní bá tọ̀sán Tọ̀tọ̀ tẹ̀rí ẹ kò ní bá tààlẹ́ à ń ṣe gan bi kádẹ́kù àwọ̀ ọṣẹ yọ kan láàrin oṣù mẹ́fà oṣù mẹ́fà kan náà mi náà pé kan ni táwọn ṣe kinní kan lọ́lá Kùránì ẹ̀san ló dé ayé ẹ̀ máa kára ẹ̀san ló dé. ó dùn mí jí ìmọ̀ wákà ní mo ti gbàgbé rẹ̀ tòbíyàn náà ó náwó bó ṣe máa rí nìyẹn tíyàn bá ti ń kéwú lọ́wọ́ kéwú ìgbà tá a máa ń fòsì ké ni ó ń ṣe àwa tó adájú kó ti la mọ̀ tẹ́jú wá rí tíyàn bá tún wá jẹ́ àfà òsì nìyẹn sábà kú ò ọlọ́run máa ń padà sábà gbé àwọn èèyàn kan ti yàn pétọ àwọn tí ó máa ràn lọ́wọ́ rè àwọn ní wàá dógbé iṣẹ́ tún nìyí ó yá kílẹ̀ tó fẹ́ ó yá kí ni ká ṣe ó yá ẹjẹ́ ká gbé bàbá yìí ó yẹ bí ó ti máa ń rínú báwọn àfà àbá tó bá bẹ́ẹ̀ lọ́wọ́ ọba ni o tó jòkó ti ṣe ìdí hack tó bẹ́ẹ̀ pò kẹ́ bóyá kọ́ mọ́ tí ò ní ẹni oníwàsí tí àwọn kankan ti di ọlọ́wọ́ ká mọ̀ lọ́ mọ́ lóko mọ́ lodò tí òfin níláyé à ń jẹ àmú táwọn kankan ni ó mọ̀ dúró pò kẹjá mọ̀ rán lọ́wọ́ sheikh islam ibn taymiyyah rahimahullah adúgbẹ́bọ́lọ́ nínú táwọn ilé yóò bá mọ bí bú wọn lé náà bá fòsì náà bú wọn àmọ́ lọ́n sànù wọn ọmọ ìyá tí wọn kan ló dúró pé gbogbo tó bá kí ó dé mọ̀ nsó tó bá ní mọ̀ kájà ní mọ̀ nsó èmi mọ̀ ní mọ̀ náwó lé wọn lórí àwọn tó náwó lé wọn lórí nu. so ká wá padà sáwọn àfáàlẹ Yorùbá sáà bá bẹ́ẹ̀ lẹ Yorùbá yìí náà ni àwọn àfáàlẹ gbọ́n ti máa ń rí tá máa ń ní owó ìnáwó ń kí ó lọ gbogbo àwọn ọlọ́mọ kí ó wò lọ́mọ kí ó ti máa ń rí lọ́dọ̀ àwọn àfáà ta ni òun mọ̀ pé àwọn ọmọ kí lọ́dọ̀ àwọn àfáà bí kán máa bẹ́lẹ̀ àkiri ẹ̀kọ́ torí kì í sáyà lọ ń ṣiṣẹ́ tí wọ́n bá ti ń ké lọ́wọ́ lẹ́yìn rí kí ìjọ náà bá parí ẹ̀ máa fi àgbò òun gbọ́dọ̀ ṣiṣẹ́ mọ́ ìwọ tó bá ti bọ́ parí kéwú tí iṣẹ́ kan ò yọ fún ọ́n di kéwú ọ̀rá yìí à ń kọ́ ọmọ kí ọlọ́run kọ́ ọmọ kí ó jọ fún ọ àbọ̀ ọ̀rá yìí nǹkan míì torí mú ìjẹ̀mú wá fún ọ pa gbogbo ẹ̀ tì lọ wá ṣiṣẹ́ tí o mọ̀ ṣe náà torí ọ̀pọ̀lọ̀ tó jẹ́ haram kí lẹ́mọ̀ pé rọ́bọ̀ ni sàárà ni máa ń jẹ ẹbí sàárà náà mẹ́bí kọ́ mẹ́ríkàdì náà àtàwọn ìfọwọ́sà pé ṣe kárámù kò jẹ sàárà wọ́n sọ pé gbọ́n sàárà ní kálukú ń lò kí ni ẹ máa jẹ ẹ máa tàn wá gbogbo ẹni máa ń gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí pé ìmọ̀ lọ kiri iṣẹ́ òní kálukú yìí ṣe bísíǹsì wo lẹ dálẹ̀ ṣẹbẹ́ padà bí kẹ́ni lólóṣèlú kan ló ń jálà bí kẹ́ni kìíní kan kọ́dọ̀ máa gbé fún yín náà ni ẹ̀rọ ayọ́rọ̀ àtàlẹ̀ máa dì sí bíúdì kan ló ṣe ìwọ́nu mọ́ríkàsì ẹni sì owó ta ló kọ́ owó ta ni èmi gbọ́ federal government ló gbé wá ṣé owó ṣé ìjẹ́ òun federal government lọ́wọ́ owó ìlú ni náà owó sàárà tó kápẹ́sẹ̀ jábára sódọ̀rọ̀ ẹ máa bú àbúrera ẹ̀yin wàlá àbúrera ń jẹ sàárà ẹ̀yin ò máa jẹ sàárà tí ẹ bá túnṣọ àwọn míì wọ́n lọ́ bá tún ṣe kéta wọn ni àwọn òṣèṣe ta yín ibì kankan ọlátọ́lọ́ bá dá fún yín ọlọ́run jẹ́ kó máa pọ̀ sí ọlá yóò ní tán sàárà tó máa fún yín ọlọ́jẹ́ kan lè mọ fún yín sàárà sí ẹ sàmì àbá àwọn sàárà tẹ́ ẹni pé ọlọ́run níjó díwọ́ ọlọ́run níjó dúó ẹ mọ̀ ní sàárà gbà mí mọ́pọ̀ sàárà ànárì mọ́ ṣe ń jẹ sàárà tó kò ìyẹn àfà ni mo ń jẹ sàárà kí ni iná àfáà ni mo ń jẹ àyíká ẹ̀kọ́ ni ìjọ wo ni mò ń kó pé mi fẹ́ bẹ́ẹ̀ ra tíra kan bí ẹbí ọlọ́wọ́ bá kan ó ní ẹgbọ́n nine thousand ẹ lọ fi yókù kún ìwà ni gègé ọlọ́run tó bó ọmọ ìgbé ìmọ̀ rínú ẹ rà gba aṣọ pé kìíní fáwọn èèyàn kò tẹ́ jẹ́ lẹ́ẹ̀dẹ́ ẹ mọ́bìyàn ti fàárí ẹ máa wọn fi ẹmọ abú abú rírọ bí ọlọ́run àná yìí tẹ́lẹ̀ mọ́ sọ kò sáfà tó fìrí mbẹ́ ṣé karamọ́ fìrí mbẹ́ ẹ̀yin náà fìrí mbẹ́ gbogbo àfàlẹ̀ yòókù fìrí mbẹ́ so kí láǹsọ afọ́ àbúrẹ́dẹ̀ tó bẹ̀ kó bọ́ta kó ní pé ń gbà náà wọ́n jẹ́ àwọn owó jẹ́ ń gbà pẹ́ lábẹ́ kó mọ abẹ́ sàrà àkọlẹ̀ gbé sí gbogbo owó jẹ́ ń gbà ẹ̀mọ́ ni wọ́n ṣe sàrà ayé ẹ̀kọ́ ni ẹ lọ lọ́rí ìtàlọ́wọ́ ẹni kọ́lẹ̀ ọkọ̀ bá ìtàlẹ̀ kalẹ̀ bẹ́ lówó kiri kan kálukú tó mọ̀ fún ọbí sí ìrẹ́sù padà tó pin gbẹ̀yìn náà ni tó gbowó gbọ́n tẹ́ ń gbà káàkiri abẹ́ ẹbí tẹ́ sásì tẹ́ ti ń gbà abẹ́ sílẹ̀ sásì abẹ́ sàrà lẹ́ sásì náà tó jọmọ́ mùsùlùmí ọlọ́mọdé sànù wa o tó àbúrò ẹ̀rọ radiyallahu ta'ala anhu ẹ dákun ẹ jẹ́ kí àwa ó máa ṣàdúrà fún tí àwọn bá sọ pé èébú làwọn ó máa bu ẹ jẹ́ kí àwa ó máa ṣe kí ni ẹ jẹ́ káwọn máa ṣàdúrà fún táwọn bá ní àwọn ó máa yẹpẹrẹ rẹ̀ ẹ dákun ẹ jẹ́ sọ rẹ táwọn bá ní nǹkan tí àwọn ó máa sọ ni pé àwọn fẹ́ máa ba lórúkọ jẹ́ ẹ jẹ́ káwọn máa tún àwọn ń bẹ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala fábù rẹ̀ ọlọ́mọṣà bá yọ ní sí o ọlọ́mọba kí àbú rẹ̀ yọ. àwọn ọ̀rọ̀ míì wá tún bẹ nínú ọ̀rọ̀ ń tẹ́sọ lánàá àmẹ́yìn tí pé jòkó ẹyọ kan yóò níyanjú ẹ̀ á tún ṣe jòkó mi insha allah ọlọ́mọṣà fún wa ní okun àtagbára bóyá ńgbà tó bá tún di ní ọ̀la á tún pàdé báyìí náà láti tún wá yanjú àwọn gbogbo rọ́tán pàmò Muhammad ibn Abdul Wahab àwa gbìyànjú àti yanjú àwọn ìrọ̀rùn náà so kóníkálukú mọ̀ wọn rẹ̀ kóníkálukú sì jòkó jẹ́ ẹ àwọn wọn ló nílé gíláàsì ni má ṣe kí ni wọn sọ̀kò ẹ ká má jùkọ̀ sílé onílé torí náà ṣe kí ni ilé oní gíláàsì nílé tiwa náà so ẹ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala mannihi wa karami wa izi wa fadli an yazidana wa iyyakum ilman nafi'a wa rizqan tayyiba. وعملا متقبلا وشفاء من كل داء so ìdí rèé so ẹnikẹ́ni kankan mọ́ bu aburú rèé rọmọ ẹ sàárà ní ń jẹ gbogbo ẹ̀yìn àfáà náà lọ́sí kínní ìran àfáà sì ní máa ń jẹ èyí ò àkíkọ̀ kan ni ẹnì ò lè takò ìran àfáà ní máa ń jẹ so ẹ máa jó dọ́ torí dàbú rèé láti wá bẹ́ a di àgbákò mọ́ lọ́wọ́ so àwa tí a bá bẹ́ pè wọlé àgbà ìpè díẹ̀ kó dàbí pásíkò asiri ó sì di four something ayé ẹ̀kọ́ ni ẹ o àá gba ìpè díẹ̀ kọ́lọ́n subhanahu wa ta'ala kó mọ́sàbá wa fàgbáríkà sí ó sì bá wa fi oore sí i ẹ bá dákun jọmọ́ gbogbo àwọn ọ̀rọ̀ làwa náà rí a sì ti rí bó ṣe ń lọ ẹjẹ́ á tètè máa mọ ipò tá a mọ̀ tó àwọn ẹni wọ̀nyí ṣe pé irú ipò tán wà rèé irú ààyè tán sì wà oníkíni ọ̀nà rè tó àwọn àlùfáà tí wọ́n ń ka ọ̀rọ̀ wọn ẹ̀rí pé wọ́n ti ń gbórí jáde díẹ̀ báyìí ẹ̀ wàá mọ̀ wá tú àti irú àwọn àlùfáà bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀ náà ni gbogbo ọjọ́ tí ọ̀rọ̀ bá ti ń ọ̀rọ̀ bá ti ń gbé bẹ́ẹ̀ à ẹnì kan náà tún flash yíyà tún mọ́ flash ní irú ìjòkó báyìí èyí ò yí ń pè yàn padà báyìí mo sì máa ń pè yàn padà ńgbà mìíràn àmọ́ lọ́wọ́ sàánú wa. náà. salaamu alaykum. salaam wa rahmatulah. ṣàkóso. wa antum hayyakumullah. kọ́lá dáhùn àfáà kọ́lá ìdáadáa. àbínà tẹ́yìn náà sàlọ́ ìdáadáa o. ẹ kọ́nà bá mi túbọ̀ jẹ́ ká rí orí púpọ̀ sí dáadáa. àmì ìlà tẹ́yìn lọ sí dáadáa o. kọ́nà sí mọ́ kò dé kó. àmì ìlà tẹ́yìn náà. ẹ̀sán ẹ̀ láyé ń bí àtàkì àmọ́ kọ́nà bá mi sọ yín. àmì. ẹ̀yìn tí àfa rẹ̀ ṣe fún ìsàmì ọlọ́yà mọ́ sí rẹ̀ pẹ̀lú torí àyíkọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́jà wà fà wá tí wọ́n kó àti dojú ọ̀nà fún náà yìí ó kéré náà tọ́ tòyìntẹ́ àfáwọn ṣe inú gbọ́dùn gan ni wà lọ́rùn tọ́lọ̀ ṣe ní ẹni tọ́lọ̀ gbé kalẹ̀ títí títí ń ka ẹ̀rọ lójú kọ́lọ̀ mọ́ àpéyìn pa láíláí àlékún dáadáa àlékún ẹ̀sán tọ́lọ̀ ní fèsì kọ́lọ̀ máa fi wọ́n ṣe àlékún ẹ̀sán ẹ̀sán ọkùnrin ọ̀fẹ́ ẹ̀sán fún àdáná ni ẹ̀sán. bárakàlá fi kùbà asalaamualeykum. wa salaam wa marhaban. kí ló ṣe nẹ́tíwọ̀kì ni. ẹ mi náà ti understand ó kàn án jìnlẹ̀ kan bọ̀ tó dàgbò ti ó ti padà nọ́mà. ṣé wọ́n ń jì ní àbí ó ti tán. mi ò rò pé ó ti tán o mi ò rò pé ó ti tán. ó ti wà ń bẹ̀. ẹ mo rò bẹ́ẹ̀ mo rò pé ó ti wà ń bẹ̀ inṣàlẹ̀ ẹ̀ẹ́dì wá sí táì ta sí àwọn àfa wa lẹ́kọ̀ọ́ ń pé ìjọ́wọ́ náà ti ó ti fẹ́ dọ́ di jẹun ó dà. <laughs> ẹmọ kan tó ṣẹlẹ̀ jẹ́ lágbára ọlọ́run ọ̀làdímọ̀ ohun mi kẹ pàtó kan kẹ tẹ̀fà sí àtìrẹ́ gbogbo wọn pátápátá kan jẹ kan jó bámú. àwọn amọ̀ nǹkan tí wàá ní ẹjọ́ wá fún wọn sáà náà jẹ́ Fúnà ni ó dáa táwa ti tọ́jú àwọn àfà. Jazakumullah khair. Ọlọ́run sọ ilẹ̀ sọ lórí. Ẹ máa rán láti lásán sí. Ọlọ́run sọ ilẹ̀ sọ lórí. Jazakumullah khair. Barakallah. Salamu alaykum. Wa alaykum salaam wa rahmatullah. Abira gbọ́dọ̀ fún mi. Náà. Salamu alaykum wa rahmatullah. Wa alaykum salaam wa rahmatullah. Ẹ̀yọ̀ ṣe ní fúgà mọ́ wa. Ibẹ̀lẹ̀ wa ń gbọ́yìn. Ẹ̀kọ́ lọ ń ṣàánú wa o. Àmì o. Ooo kó tọ́mù sí ìlú iṣẹ́ náà o. àmín àmín àmín. ọlọ́mọdé ọlọ́mọdé kan ọkọ bíkọ́ ìtọ́ ń bá lọ yìí ah! hmm. inú parun ni o hmm. inú parun gidi ni o. àdáyé hmm. ẹ̀dẹ̀ káwọn èèyàn tó mọ̀ kankan ẹ̀kọ́ wọn ti ra ilé ibi ìyẹ̀yẹ ló jẹ́ kó dàgbọ́n eh, ah! ẹ̀kú dẹ̀ ń gbọ́n mi aláì. Hmm, ẹyin nìkan kọ́ ẹyin nìkan kọ́. Ah, àdúrà tèmi ni gbọ́dọ̀ máa jẹ ọlọ́run máa jẹ kọ́ parun. àmín àmín. èyí tí wọ́n ń bá lọ yìí. torí mo ti ọ̀rọ̀ píṣọ̀ ọ̀gbọ́n mo rí i pé àgbàgbọ́ ti dé. òkòdè hmm. kájọ̀lá àgbà máa ṣe láńgbáláńgbá hmm. aláì. ọlọ́run atọ́ ọsán náà dé. àmín. ọlọ́run adé bá fi iṣẹ́ ìṣọ́ yín. àmín. owó sàrà àti iṣẹ́ káràmù jẹ́ wàá gbàgbàgbà ní Saudi Arabia ó ní lọ́ńbẹ̀ owó sàrà ayé bẹ́ẹ̀ kọ́ ni torí ẹ̀kan máa fi yùn bù wọ́n egbò ẹ̀ bá rẹ́ bù wá ní ogbẹ́nu sọ̀hún wọ́n egbò àwọn àfa bẹ́ẹ̀ ó nọ́mà ọ̀fà yẹ ọ̀fà yẹ fi ìgbésí ayé wọn lẹ̀ fún mọ̀ èèyàn wá ní fàyè rẹ̀ lẹ̀ fún mọ̀ kọ́rọ̀ ẹ̀ má ṣe kínu. ó má rí bẹ́ẹ̀ ọlọ́run mọ̀ ń tí ìdí má bá sáà sáà fáà náà ni pé tó bá ti tàfà rọ́gọ̀ fún ṣe dá wà ọlọ́run ó padà wá kọ́ ìyáàdọ̀ àwọn èèyàn kan pé ah oyè ẹ̀yẹn má ṣe kínu ó má dúró tì wọ́n ẹ̀yẹn má ràn wọ́n lọ́wọ́ ẹ̀yin tẹ́ bá lè bí àfíìsì wọn. náà. wa alaikum salaam wa rahmatullah. Eh, ẹ dákun eh, alákọ̀ọ́kọ́ ọ̀dẹ́ mi lẹ́ sọ òun ní pé eh, àpámùbárà tó sọ̀rọ̀ lánàá gbogbo yìí tó ń sọ yẹn àwọn ọ̀rọ̀ kìíní ló ń sọ àwọn ọ̀rọ̀ bíbíà. àjẹ à ń bọ̀ wá bí yẹn lọ́la à ń bọ̀ wá bí à ń bọ̀ wá ọ̀rọ̀ ló ọ̀rọ̀ títí ìpele ẹni alákọ̀ọ́kọ́ la sì yanjú lẹ́nu. mo kàn rárá mú tiẹ̀ díẹ̀ nígbà tó náà kó àwọn tẹ̀sí ni pé yẹ̀wúdí ni wọ́n ẹ̀ á mú tiẹ̀ lọ́la ni insha náà. pẹ̀sẹ̀ sàlàyé yẹn ló ṣe rí. ìran ọmọ kéwú ló ń jẹ sàárà. bẹ́ẹ̀ ni ọmọ kéwú sì làbúrò lọ́dọ̀ ànábì. àpá àgbọ̀ ń jẹ sàárà. bẹ́ẹ̀ ṣé àní ṣé kàdámù gan jẹ sàárà wọ́n jẹ ti sáwọ́dí wọ́n jẹ ti nàìjíríà. gbogbo àpá mi ń jẹ sàárà. ẹ̀bùn sí kìíní. ẹ̀sọ́ kọ́mọ́ ti gbọ́ àbúrò rẹ̀ rà bẹ́ẹ̀ ni ìran àfáà ní jẹ́ kódà nínú táwọn onímọ̀ mọ̀ ń kọ́lẹ̀ ni pé wọ́n gbà sa alifakuru ju bọ́ọ̀sùn lọ́lọ́mà pé òsì lágbádá àwọn àfà ẹ̀wùn gan òsì ní kíni lágbádá àwọn àwọn eléyìí ẹ̀wọ̀n bínú sà àwọn eléyìí bẹ́ẹ̀ sọ kéwù di àwọn gbọ́dọ̀ lówó lóbi pẹ́ sóògùn owó wọn àti jẹ́rí wọn ní fara dá ìnira tí ń bẹ́ẹ̀ èmi ò ní dárúkọ. ok sir. lọ́tọ́ bá tẹ̀lé ìjàmbá dárúkọ á máa dárúkọ. Hmm. bàbá wa wà lè déwú olówó wọlé láì mọ bàbá rí. Hmm. ó dẹ̀ sọ pé pé ó ṣe ṣé kàdámù ni mò ń tọ́ orí. ok. olóhùn gbé kàkà ti dé. Hmm. àbá àwọn olóbẹ̀ yọ báwo ló ṣe ṣe olóhùn ti lówó dé náà ni. aláhàkọ. àbá àti ẹ̀sọ́ fi pé lọ́ọ́ fi tẹ̀sí náà pápá hmm. àwọn ọmọ lẹ́gbẹ́ ó. Allahu Akbar. Ìyí ló gbà fáwọn àpá àtúnkọ wa nígbà náà, wọ́n gbà fáwọn àpá àtúnkọ wa. Hmm. Hmm. Àwa náà dẹ̀ máa ń fẹsẹ̀ rìn. Ṣẹ́rí àpá Mùbárà àti gbogbo àwọn tó múra wọn láti mú dírù gan. Wọ́n bá fẹ́ kọjá ìjà ìjọ ṣe mùnà kọjá. Ìyẹn ò ṣe problem kọjá ìjà ìjọ sọ̀rọ̀. Mùdírù, mùdírù, mùdírù lè fi ẹ bá ṣe mùnà kọjá.

ọdún sọ́ọ́ tuntun kúrò lórí ọ̀rọ̀ ní ọdún tuntun gbọ́dọ̀ wípé wọ́n sáré. ẹ ọ̀n sáré sún mi báyìí. èyí mubarak yẹn èyí mubarak yẹn sọ̀rọ̀ abdullahi bin salam ń sọ̀rọ̀ jẹ̀mí bin àwọn sí mi dárí. subhanallah subhanallah subhanallah. èmi máa ń sọ̀rọ̀ àwọn mẹ́sìgì kan sí ẹ̀ẹ́rì ìdíbíyà ló ń ká àwọn bọ́ọ̀lù ló ń ká. subhanallah. ó ṣe jẹ́ nìyẹn. Hmm. asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulah. jazakumullahu khairan. naam. وعليكم السلام ورحمة الله وبركاته يا أبا مرضي كان وانزل وحنتم وحياكم الله Ẹ̀rọ àgẹ́rì mọ́ ما lára. Bẹ́ẹ̀ni. Ìgbà tàǹkì èèwà ó àkídà ni. bẹ́ẹ̀ ni àárù là ń gbà mo mọ́ra sí àlàáhùn ìtírò àti wọ́n rà twenty naira àwọn mọ́ra ẹ̀mẹ́ta wọ́n sanwó ẹ̀ ẹ̀mẹ́ta wàláì wàláì tàláì wọ́n rà twenty naira láwọn ìgbà náà ẹ̀mẹ́ta ìgbà tí wà owó ra kó wọn ó lójú àwọn wàláì làásì máa wá lè ké oúnjọ náà lẹ́sìnì tí mo máa ń ṣe fáwọn èèyàn ó ní mo fi ń jẹun láwọn àsìkò náà ẹ̀rọ akẹ́kẹ́ kan máa sọ pé kínní lẹ́yìn tó ìran ọmọ kéwù ni máa ń ṣe bẹ́ẹ̀ ẹ má fi gbọ́ àbúrò rẹ̀ gbogbo wa lákòóso gbogbo wa látòrí ṣe kàrà fẹ́ jẹ́ àgbàfà alẹ́ Yorùbá yìí wọ́n ń jẹ sàárà sàárà náà jẹ tọ́bi dàfà wọ́n tún dàfà àtàwọn tún jẹ sàárà rẹ̀ bí kọ́ mo a jẹnu wọn gbọ́ àwọn ọmọ jàre ìgbà tá a kéwù là á a dá wákà o. Àtúngbà àrùkà bàtà kéwù àwọn àkíta. Hmm. Àtúngbà àrùkà tó bá ti hmm. kò tó bá tọ̀sán. ìyẹn kò jẹ kan Tọ́bá wa kọ̀ọ́ lè tààgùn mọ́tò. Tọ́lá ó fẹ́ wá nídìí kúrá ní ẹ̀sọ́ lóde. Ayé ẹ má kàn kàrà ẹ̀sọ́ lóde. Ayé ẹ má kàrà. Owó àbúrò rẹ̀ dá ẹ má kàrà àpọ́nlé rẹ̀ dí lásìkò yìí àbúrò rẹ̀ ti di ẹni ọlá ó di ẹni ẹyì. ọwọ́ adẹni àpọ́nlé àbúrò rẹ́rá tó yẹ pé oúnjẹ náà lóhun kò nílò tọ́ tálíkà ni àmọ́ lè ní kí àbúrò rẹ́rá jẹ́ ó ti jọ ó ti dèyàn ńlá gbogbo àlá ń pariwo rẹ̀ ẹ̀ lè bá ẹ̀kan tọ́ra yìí ìgbà tá à ń ṣe ewu ẹ bá ń kọ́ sí àwọn àti ìṣá. kàtó àti ra kò tó bá tọ̀sán rí ẹ̀ kò tó bá talẹ́. Tẹ̀mọ́jẹ wá ti kì bíi kádẹ́kù. Àwọn ọkọ̀ ẹ̀yọ́ ọkọ̀. Láàárín oṣù mẹ́fà, méjì náà mẹ́fà. Kò sí ìṣe àrẹ Ẹ ó yẹ sí. Àwọn ọkọ̀ ẹ̀yọ́ ọkọ̀ láàárín oṣù mẹ́fà. Tẹ̀mọ́ra kọ̀ wọ́n lè. Tàǹra mọ́. Táǹgù mọ́tò. Táǹgù mọ́tò bẹ̀m̀bẹ̀. Hmm. Ẹ̀sán ló dé, ayé ẹ máa ga kára ẹ̀sán lóde ayé ẹ má lò. Mọ́mọ́ kára wà búrẹ́ ra kán dákun. ń bá sọ àbúrẹ́ ra jẹ ní àpọ́nlé. Ẹ wá di tábìlì ìṣẹ̀ ló wá pọ̀ lójú rà bíi ẹ má kanra. Ó jìyà fún mọ̀ ni. Ìkéyàn bá ti jìyà fún mọ̀ ni máa ń jọ̀rọ̀ rẹ̀ ni. Àbúrẹ́ ra jìyà nítorí Ìsìlámù ẹ̀fọ́ jẹ́ àníyàn máa ń dákún máa kérú kí àfún tálíjẹ̀ ní òsì sí lára ọlọ́run wá dá lọ́lá tó wá jẹ ní àpẹẹlẹ́ òjẹ ní àgbéga inú ó bí yín kú ni ó ẹ má bínú sá inú ó yà bí yín kú ni ó tó ráwọn ọmọ ẹ̀sán inú òbí mútú bí kò yìí kò Abu Hurairah muqaddam wa mukarram wa musharraf wa mubajjal ولا نزال نبجله ولا نزال نكرمه ولا نزال نعظمه ولا نزال نحترمه ولا نزال نذلكم ونخزيكم ما دمتم تخزون أبا هريرة نعم Àmín, àmín. Ìmọ̀ sọ báwo Ẹ bá bínú sá, ìkànnù wọn tí máa bú ebú ìmọ̀mú àgùdà fáàdì jáwó ńdò, ebú ni máa bú kí. Ó ní go and give money to Abu Rera family ṣẹ́rí àwọn ẹnu àwọn ọ̀tá Abu Rera nu. Tó bá lè júwe mọ̀lẹ́bí rẹ̀ fún wa wo, ọkọ̀ mi ti ń gun ìgbé fáwọn ẹbí Abu Rera yìí tó bá lè gun nu wọn. Pé pàǹgolo ni, ìgbé fún wọn pé torí Abu Rera mo gbé fún yín tí wọ́n bá mẹ́bí wọn júwe wọn gbogbo ta ní àgbè fún wọn gbogbo aṣọ yìí ní púpọ̀ yìí kó gbogbo aṣọ mi bùkálí ò láṣọ wọ̀ à ń tó ń bọ́ọ̀sì bọ́ọ̀sì ọlọ́ọ̀ ti sàpẹ́rẹ́ bàbá náà bàbá wọn ẹ̀yin ní kẹ́mọ́ owó bọ́ọ̀lọ́ jẹ́ ìdí ẹ̀yin ní ẹ̀rọ owó títí ẹnu tí làbú rẹ̀ ń jẹ sàrà sàrà ní jẹ káàkiri kí lẹ́yìn jẹ ìwé lẹ́yìn tí ń sọ̀rọ̀ yìí ikí ni wọ́n ń jẹ ìwọ gẹ́gẹ́ kí wọ́n jẹ ebe ẹ̀ lóde ẹ̀ mọ̀ gbowó abẹ́ sàrà àkọ́dájú sí ni wọ́n tún parọ́ máa nábì nítorí ẹ̀ wọ́n láà nábì ní ẹ̀ ẹ̀ kí lórúkọ ẹ̀ àdùn áwùkọ́ tọ́yẹ̀ láyé tí irú ilá àbìjànà haì wà no sorry sorry ìbáwí ni wọ́n ni àgbò áwùkà tọ́yì alẹ́rí láyé tí irú ilá àbìjànà haì wà jànà àdùá àsọ̀dàkọ̀ wọ́n ládùú àdá gẹ́gẹ́ bí ẹyẹ ẹyẹ ò sí léèfò àrífẹ́lú kí ni ìyá méjèèjì àwọn ni ìyá méjèèjì àdúà ó sì ní kínú àsọ̀dàkọ̀ jazakumullah khair ya bàbá rẹ̀. ẹ ok nínú àwọn tó jẹ́ nǹkan nìyí gbogbo ya fẹ́ ra bí nígbà táwa yìí ṣe. Allahu akbar. téèyàn sọ́fà téèyàn sọ́fà yìí. aláì. téèyàn lè wọ̀nà ọmọ sọ́jọ́ ta. téèyàn ti bú yẹn. Hmm. ẹnu ìyá ni wọ́n. bẹ́ẹ̀ni. ẹnu ìyá ni wọ́n. bẹ́ẹ̀ni. ẹ̀yin alákọ̀ọ́kọ́ tẹ́wọ́n ọ̀la ni o. àwọn ọmọlẹ́kẹ́ ó fún o àwọn ọmọlẹ́kẹ́ ó ní o. irọ́ àbálẹ̀ yẹn mọ́ lọ ẹ̀yin oníyàwó mẹ́ta Jazakumullah. Ẹjọ́. Náà. Ǹjẹ́ àwọn kùsọ̀ wípé ṣé ká dàpọ̀ wá kọ̀ lójú kí ló jọ ra gbogbo ayé? Ẹ a ti yẹ́yìn díẹ̀, a padà wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀. Mo gbọ́ mo wà pẹ̀lú ilé Bọ́dà Bẹ́ẹ̀dẹ́gbẹ́dẹ́. Ok. Ok. Ṣẹ̀fẹ̀ lọ wípé ṣé bọ́ọ̀lù bá òun ṣe kára tó ọ̀rẹ́ àwọn tí wọ́n lè tẹ̀wọ́ kọ́ lókè wọn náà kára mu ni. Ṣé wọ́n jọ ẹgbẹ́ orí Ṣé ìmọ̀gbọ́n fún mú ṣe ni wípé ilé ṣe kára jáde lù lọ? wọn ò sì ráyè ká padà wá sáwá tó tó bá ọmọ wọn. Hmm. Hmm. Ìgbẹ́ ẹmọ kí ní ọ̀rọ̀ sọ́wọ́ ní sọ́wọ́ bá nù ọ̀ sì gbàfẹ́ gbọ́n rẹ̀ káníwọ̀ lọ gbà bẹ̀fẹ́ gbọ́n rẹ̀. Kọ́lọ̀ bá mùdí ìgbẹ̀mù dírò ọ̀sìn bá tó bá nù mara tẹ́sí sẹ́yìn mi yóò dáa kí arábò wá wálé ayé. Ìwé owó tí kẹ̀sù jẹ sọ pé ṣé Adámọ̀ jẹun, tẹ́yìn ní pé ó yẹ ṣe padà. Kí ẹ bá òjò àbá kẹ̀sù wí má jẹ̀wá jẹ ọlọ́wọ́ tó ọ̀rọ̀ ti jẹun kọ́ ni. Ìwọ ló wà mọ́ ọmọ ọba lẹ́pẹ̀ẹ́. Wọ́n ti kú ọ̀nà agége, ó kú ọ̀nà agége. Ẹ ẹ wà mọ́ ọ̀nà agọ́rọ̀ sí Mùdírù wà intimidated ni ìgbà tán rí kìí ní ọkùnrin. Wọ́n wà intimidated. Wàlégùn sọ́lá. Wàlégùn sọ́lá àmọ́ra. Ẹ̀ẹ́ mi ó ń sọ̀rọ̀ láti UAE o. Ókè ẹ káàbọ̀ sà. Ẹ̀rọ ọ̀tọ̀ o. Adúpẹ́ o. Ìrákùnrin kẹrọ ni o. Àmọ́ àtúnṣe àkùnlọ̀kẹ̀. Ọlọ́run bá wa mọ̀ gbà fún o. Mm-hmm ọmọ ọmọ ṣègbálò láti lápò ẹni o. ọmọ ṣègbálò. àwọn náà ń dára lẹ́kọ̀ọ́ bálò ráfù bálò àwọn náà ń dára lẹ́kọ̀ọ́ ní oríta wa ní ìpínlẹ̀ kí. masha allah masha allah wa ara kala nìkan. masha allah jùlọ fún mi. àwa ti àwa ti wà ní uae báyìí. alhamdulilayi alhamdulilayi barakallahu yàtọ̀ nǹkan tí ó ti bàjẹ́ ó pọ̀ nílẹ̀ yorùbá tó hmm. ṣe pé àwọn ọmọ ìka sí ẹ̀jẹ̀ má rí i pé ẹ̀yin náà ti wà lára wọn ní o nǹkan tó ti bàjẹ́ tó eh, pọ̀. ìjẹ́ má nìkan àbí òtí ẹ̀dí kúrò lára àbí òtí àbí ìwé kúrò lára èèyàn pé kúrò lára èèyàn. tí ẹ bá rí ẹyin ẹwò ní àbàjẹ́ tó wà rẹ̀ ọmọ tí kíkọ́ tó gbalẹ̀ nílẹ̀ yorùbá wọ́n hmm. para wọn káàkiri gbogbo ẹ̀ gbogbo ẹ bá bẹ̀ máa gbé ẹ̀ máa gbé kàdúrù razaki oríṣiríṣi. àbújá yẹ pé ẹ má jà lẹ́yìn mọ́ mọ́ríkàzì kò túmọ̀ sí ogun kàbírù àti razaki kò túmọ̀ kọ́ mọ́ríkàzì ni wọ́n. àmọ́ eh. bẹ́ẹ̀ ni pé Lagos state òun àwọn ọmọ Lagos state ni wọ́n. tẹ̀sán máa sọ pé lókèrè Yorùbá Eh, ẹ má jẹ ẹ má jẹ àdín olórí mọ́ríkà jẹ lápẹ̀lú ọ̀nà ìjọ àkùnrin lọ. bẹ́ẹ̀ ni gbogbo wà bàjẹ́ tó pọ̀ ìgbà tí ó ṣe visibility service ni mo rí pé ilé kọ̀ọ̀kan ló ń produce ọmọ ọ̀tá àbí ká pé àìsàn àti gbogbo nǹkan bẹ́ẹ̀ ní dábàjẹ́ nìwọ̀n láì tó ṣe pé ọ̀pọ̀ kọ̀ tó bá ń ṣe pé bóyá ọlọ́run tó ti ẹ̀yìn àfáà ibi àwọn ṣóò ńláńlá àwọn bíi dr aláàbò àwọn ọkọ̀ gbogbo ètò ní gbogbo oríṣiríṣi àwọn sẹ́kọ̀ yẹn tó ti pé ọlọ́run tí wọ́n ti kọ́ bọ́ sí àsìkò wa báyìí ló ti jí káàbọ̀ yí padà. alhamdulilayi àwa gbọ́ bíi bí ọmọ ọ̀tá làwa gbọ́ tẹ́lẹ̀ tó ti pé ọmọ ọ̀tá tó kù. alhamdulilayi so à ń ọlọ́run làwa gbọ́ ti padà ń sìn. alhamdulilayi so gbogbo ìfọ́bẹ̀rẹ̀ ó yẹ kó kókó eradicate nílẹ̀ yorùbá wà láì. tó kínní yẹn ó jẹ́ nǹkan tó máa ń dùn mí gan. tó hmm. ẹ̀yẹ wo ní àdúgbò wa ń sìn ṣé ìgbàlù ni wọ́n fi gbà alẹ̀ ní àdúgbò wa. ó ṣe pé àwa náà ti jẹ́ ẹni tó fẹ́ fẹ́ àyè sọ pé à ń tọ́ka sí pé à alùpùpù náà làwa náà kí làwọn tó ń jẹ́ bẹ̀ tẹ́lẹ̀ hmm. à ń ṣoògùn á gbogbo ẹ̀ gbogbo abidjan Nínú lo orúkọ tó máa ń pè mí ní àdúgbò àtẹ́lẹ́sẹ̀rẹ̀ ní ọwọ́ oṣèkìlò, wọ́n kọ̀ǹfàm ní lápẹ́ńdẹ̀ yẹn, ọ̀ká ló máa ń pè mí. Tóun gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, òun gbọ́dọ̀ ni a fi dúpẹ́ fọ́nà ní náà tó ń dalẹ̀ Yorùbá ń sìn. Tó bá ṣe pé ẹ̀mọ̀ bí mọ̀ọ́kà tó fún wọn pápú Amin amin. Ẹ jẹ́ àtúgbé kọ́lẹ̀ lèmi yẹn ṣe òun. Ọlọ́run ṣe ẹlẹ́sùn. Ok. Ṣókòrò. Amin wa tún ìjọba tó lọ fún. Náà wa aleykum salaam wa rahmatulah. Hayyakumullah. Wa antum hayyakumullah wa ahsanullah ilaykum. Masha Allah ṣé wa. Hayyakumullah. Orí tó káà ní ìlànà. Ok sir. so kọ́nà jẹ́ ka rẹ̀ ní nílò fẹ́. lámìnà àtẹ̀yìn náà. so mo ti máa ń tẹ̀lé programu tipẹ́tipẹ́. ok. alikina ni ó náà kó. alikina. alikina alikina. ẹ ẹ inú orúkọ yẹn o. ẹ má bínú sá. yìí ni ti pẹ́ tipẹ́tipẹ́ tipẹ́ máa ti ọmọ ọ̀rọ̀ tẹ ẹ ṣàlàyé nínú ó wà mọ́ tí mo ti dà. alhamdulilah. ọ̀sẹ̀ tó bí ẹ̀jẹ̀ ṣe ṣẹ́ṣe tọ ìmọ́lẹ̀ sí àárín yẹn ọlọ́run bá bá a tọ̀ mọ́lẹ̀ ìsàlẹ̀. àmín àmín àmín àmín àmín. àti gbogbo àwọn tó bá tútù náà láti jẹ́ kí ìmọ́lẹ̀ àti sàlámù ó túbọ̀ rí nínú ìsìlámù hmm. ọlọ́run bá a pẹ̀lú wọn akọ̀níká pé láti tù wọ́n. ọlọ́run sanyí lẹ́sùn jazakumullahu khair wa nafa'allahu bikum. naam hello láti uk hello. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. naam. adúpẹ́ máa o. ọlọ́run bá a fún mi ní ẹ̀sán tó kọ̀ ìṣọ́ra. àmín àmín. bí bí bí bóyá be a week or two weeks ago mo mo calling, mo dẹ̀ mo kàn ṣàlàyé little understanding tí mo ní nípa bó ṣe tọpá àwọn àdìsí ẹ̀ ṣe so ó wá yà mí lẹ́nu bí ṣe ń wo gbogbo àwọn nǹkan tó ń lọ lórí íńtánẹ́ẹ̀tì àwọn tó tẹ̀ wá jẹ́ àwọn tá a fi sí top plate hmm. wọn tẹ̀ wá understand àwọn kìíní rárá. so àwọn tí kan mo feel that nípa ẹ̀ hmm. but nísìn mo bẹ̀rẹ̀ sí máa rò pé àìpé Islam ṣẹ̀ṣẹ̀ tẹ̀kì right ṣe kan ní Nàìjíríà. alhamdulilayi. irú àfáà jami adégún àǹtí ẹ̀wọ̀n orúkọ kékeré tó sọ pé ó mislead wọn ó dẹ̀ máa sako àwọn àyà àkókò tó jẹ́ pé àwọn hmm. question bẹ́ẹ̀ lọ́wọ́ wa hmm. a máa lè dáhùn ẹ̀ hmm. ní UK ta wà yìí ó níbi kan tó máa ń pè ní speakers corner níbi wà tó jẹ́ bíi convert àwọn náà wọ́n ṣe mùsùlùmí tẹ́lẹ̀ o kò gbà káàgbọ́ èèyàn dé ẹ bó ṣe máa ń defend Islam pẹ̀lú mọ̀. Hmm. so ó yà mí lẹ́nu pé irú just because afa ajami kìíní yẹn ó dàrú mọ́ ọ lọ́wọ́ pẹ̀lú ọ̀fẹ́ ọ̀fẹ́ wà disgrace hmm. ọ̀fẹ́ wà disgrace tó fi kò dẹ̀ wà honest kò dẹ̀ wà sincere jábí ò wà honest kò dẹ̀ tún wà eh, sincere eh, even pẹ̀lú àwọn christian tó ń bá ṣe debate kò wà honest pẹ̀lú mo ní pẹ̀lú àwọn christian tó wà tó ń bá ṣe debate gan kò tún wà honest náà. ẹ nà ẹ nà o ara fáwọn èèyàn pé ah, èmi ò understand lè yọ màá kà ń pa ẹ̀ ọ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa ọ̀dẹ̀ gbogbo nǹkan wọn fẹ́ wá ariwo tó dálẹ̀ láti but yìí tó ni pé even sọ ta belief lókè táfàjà mi bá so àwọn gbọ̀ngàn ọ̀dọ́rú wọn la tún tún wá ń bá àwọn tó tún wá ń fún wọn nínú àwọn support bẹ́ẹ̀ so ó ó sad gan but um, ìgbà tẹ́mi wá mo wá ti ń rò láti bóyá bíi ìjẹta àbí nǹkan kan mo á rò pé ọ̀rọ̀ wọn kò yàtọ̀ sọ́rọ̀ àwọn obìnrin hmm. mo kàn fẹ́ fi mo kàn fẹ́ fi ṣe bí ọ̀rọ̀ àwọn obìnrin ni ṣẹ́rí báàsì ọlọ́run ti sọ pé um, káwọn àwọn ọkùnrin wa ó wà láti fẹ́yàwó méjì hmm. mẹ́ta mẹ́rin yẹn. Hmm. tó bá fún àwọn obìnrin kan láyè ni àwọn èèyàn á yọ báàsì ẹ kúrò ní Quran hmm. Hmm. wọ́n á yọ kúrò. ẹnì mo kàn ń wo pẹ̀lú brain tèmi ní sèé o tó bá fún àwọn obìnrin kan láyè ni ọmọ yọ báàsì ẹ kúrò ní Quran. ṣáyọ̀ yá sínú wọn ṣáyọ̀ sínú wọn ti. àwùjọ bìlẹ̀ àwùjọ bìlẹ̀ mi ò ní sínú wọn inshallah. inshallah inshallah wọ́n <laughs> á wò pé ṣẹ́mọ̀ tó bá fún irú wọn bẹ́ẹ̀ yẹn tó bá fún arike báàsì yẹn ó dísíkọ̀ fún ọ láti yọ wọ́n bẹ̀rẹ̀ sí máa wá àdìs tó bá jẹ́ pé kí wọ́n fẹsẹ̀ bá àṣẹ ẹ̀rù nẹ̀ kiri hmm. wọ́n á fẹ́ máa gbégo ti rí àdìs náà bí ṣe padà rí ọ̀rọ̀ àwọn ọkọ̀ ìrù àtàwọn báńkà mi hmm. bí ṣe padà rí ọ̀rọ̀ ṣìṣe jẹ́rùsán. kọ́tà fi rí ìsìndọ́là kan ṣe ni wọ́n pàfẹ́ máa gbégo ti gbogbo àwọn àdìs tó bá fi ìṣòro fẹsẹ̀ àwọn nǹkan tí kò bí hmm. píìsì fún ọ àwọn nǹkan tí kò bá sí wọn lọ

hello hello ó tún gà bíi rè plus three five one àti gbọ́dọ̀ pẹ̀lú hello wa aleykum salaam wa rahmatulah ẹ bá a sọ̀rọ̀ sókè díẹ̀ wa aleykum salaam kẹ́ ń gbọ́ wa. ok Sulaiman ẹ káàbọ̀ sá mo fẹ́ ìjọba ni wọ́n mú ní kí n gbà sí bẹ́ẹ̀ ni wọ́n sáré jáde o. ok ẹ kọ́ lọ bèrè àbí ọ̀dọ̀ mùdírù ẹ lọ bèrè àbí ọ̀dọ̀ mùdírù the prof ẹ lọ bèrè lọ́dọ̀ ẹ gbọ́. ẹni mo máa ń sáré jáde àìsàn ẹ̀rọ jáde sọ yẹn ni àti yóò lè gbọ́ra torí kò jẹ́ èsì kọ́lẹ̀ bẹ́ẹ̀ gbọ́ lẹ́nu mi lẹ́sìn mo máa ń sáré jáde ẹ̀gẹ́sì. ẹ̀yin lẹ́yìn fi sùúrù bẹ̀rẹ̀ ṣáà ìpín yẹn ló ń fi yín ní ẹ̀mọ́ mi ní. ok ìbéèrè tí mo fẹ́ béèrè. ok kí lẹ fẹ́ béèrè. àkọ́kọ́ àkọ́kọ́ ẹ bá lè fi pàtó wá lórí pàtí sáúsì àárẹ̀ pa jamal kàfíńtì. aṣojú ṣe ok. ẹ̀ẹ́dẹ̀ẹ̀dì ẹ̀ẹ́dẹ̀ẹ̀dì ẹ̀ẹ́dẹ̀ẹ̀dì ẹ bá lè fi fúgàmù lórí pàtí sáúsì pa yẹ́mẹ̀rì. ok. ẹlẹ́ẹ̀kẹta. Okay àti wa ní orí fásitì amẹ́ríkà àti saudi ok ok tọ ẹni bọ́ọ̀rọ̀ rà èpèlè dínkù yìí èpèlè máa ń ṣe yìí. ẹ má wulẹ̀ de pé sí i. Ah, ah. ẹ fara balẹ̀ ah, ẹ̀yin ló kára ọ̀rọ̀ yìí o gbogbo onítẹ̀jì àlùkò. ok ok. Okay àwọn kí àwọn ọ̀sẹ̀ inú dẹ̀rù kó ìlà tó ń kó ẹgbẹ̀rẹ̀ pé ìgbà wà gẹ́gẹ́ náà ti ṣe fún amẹ́ríkà ìfà ìjẹ́lẹ̀ àmọ́ kò fà. ṣé kí n gẹ́jì ibi ẹ̀ ṣé kí n gẹ́jì ẹ̀ló ẹ̀ló àní ẹgbọ́ ẹ̀dí ẹ̀gbọ́ ah, ah. ọ̀. tọ́ ó dáa kẹ́ ẹ máa gbọ́ sẹ́mi náà fẹ́ sọ ẹ̀ló ẹ̀fẹ́ gbọ́ ìbéèrè mi àkọ́kọ́ rè ìbéèrè mi àkọ́kọ́ rè kí ló dé tẹ́ ṣe rò ó pé dandan ni kí n ṣe fàtúwá lórí ọ̀rọ̀ Khashoggi àti kí lọ́dọ̀ kejì rẹ̀ àti Saudi àti Yemen kí lọ́dọ̀ kejì rẹ̀ pé mo gbọ́dọ̀ kọ́kọ́ sọ̀rọ̀ lórí ẹ̀ kí n tó lè jẹ́ mùsùlùmí gidi tó fi wá jẹ́ pé tí n bá ti sọ̀rọ̀ lórí ẹ̀ mi ní bọ́ọ̀lù dáadáa kẹ́dẹ̀ fún mi lẹ́rìí ni o ẹ̀rí láti inú àlùkò àti inú súnà ẹ̀rí tó ní dandan ni kí n sọ̀rọ̀ lórí ẹ̀. ẹ̀rí ni wípé ayé rí Saudi Arabia pé ni gẹ́gẹ́ bí Islam lágbàáyé ok ní sáà gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí lágbàáyé tí wọ́n jẹ́ nídà mùsùlùmí lágbàáyé ní sáà bí bá wá ṣe ayé rí gẹ́gẹ́ bí ẹ̀sánpù pé Islam ní àṣẹ nìyẹn. ok ṣé bá lọ gbogbo western ó láwọn àlàyé mo ní ẹ fún mi lẹ́rìí ẹ fún mi ẹ̀rí kọ́ lẹ́ fún mi yìí o àlàyé lẹ́ ń ṣe o alẹ́rìí tó sọ pé dandan ni kí n sọ̀rọ̀ lórí tí Saudi ṣe fún Yemen àti tí Saudi ṣe fún Khashoggi ẹ̀rí wo ló ń dandan ni kí n sọ̀rọ̀ lórí ẹ̀ tóbi wáyé pé tí ìbá ti sọ mi ní kò yọnu Ọlọ́run ẹ fún mi lẹ́rìí tó bá jẹ́ pé ẹ fún mi lẹ́rìí tó jẹ́ dandan pé kẹ́ ẹ fèsì lórí kí n bá sọ. ok ẹ ẹ ṣe gan ẹ ṣe. mo ní máa jáde ok mo ti pàtó wá lórí tí mo ti bá sọ. ẹ o kí ló mú tẹ̀ ní pàtó wá lórí tí mo ti bá sọ. ẹ ṣe gan ẹ ṣe gan ẹ ṣe ẹ jẹ́ ń sọ̀rọ̀ ẹ ti bèrè pẹ́sẹ̀ lọ tèmi ẹ fẹ́ yóò rí ti yín dáhùn èyí máa wá darí lóun nísìn àkọ́kọ́ ọ̀rọ̀ mùdírù ẹ dáhùn náà ẹ yóò dáhùn ẹ kàn parabulé tì ẹ gbọ́ kẹ máa gbọ́dọ̀ yàtọ̀ ẹ gbọ́. ayélujára ní pé saudi ni orísun. ooo ẹ jẹ́ iṣọ́ tèmi ẹ wo ẹja abẹ́rẹ́ mi eléyìí kẹfẹ́ rojọ́ ni ẹja agbọ́tẹ lomi ó ń sọ̀rọ̀ ó gbọ́ àlàyé ontario àbí lókè ọdún eléyìí plus one six four seven àbí ontario náà tẹlifóònù yìí kọ̀ ontario. orí ètò lẹ́wà bẹ́ẹ̀ ni o. alihamdulilayi n kí ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ lọ́wọ́ yín ṣe kàbẹ̀rẹ̀ kí n. náà. ah ẹ má jà sọ béèrè ohun mọ́sálà gidi ọkùnrin ń kànfẹ́ dá wàhálà lẹ́ǹkẹ́ ni. ẹ̀bọ̀ tó dáa ká fún ní kẹ́rí irú wọn mi mọ̀ bí nàìjíríà ló ti ń pè àbí. no kí ló pẹ̀lú ẹ̀ Portugal ló Portugal. ẹ̀kẹ́ irú wọn máa ń kàn rò fáwọn lajú. ok wọ́n ṣe béèrè irú béèrè ẹ dákun ẹ jẹ́ mi dá láàrin ìṣẹ́jú kan. ok fàbọ̀lá ṣe. alhamdulillah. ṣe rí um, ṣé mo jùlọ lórí ètò báyìí. orí ètò náà ọgbà yín náà gbọ́ yín gbogbo tẹ̀ sọ́lá tààrà ọgbà yín gbọ́. alhamdulilayi wa salatu wa salam ala rasulillah ìbéèrè tí ẹni tó béèrè béèrè tó béèrè ìbéèrè kan táwọn èèyàn kan rò pé àwọn àwọn lajú wọn á fẹ́ máa wá béèrè béèrè lọ́wọ́ àwọn kan rò pé wọn lajú lajú yẹn máa ń wá látara sí yẹn ká ìwé rò pé òun lajú ọ̀làjú yẹn lè rò pé nítorí òun gbé outside the country òun lajú tó fẹ́ gbéjà sí pé èèyàn kàwé èèyàn gbé outside Nàìjíríà kó túmọ̀ sí kó lajú o ẹni tá à ń pè ní civilization ìmọ̀ là ń pè bẹ́ẹ̀ ìṣerú aṣọ téèyàn bá wọ̀ ìmọ̀ ìmọ̀ téèyàn bá ní. ọ̀pẹ jẹ́ nsáré sọ̀rọ̀ nípa ẹjẹ́ sọ̀rọ̀ nípa ti arákùnrin ìfẹ́ nípa ọ̀rọ̀ Khashoggi àti àti ntí Saudi ṣe ní Yemen ẹ̀dá gbogbo èèyàn tó ń gbọ́ mi ẹ lọ gbọ́ iye wípé ìyàtọ̀ wà láàárín àwọn àfa ẹ̀sìn ìlú àti àwọn tí wọ́n ń ṣe ìlú. ṣe rí ẹni tó jẹ́ ọba Saudi àti gbogbo ayé náà jẹ́ ni àwọn àfa ó yàtọ̀ àwọn tí wọ́n ń ṣe ìlú politician náà ni wọ́n máa jẹ́ ìyàtìjú náà ni wọ́n máa jẹ́ báyìí máa ti pàdé politician Saudi kò yàtọ̀ Ghana kò sí politician àwọn ìyàtọ̀ díẹ̀ díẹ̀ ló lè wà lára wọn torí ibi tí wọ́n ti gbé àmọ́ falsafa philosophy political philosophy they carry the, the same thing in their head ọ̀kan ló gbọ́ wọn ní lọ́rọ̀ ṣé kí wọ́n wá ṣẹlẹ̀ ní mùsùlùmí ẹ̀yin máa bèrè wípé ẹ kí ni táwọn yìí ṣe níṣẹ́ máa bèrè wípé àwọn àáfàá tó já àwọn ẹlẹ́sìn nínú táwọn yìí tí wọ́n sọ̀pọ̀ sí táwọn yìí ṣe yẹn àbí ẹni tó jẹ́ olóṣèlú kò ń lè fi gba ìjọba ó lè fi lágbára ó ti ṣe yẹn náà ló ṣe ní Amẹ́ríkà bẹ́ẹ̀ náà ló ṣe ní Britain bẹ́ẹ̀ náà ló ṣe ní Ghana bẹ́ẹ̀ náà ló ṣe ní Togo tó ti rí nìyẹn ó dìgbà tá a bá béèrè pé ẹ̀sìn inú ìlú yẹn ṣe ẹ̀sìn sọ̀pọ̀ sí tí wọ́n ṣe yẹn èèyàn wá lè fún ẹwà tábà rí bẹ́ẹ̀ tó sọ̀pọ̀ sí ẹ̀sìn àwọn afá àbẹ́sọ tí ò dáa àwa lè fi fún ìgbà ó sọ kan ló fẹ́ máa ń rí tó ń ṣẹlẹ̀ láwọn ìlú yìí àwọn olóṣèlú ṣe ti wọn lọ́tọ̀ kódà àwọn àfáà mi ò sọ fún wọn pé tọ̀ ẹ má ṣe báyìí wọn ò gbé àfáà mi olóṣèlú yóò gbé àfáà yẹn wọn ò kúnlẹ̀ mọ́ a lè sọ yẹn di ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ìlú nìyẹn àlàyé tí mo fẹ́ jẹ́ káwọn èèyàn gbọ́ yìí nìyẹn tí wọ́n máa ń gbẹ́rẹ́ náà irú ìbéèrè bẹ́ẹ̀ pọ̀ tó máa ń dáná àfáà yẹn mm. sáúdì ṣe báyìí sáúdì ṣe báyìí àtìmọ́lé ni ò túmọ̀ pé islam faramọ́ inú yẹn. tó ti yé ok ajẹ́rẹ́ ẹ̀ tí mo fẹ́ ṣe ọ̀rọ̀ kàṣókì àwọn ọ̀rọ̀ míì tí wọ́n ń sọ yẹn kò ní í ṣe pẹ̀lú àwọn àfa ìlú politicians ló ṣe tó bá wọn àwòdẹ sọ pé Salman ló pa wọn mẹni tó pa kò sẹ́ni tó mọ̀ àwọn lè bírù yẹn lóyún náà táwa ní pé sáwọ́dí tẹ̀ sọ́pọ̀tì lọ́nà ẹ̀sẹ̀ ilé. Ah, ẹ má bínú sá kí a tó lọ sá kí a tó lọ sá kí a tó lọ sá eh, alhamdulilah salatu salam mo fẹ́ mọ́mọ́ dá sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ bọ̀ pọ́ìntì pé eh, Salman kọ́ ló pa àbá mi tó pa ìjọba Saudi náà padà padà ṣèrọf ìyẹn ni pé àwọn náà padà juwọ́lẹ̀ pé ẹ́mbáàsì tí Khashoggi wọ̀ níjọ náà dó analysis táwọn ṣe àwọn náà fi politics sí i ipò wọn àtàwọn tọ́jọ wà ń bẹ̀ ni wọ́n jọ bẹ̀rẹ̀ jà ó ní wọ́n jọ fi pé ikú dé now àwọn náà padà admit so pẹ̀lú pé wọ́n ti admit yẹn ọ̀rọ̀ yẹn ò nídìí ká pé a máa sọ pé àbọ̀ mọ̀ ń pa ẹ̀ ìyẹn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì èyí tó burú ni pé a gbọ́dọ̀ wá dárúkọ individual gẹ́gẹ́ bíi pé MBS òun gẹ́gẹ́ ló rán wọn ó ti ní òkè òun kọ́ lòun rán wọn ní tó sọ fún wa nìyẹn tábàjọ déwájú ọlọ́run àjọmọ lọ sọ ìyẹn tẹ́lẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ìran olóṣèlú ló máa ń ṣerú ẹ̀ yẹn ní tẹ́sán lẹ́ẹ̀kan ní ká fi hàn fásáì ìran àwọn olóṣèlú ló kò síjọba tí òkè ń parú àwọn èèyàn tán bá rí i pé ó ń dí àwọn lọ́wọ́ níbi ìjọba àwọn so káwá gbọ́rọ̀ yẹn náà kò wá sọ olóṣèlú nìkan àwọn àfáà oníbídíà yìí náà máa ń ṣe bẹ́ẹ̀ òun láti ló máa rí tọ́jú máa láwọn àfáà lẹ́wọ̀n alimamu ahmad ibn hanbal àwọn jàmíyà nípa ọ̀rọ̀ fitna khalqul quran ìgbà tó rí táwọn làwọn níjọba wọ́n rẹ̀ imamu ahmad lẹ́wọ̀n ibn taymiya àwọn àṣàyírò àti àwọn mọ̀tòlídì àtàwọn mọ̀tẹ́sílà àwọn náà kóbò ìgbà tó rí pé òun ni ò jẹ́ káwọn gbádùn wọn padà àrùn náà lẹ́wọ̀n so bó ṣe máa ń ṣẹlẹ̀ náà nìyẹn ní gbogbo ìjọba táwọn èèyàn kan bá ti wò pé ẹni yìí ń challenge wa ẹnì kémi náà máa ń pọ̀rọ̀ kan lówe gbogbo orí ìtawà náà ń ṣe yìí sìn èkó yìí a mọ̀ fáwọn táwọn ta sí iná lẹ́kọ̀ọ́ so kò sí plọ́ọ̀tì tán lè ṣe láti pé bóun làwọn ṣe lè gbé eléyìí náà tó gbọ́ àwọn tó bá ti wà ní politics àbáwọn àfa àtọ́bárò páwọn làwọn làwọn politician gbogbo wọn náà náà máa ń ṣerú àbòsí náà ìdẹ́mi wá fi ń pé challenge ọkùnrin yẹn ni pé ìgbà tí ọwá ní tí ìbá ti wá sọ̀rọ̀ ń pa ẹ̀ ẹ̀ ṣé kó ní ìnira nu ọlọ́run àbí àbí mi ní bálíkì àmọ̀ dáadáa wọ́n gba ó ṣe kí ló sọ ọ́ di dandan ẹ kí ló sọ ọ́ di dandan lé mi lórí tó ti wá béèrè ké eh, kí ló sọ eh, ti mùdírù dandan lé mi lórí tí mùdírù rè àjọ wà nínú ìlú ni àfáà ni wọn àfáà lèmi náà mùdírù bìdìbì pé àwọn kéwù èmi náà bìdìbì pé mo kéwù mùdírù bìdìbì pé àwọn ń ka síra èmi náà pé mi náà ń ka àwọn mi náà ń ka síra wọn dẹ̀ gbé tiwọn wá èmi náà gbé tèmi wá so èmi àti mùdírù jọ ń fìmọ̀ táka ni so àwọn èèyàn dẹ̀ jọ ń gbọ́ wa eh, ẹ̀hẹ́n ẹni bá dẹ̀ rí òdodo ń bẹ̀ náà máa mú so ọ̀rọ̀ kàṣíkì wọ́n pààyàn wọ́n pààyàn so ẹ̀hẹ́ yẹ́dọ̀ ọmọ continue so ìgbà yìí látọ̀rọ̀ mi kìí yá mọ̀ bẹ́ẹ̀ni. so mm. ní òní ìdífẹ́ nìkan ló ṣe é àti abdulhakeem ló dúró sí modiru eh. kò ní ìdí anybody bó ṣe ṣẹlẹ̀ níbi iṣẹ́ ibi iṣẹ́ ibi iṣẹ́ òyìnbó bó ti ṣẹlẹ̀ náà nìyẹn àwọn kan parọ́ àwọn kan nígbà àwọn parọ́ àwọn kan nígbà ìdílé nìyẹn má dárò àwọn bẹ́ẹ̀ lọ. Eh, jazakumullahu khair aláwọ̀ mm. bá a sọ ilé ẹ̀sán olórí barakallahu fikum. Eh, naam naam wa alaikumus salam wa rahmatullah ọlọ́run abára san ilẹ̀ sàn lórí. àmín and invariably politics àti religion in ọ̀tọ̀ọ̀tọ̀ ni tó kẹ́ni ẹ mọ̀ ẹnu bá tún ṣèkì mo fẹ́ kó jẹ́ pé gbogbo èmi làwọn tíra tẹ fi hàn wá yẹn ẹ má bá wọn lọ tẹ̀sán nípa ọ̀pọ̀ ìtàn ó kàn all the time I'm máa ń defensive mọ̀ à ń dìfẹ́ǹ gbogbo nǹkan ọ̀rẹ́ kan yẹ ètò ìbátúlé àpòjì tiẹ̀ náà. ok ó ti yé mi ó ti yé mi. ok. táwọn alágbọ̀n ni. Hmm. ẹ ṣe ń. ẹ jẹ́ ẹ jẹ́ ń ṣe báyìí ẹ jẹ́ ń ṣe báyìí lẹ́tà eléyìí wọ́n kọ ní nineteen seventy eight tí ìrọ̀rùn pọ́ìntì alákọ̀ọ́kọ́ tí wọ́n ní pé kí mùdírù ṣe kọ́kọ́ lẹ́tà ìtìdáàrù pọ́ìtì aláwọ̀kọ́ máa kẹ́kà wọ́n ní ẹ̀sùn ìgbéraga sí ẹnikẹ́ni nínú ìwà àti ọ̀rọ̀ láì kò ní àyàfi sọ ẹ̀sùn yìí ṣé kálákùn fi kan mùdíù jọ nìkan lọ ó wà nù tíra yìí o èmi kọ́ mo kọ́ tíra yìí àwọn tó mọ mùdíù dáadáa ló kọ́ ìtì àmọ́tún wà àmọ́dá wà ìṣàhàt hawla sheikh mashur ramadan jibril the doctor abdulbasit ọmọ bàbá àlèkè tuwi olókọ so ẹ̀sùn náà ṣé bá wo ẹ̀sùn yẹn sìn ẹ̀ sheikh sauban Eh, nínú tíra àwọn ìyá òun òsì tó ti bá mú yẹn náà jáde àwọn náà ní pé bọ̀dá àwọn ọkọ̀ sínú tíra wọ́n dà sí sọ lọ́rọ̀ ike bí kí wọ́n máa fa wàhálà ẹ̀ẹ́ kan máa fa wàhálà náà wà tábà àwọn eléyìí tó wà lẹ̀ yìí náà ń sìn àìlójútì ẹnìkan ni ó mú yàn náà máa takọ̀ àbú rírà kí ẹ̀ máa pẹ̀lú oní tí ń jẹ sàárà ọlọ́run ṣàánú wa ó bàdì gan wàláì a fi encourage àwọn dókítà kí wọ́n bá wa snap ẹ̀ ká ṣí ẹ̀ fáwọn èèyàn káwọn èèyàn kà á Tẹ́lẹ̀ àwọn tó jẹ́ ìjẹta sọ̀rọ̀ ń pa àwọn èèyàn yìí. Ṣé ìjọ mọ́? Ah, Ọlọ́run ṣe lọ́nà ọmọ ìrìn là. A gbọ́dọ̀ máa tá kìtì wọn. sáré kọ̀ dẹ́sì kìíní kan, ọ̀rọ̀ politics àti ẹ̀sìn. A lè separate láàrin méjèèjì. Ẹ̀sìn dá sóṣèlú, but báwo lẹ̀sìn ṣe dá sí òní? Àwọn olóṣèlú wa ni pé àwọn náà máa wá sóṣèlú wọn fún ara wọn. Bá bá ṣe wá ń ṣe tó bá bẹ́sìn mu àbí kò bẹ́sìn mu. Ṣé nǹkan tí mo sọ ni wípé àwọn politician make decision wọn. kò base lórí religion. ayiwa ayiwa ẹgbàá ẹgbàá ẹgbàá. politician ọ̀tọ̀ religion ọ̀tọ̀ ṣe. ayiwa ayiwa ti yé mi yé mi politician. àwọn tó pàtàkì sójì kò ní í ṣe pẹ̀lú àìkú. kò ní í ṣe pẹ̀lú Islam. kò ní í ṣe pẹ̀lú Islam. ayiwa ayiwa. politician ni ó wà àǹgbẹ́ ṣe sọ ó wà everywhere ó wà ní nàìjíríà yìí náà báwọn àfáà ẹlẹ́bọ tó ń pààyàn sí ṣe báwọn náà ń dé náà ìpín ọ̀fìn kára mu ṣe báwọn àfáà ló ń borí èèyàn ṣe báwọn àfáà ló ń ṣe gbogbo ẹ̀. ẹ ti bẹ́ẹ̀ ṣe ọlọ́run àbáwá fún ṣáàlù. ẹ ṣe jọ ìjà aleykum salaam wa rahmatulah plus three five eight double nine gbólókọ sí. naam. wa aleykum salaam wa rahmatulah. wa antum akramakum allah wa hayyakum allah ọlọ́run bá wa ṣe àlékún dáadáa rẹ̀ fún yín. àmín àmín. ẹ wo mo ti ní ìlú méjì kọ́ lé ní nínú pé lánàá tí mo ní kẹjọ kẹba wá time pé máa bá wá program kan ṣe tó máa ká máa mọ̀ kọ́ rárá bẹ́ẹ̀ni àyà tèlè Sheikh Adam àti Abiola. ok ní mo ní hajj kan náà ní agbègbè dání. ó oh, ó oh. mo ti rántí. Ah. nítorí wá pè lé mi ní ọ̀pẹ yìí. Ah, mi mọ̀ bóyá oko ló wà ní Portugal. ẹ má bu ẹ má bu ẹ sọ̀rọ̀ níta. Ah, ó máa gba kéèyàn bu yéésù lélẹ̀ torí pé téèyàn bá ti ń ṣe ìdùnnà jì nìkan tí ò yẹ kéèyàn ṣe ìdùnnà jì pa ó hmm. yẹ kéèyàn kéèyàn pò ń tọ̀ ní ara oko ní ọ̀rọ̀ pàtàkì ìgbà tó wá jọ ẹni tí ó wà lóko tó wá ń hùwà ara oko. Hmm. aláṣẹ bílẹ̀ mìsàl nàìjíríà lápèjú oṣù tó hmm. bá máa wí tó bá máa wí wá ní ìlú àpá Hmm. àbí bẹ́ẹ̀ kọ́ ni ìpín tó jìnnà sí tó súnmọ́ àlùjẹ náà lélẹ̀ tó túmọ̀ sí pé tá a bá fi ṣe yastik ọ̀rọ̀ ẹ̀sìn kò tí ì pọ̀ jù tá a bá expect kí n tó jọmọ́ rẹ̀ kọ̀ọ̀ká níbẹ̀ kò tí ì pọ̀ jù hmm. nínú expectation wa àti ìkọ̀ then why ni ó jẹ́ pé àwọn tó ń ṣẹlẹ̀ nílọrin náà máa ṣẹlẹ̀ ó jẹ́ pé ìjọba ìjọba dẹ̀ máa máa hùwà tí wọ́n tí ò bọ́rọ̀ ẹ̀sìn lọ hmm. káwá tó lórí pé gbogbo àfáà ti ẹ sọ fún ìjọba ń ṣe ìkọ̀dá gbogbo ilẹ̀ ní ilẹ̀ ní pé bọ́ọ̀lù hmm. ní ti dáadáa. ó yẹ kí òde jẹ́ ká lè sọ pé a mọ̀ pé Ìlọrin ìlú ni àwọn ìjọba òṣèlú ni hmm. àwọn àfáàní. Hmm. ìjà máa bá àwọn àfáàfà ló lórí ní ìlú ojú pé kí ló dé ẹ tí nǹkan báyìí tó jẹ mọ́rọ̀ ẹ̀sìn ń ṣẹlẹ̀ tẹ̀lé ní pé kò bẹ́ẹ̀ sì lọ tẹ̀lé ń ṣe àti tẹ̀lé táwọn èèyàn ń ṣe tí ò bẹ́ẹ̀ sì lọ tẹ̀lé sọ àti bẹ́ẹ̀ ni òun ṣe òṣèlú títí ẹ lọ ó ní ó ní aláì pẹ̀lú amẹ́ríkà ó dẹ̀ ń wá bẹ́nẹ́fìtì pẹ̀lú amẹ́ríkà bàbá bọ́ sórí kéèsì ọ̀rọ̀ yemen bàbá kẹyọ ọ̀bẹ ìbọ̀kọ́ ètò ìdọ̀rọ̀ òṣèlú ni. ó kà lóyún tó bá dẹ̀ ti dọ̀rọ̀ òṣèlú benefit ló kálukú màmá wa individual àwa benefit government sí government àwa benefit. nàìjíríà lẹ́ni tílẹ̀ mọ́ olórí wa mùsùlùmí ni ó ní connection pẹ̀lú israel because benefit tó máa rí ń bẹ̀ tó máa favour country ló ń wò kò ní wù tọrọ ẹ̀sìn mọ́ hmm. àbí hmm. so bó ṣe rí lọ nìyẹn òun wá tó lórí pẹ́ẹ́nì kan gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ bá ti sọ̀rọ̀ yìí má nílò pé kí ní kan. ọlọ́run orúkọ alikámọ̀rì ń dàbí jẹ. gbogbo lẹ lárúbáwá oníbọ̀lọ̀ dáadáa gbogbo lẹ lárúbáwá pátá lórí bó ṣe rí yẹn náà. ibùgbà hmm. tí mo bá arákùnrin bẹ lórí oyè àwọn àmọ́ tí ń gba ẹ̀rọ lọ́ọ̀lù tán lórí ló lè kọrí àfa àti tí mo bá rà sí fara mi nà ń hmm. torí pé kí ni wọ́n tako iṣẹ́ òṣèlú rẹ̀ táwọn bí mi pé o ṣe ń ṣòṣèlú ilé òun àfẹ́ ti páàsì kan nípa ọ̀rọ̀ ẹ̀sìn òun dẹ̀ bá láìpẹ́ títí ẹ lọ pé bóun ṣe máa ṣe nílé torí ó rí benefit tó máa favour ìlú níbẹ̀ hmm. kò lè ṣe tó kàn pẹ̀lú ṣáìdì tẹ̀sùn. Hmm. so ilé tó sọ yẹn ó sọ dàsá pa rẹ̀ ni tó bá fẹ́ ká fóun ní officially kó náà sọ fáwọn àwọn gúúpù àti àwọn àfáà lọrin pé wáyé táwọn náà bọ́ síta wọn sọ̀rọ̀ tó jẹ mọ́ nípa tí gọ́ọ̀mẹ̀ntì ṣe tí ò dá nínú Ìlọrin gbà yẹn hmm. pé wọ́n ní sọ because kò sí tó kàn wọ́n pẹ̀lú ẹ̀ hmm. ìjọba ń ṣèjọba tiẹ̀ lọ tó jẹ mọ́ rẹ̀ làwọn náà máa mójútó

èèyàn tún bì. àbọ̀lọ̀ bá mi sọ̀rọ̀ kà sún jìrù kìtàbù àsúnà. ó wá ní táwọ̀ bá sọ. alẹ́sì tàbí ẹ̀tíṣẹ́ tí inú fi jẹ́ pé tí tí orin tí orin bá fẹ́ téèyàn bá máa tẹ ẹyin àti téèyàn fi orin tẹ ẹyin nù. Hmm. tó kọ́ sí pé ìwọ̀ ọ̀sẹ̀ ni wá ta bá sílẹ̀ tó bá lọ bẹ́ẹ̀ ó ti fi lọ̀ wá nìyẹn. Eh, jazakumullah eh, ah, ọlọ́run sọ ilẹ̀ ẹ ṣe gbẹ̀sà. hello. àbí ẹ̀dùn yóò dúró ok naam plus nine seven one. wàhálẹ́kùmù sàlámù rahmatullah. ẹ kà lọ́rùn. ọ̀sán àwọn ẹ̀ka àṣọ́njú wa o. ọ̀rọ̀ mi èèyàn pètò. o fẹ́ kó bá tó wọn. bẹ́ẹ̀ ni orí program ládẹ́wà. ẹ má bínú pẹ̀lú títí um, nínú fẹ́ bẹ̀rẹ̀ ìpínlẹ̀ ó jọ mọ́ ọ̀pọ̀ sí ìkọ́nà àwọn tó jẹ́ mùsùlùmí ní ẹgbẹ́ wa tí wọ́n pè tán nípa ọ̀rọ̀ oṣù islamic country oṣù islamic country. Okay. Ìyàgbẹ́ ṣàlàyé fún ọ̀rọ̀. Ilé lábánà làwọn náà wà nígbà yìí. Okay. A rí pé nǹkan tó ń ṣe fún àwọn lábáwá kejì tó jẹ́ Yemen, Palestina, ìlú ọ̀pọ̀lọpọ̀ àwọn Islamic country ọdún. Gbogbo ọ̀rọ̀ ọ̀bẹ yẹn. Mo kọ̀ ìyá ọ̀bẹ ni o, ó sì ní gbé mi fẹ́ bèrè o. Ó ti ń bẹ̀rẹ̀ nítorí ìtẹ́jú òmùlágbàáyé pé Saudi Arabia ló ń pa Yemen wọ́n yìí pa wọ́n ní ìjẹta ìjẹta àwọn ọmọ kéékèèké tí wọ́n lọ sí school wọ́n bẹ̀rẹ̀ ní rocket láti bọ́dà Saudi. ẹ má ṣe rí àárín yẹn ẹ má yẹ ká kẹnu bọ́ bẹ̀rẹ̀ ṣe ìgò Saudi pa Yemen là ń sọ ẹ má bínú sà ẹ má bínú sà ẹ má bínú sà kí ló dé tí Saudi ṣe ń pa Yemen jẹ́ àpá discourse bẹ́ẹ̀ ẹ jẹ́ ìdúgbò discourse bẹ́ẹ̀ àwọn Houthi àwọn Houthi tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Yemen náà discourse bẹ́ẹ̀ so ibi ìrànlẹ́ fẹ́ ká wọ náà ọ̀rọ̀ politics kọ́ làwọn agbélẹ̀ mi ẹbí jẹ́ mọ̀ wẹ́ẹ́ mẹ́wọ́n politics ẹ̀rọ bínú sà ẹ̀rọ bínú sà èmi dẹ̀rẹ̀ ń bá ẹni sùúrù ẹni dẹ́lẹ̀ ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ó ní mo ní láti kọ́mẹ́ntì kankan ṣẹlẹ̀ àwọn nǹkan tó ń dálẹ̀ yìí àwọn táwa yìí náà mọ̀ nípa ẹ̀mí ṣùgbọ́n tábà ti wọ náà ọ̀rọ̀ politics à nífẹ̀ẹ́ tá dàbí pé èèyàn ń support country kan against country kan ó gba àwọn tá à ń sọ ìlú Islam ní gbogbo wọn. sọ yára ẹ máa sọ pé Saudi pa Yemen ẹ bínú Saudi pa Yemen ó máa kú pé kí ni yámẹ́ni ṣe ó máa pé ẹni tán ṣe eléyìí sanwó ọtí kan pa wọn kílódé tí wọn ti kan pa wọn a máa discourse yẹn a wá fọ̀rọ̀ sílẹ̀ àní tá a ṣe pàtó lọ́sọ̀ ni pé àléyàn ń bú àbúrò rẹ̀ rà ó ní ń jẹ sàárà yíta pàtó lọ lẹ́yìn nìyẹn ìyẹn ni kẹ́yẹ́ ká kọ́ méje lórí àwọn yẹn ti fẹ́ gbé wa kó mi ta wà ẹ má bínú ta. ẹ kúrẹ́sàn kejì tó tẹ̀ bó mi ó gbẹ lórí àbí ṣẹ̀gbẹ́ mi. sójọ mọ́rọ̀ tá à ń sọ yìí báyìí ẹ má bínú sójọ mọ́rọ̀ tá mọ́rọ̀ tá à ń sọ yìí. Ọya ọya. Ọjọ́ mẹ́rin sáà sọ yìí. Ó yá ìbéèrè. Every talk ló wà mí. Bẹ́ẹ̀ every talk gbogbo ẹ̀jọ́ tó wà mí bẹ̀ẹ̀ tábà ti kí wọn tán. Ìmáàmù wa ọmọ Jordan ni Ṣẹ̀ǹdẹ̀ ó lè máa ń fi àwọn ààyè ìbéèrè kalẹ̀. Dájọ́ everybody tó bá ti kí wọn tó bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ní ṣùgbọ́n lábàá padà já. Tó ti bẹ̀rẹ̀ àwọn ẹ̀ má béèrè. Tó ti kìí ṣe mi kan béèrè ẹni tó béèrè ọmọ Sudan ni. Wọ́n béèrè nípa àwọn hadith táwọn nǹkan tí mọ́mù wáyé sọ ó ní pé gbogbo àwọn àdìs tí àwọn ọ̀tà àbẹ́nà gbígbà wà kì í ṣe gbogbo ẹ̀ ló jẹ́ òjìnà nǹkan tí mo lọ sójú nípa rẹ̀ olùfà tí mo fi lọ́rù bá nípa ọ̀rọ̀ tàbí mo wà dé pé wọ́n kọ́ fi àdìs ẹ̀ kọ̀ fi kọ́ ọlọ́run pé àgbà lọ́sọ̀dọ̀ lágbájá ọmọ lágbájá bí ẹni ó fún wa ní sáàpù nípa ẹ̀kọ́kọ̀ ànábìwà Muhammad. mo ń bọ̀ ṣáájú dé ẹ má bínú ẹ má bínú ẹ jẹ́ àbẹ̀rẹ̀ kíní kan ẹ jẹ́ àbẹ̀rẹ̀ kíní kan ẹ má ti lọ jìnnà ṣé ẹ̀rẹ́ nìkan tó sọ pé gbogbo sàádé tó bá fi gbogbo àdìs tó bá ṣàfihàn sọ́dọ̀ sàádé ló lálàáfíà sẹ́yìn rẹ̀ tó sọ bẹ́ẹ̀ ni. ẹ ló ń tẹ́tẹ́ láti sọ wípé ọ̀rọ̀ tí àfa agagagi náà sọ náà nìyẹn wípé. ẹ má ti ara tá à ń sọ nìyẹn. ìdábàá àti ìdábàá náà kọ ẹ má dàpọ̀ ìdábàá gègé náà ń sọ kọ yẹn. irọ́ irọ́ káníyàn bá sọ fún wa gbogbo àdìsí kọ́ ni sọ yìí wù kò sẹ́ni tí gbogbo àdìsí kọ́ ni sọ yìí kò sẹ́ni tí àtakò yẹn. Àlọ́wọ́ tí a bá kéke ń sọ kọ́ yẹn ẹ mọ́ ṣáájú ẹ kàn máa ń lo ọ̀rọ̀ ẹ ní sùúrù ẹ ní sùúrù ṣé ara ọ̀rọ̀ yẹn náà nípa àbúrò rẹ̀ ra alátẹnujẹ ni sàárà ló ń jẹ káàkiri ẹ̀ ẹ̀ ní ìtàn bàbá igi jà sí lélẹ́yìí bàbá igi bàbá ẹni suru, ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹ má dàrú gbogbo ṣe máa fún àbíkí ẹni sùúrù ẹ má dé ẹni sùúrù ẹ má dọ̀rọ̀ ẹni bá ti ké máa farabalẹ̀ báwọn tó ké máa sọ bẹ́ẹ̀ bá ti dúró ẹjẹ́ káwọn tó wá ké sọ̀rọ̀ ẹ má wá dìfẹ́ǹdì irọ́ bíbá yìí ẹ má fi ọ̀dọ̀ dìfẹ́ǹdì irọ́ ẹni dìfẹ́ǹdì irọ́ ẹni dìfẹ́ǹdì irọ́ ọ̀rọ̀ tẹ́ tó ń sìn kò sẹ́ni tí ó ń bá àgbàfà àgègè jà sí pé gbogbo àdìsí kan nìṣọ́ ìyẹn kọ́ náà jà sí examples táfà àgègè mú wá táàdì ìtì báyìí dọ̀yìfù ni torí ìdí báyìí adẹ̀nirọ́lẹ̀ ń pa pẹ̀lú ìdíjẹ́ sọ yìí èyàn ní òmìnir tó ánù kọ́tílà náà sà wọ́n ní mọ́ pààyàn kiri anírọ́lẹ̀ ń pa èyàn ló wà nù àdìsí pé wọ́n lẹ́ni tó bá kọjá wájú àwọn èèyàn ipá àdìsí yẹn tó bá ti kọjá tó ń kírun lọ́wọ́ ẹ dá padà tó bá tún kọjá ẹ dá padà lẹ́lẹ̀kẹta ẹ yọ ìdà yọ ìdà ó kọ fìrúnlẹ̀ yọ ìdà

Dubai òkèlè àkílẹ̀ ah, ah, lóko Nàìjíríà ó yá. Nàìjíríà tẹ́bi náà kílẹ̀ lóko. Ṣé Nàìjíríà ṣé Dubai ni Kùránì àti Súnà ṣé Dubai ni Kùránì àti Súnà ni ẹwọ́ tẹ̀ ń sọ rẹ̀ Dubai. Ẹni Dubai wọn lẹ́yìn lóko. Ṣé Dubai ni Kùránì ń tẹ̀ ń kà? Ṣé Dubai ni àdìsí tẹ̀ ń kà? Dubai ló dùn yẹ̀sì fún yín na Dubai ló ti wá sí ìtọ́jẹ́ ìmọ̀lẹ́ sọ náà. Inú ti àwọn ìlú yẹn lẹ máa fẹ́ ní ìyẹn ṣe rí. Ẹ̀yin lẹ́ ń sọ tí ó yẹ wọ́n àṣì ń gbọ́, ẹ̀yin lẹ́ ń sọ tí ó yẹ kẹ́ sọ, wọ́n àṣì ń gbọ́, ẹ̀yin lẹ́ ń sọ tí ó yẹ kẹ́ sọ. Kán má dìyàn lóko Dubai, ìjọ lówó kọ́ nìkan náà ṣe, àyìmáyé ṣẹ̀ríà náà ṣe Dubai. So kán má ṣe òtúmọ̀ sí pé kò jọ máa rẹ̀ Islam. Iná sọ fún mudiru marika sọ pé mú àtọ ẹ farabalẹ̀ ẹ fara yín balẹ̀ ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ mudiru marika sì ni mú àtọ gbogbo ẹ pé sọ yìí wù ni kádẹ́ẹ̀tì ìrókò ó wà nù mọ́ àtọ́ àwọn tẹ́ máa discuss ni wá ní wọ́n ṣe ń Dubai wọ́n ṣe ń lọ ni wọ́n ṣe ń Kaduna kí ló kàn mí pẹ̀lú wọ́n ṣe ń Dubai. ẹ kí ló kàn wá pẹ̀lú Dubai. ìyẹn kọ́dà sáfù kọ́dà kẹ́ni kọ́dà kọ́mọ̀ ń Saudi ẹ̀gbọ́n kọ́mọ̀ ń Saudi. oya Saudi ṣe kọ́mọ̀ ṣe ń Saudi kò sọ̀rọ̀ mẹ́. wọ́n máa mu sìgá Saudi èèwọ̀ ní máa musiga. mu sìgá Saudi. ìlú tó mu Saudi wà nù wọn kẹwàá nítorí pé tí ẹ̀sílẹ̀ ládùúgbàlẹ̀ àní sàódì tí ogbóyin pariwo sàódì tẹ̀ ń pariwo sàódì ló mu sìgá jù so sàódì làwọn sọ yìí ti fi tán mu òdà kẹwàá nítorí pé kẹ má lọ ẹ̀hẹ́ kí wá ní ká ṣe sílẹ̀ sí ká máa lọ gbó nítorí ẹ̀ so kí lẹ́wọ́n sọ ń gbà yẹn ẹwà náà mú lùwà ju olóko lùwà yẹn àní ìkẹwà nu síra wa. nǹkan tí mò ń tẹ̀wọ̀ ṣe ti pé ẹni sùúrù ẹni ẹ má sì lè gbọ́ ẹ àbá. tó bá dijọ́ mi tó bá dijọ́ mi ìdámọ̀ sọ̀rọ̀ ni. naam. salaamaleykum sheik. wa aleykum salaam sheik ẹjọ́ ń lọ lọ́hùn sheik wàláì ẹ mọ̀ pé ẹ̀ ń tọ́ wa sọ́nà níbẹ̀ ṣe wà yìí. Ah. táà náà bá lè rí àwọn nǹkan tí ó yẹ kẹ́ ṣe tẹ́ ṣe ó yẹ ká lè sọ fún yín. bẹ́ẹ̀ni ó yẹ. so àmọ́ sọ fún ìdí ọ̀la tẹ̀lé pé ẹ ní admin lórí platform yìí torí àwọn tó máa wá ń constitute nuisance. wọ́n lè máa block wọn up kọ́ máa delete wọn so when tẹ bá ti rí dẹ̀ǹdẹ̀wùrẹ̀ mi tó bá ti pè wọlé ó ti yẹ kí ẹ tètè mọ̀ pé dẹ̀ǹdẹ̀wùrẹ̀ lẹ́ni ẹ pọ̀ tiẹ̀ ọ̀ pẹ́sọ̀ ẹ lọ pọ̀ tiẹ̀ ọ̀ ẹ sọ̀rọ̀ kúránà àtàdé ṣe ó sọ̀rọ̀ Dubai ẹ sọ̀rọ̀ Dubai ó sọ̀rọ̀ ṣé Dubai Dubai ni àkúránà àti ìṣúná. ó sì hàn wà láì oṣù yẹn. ẹ máa gbọ́ ṣẹ́rí kan tó máa ń fà ń gbà mí ni pé ìgbà tó máa fà ń gbà mí ni pé ẹlòmíín wà tábà ti explain àgbọ̀ èmi náà padà kọ́ ti ọ̀hún gbàgbé wípé à ń sọ nǹkan ó dẹ̀ múra ó ní ẹdú wà láti jọ̀dá ìwọ́ lọ bèrè àwọn àdìsá àwọn ọlọ́wọ́ ẹdú wà láti jọ̀dá. Ah, wọ́n mọ́ ní ìdáyà ó kárẹ̀ lọ ọ̀yá <laughs> àwọn àfẹ́ ẹlẹ́bọ̀ tó bá ti kọ́kọ́ ó wù ẹ́ ó wù ẹ́ láti kọ́kọ́ Ẹjẹ́ ló máa ṣe fún wọn nìyẹ. Ẹ ọlọ́gbà fún wa, ọlọ́jọ́gbà fún wa, ẹ ṣe gẹ̀. Ṣáàmù alẹ́kùn wa, mo ti rà. Náà. Lámàrí. Alẹ́kùn mo sọ́lá àwọn aráhùntúlá. Èmi ìṣòro ìwọ̀n yóò tí mo pè láti Portugal ni mo pè padà. Ẹ máa lọ, ẹ máa lọ, ẹ máa lọ, ẹ máa lọ, ẹ máa lọ, ẹ lọ́rọ̀ nígbà. فكرمكم الله يا شيخ وأنتم أكرمكم الله حفظكم الله لنا يا شيخ نعم شاي أبو مطمئنة لك لك أبوجا مرحبا بارك الله فيكم أبو مطمئنة لك أبوجا آمين شيخ ó àgbọ̀yìn mọ́ ó. ajá yín padà sí ẹ̀dá fún ṣe. a ti ń gbọ́yìn padà ní o. Ìdám. A ṣe ń gbọ́yìn padà báyìí, àgbọ́yìn mọ́ tẹ́lẹ̀. Àgbẹ̀sẹ̀ ń gbọ́ mi pé. À ń gbọ́yìn báyìí, bó wá ti fẹ́ stop lọ́la máa lọ kírun sí. Mo ní mo fẹ́ sọ̀rọ̀ kékeré kan. Ọ̀rọ̀ yóò dá yín padà sí fógámù aláàbíjẹ̀ ìta ẹja fún ẹja níláyé kékeré ní mo kàn fẹ́ lórí ẹ̀. Ah, ok, ìṣẹ́jú méjì tó lásìkò ní ojúbẹ́ tó báyìí. Four twenty five. Alhamdulillah. Mo ní sẹ́yìn lákòókò mo fẹ́ sọ̀rọ̀ ní orí ẹnìkan tó pè mí lánàá mo ṣáà láti pè mí àbíjẹ̀ta rẹ̀ ni èmi wọn sọ̀rọ̀ wípé àwọn máa ń tètè fún mi tẹ́lẹ̀ náà mi ò bóyá rántí ọ̀rọ̀ yìí. mo rántí mo rántí láàgbé jẹta bá kan jẹta. ó wá wípé ó yẹ kí n sọ̀rọ̀ kékeré lórí ẹ̀bí kí bóyá mo lè ní ìmọ̀ràn tí mo lè gbé lórí ẹ̀sẹ̀. ok bisimilá. mo ó kẹ́kẹ́ sí mo gbọ́ kẹ́kẹ́ yé nípa ọ̀rọ̀ àwọn èèyàn jẹ́nẹ́rálì especially nílẹ̀ Yorùbá wa. kẹ́rí tí ó bá jẹ mọ́rọ̀ mùdírù àbẹ́yẹn bíi tiwọn wọ́n máa ń gbàgbé ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n máa ń wo pẹ̀sìmáàsì. àkọ́kọ́ mi ẹ kéjì bẹ́ẹ̀ wálé pẹ̀sìmáàsì tẹ̀ ń wò bẹ́ẹ̀ kò ń ṣe pẹ̀sìmáàsì lòdì ìjọba fúnra wọn. Hmm. pẹ̀sìmáàsì Sheikh Adam ni. ẹlòmíì máa ń rí mímọ kúrọ́ dùn fún òbí léè tó jẹ báwọn rùdúrù tó jẹ téèyàn máa ń kó bí mo bí rúdẹ máa ń kó bí wọn tí ni wọn máa ń lò yẹn hmm. àwọn ẹlòmíín máa ń rí téèyàn ń kó rúdẹ àwọn ṣe rùdúrù ní ṣèkádàmù so ìbéèrè kan wá sọ́kà mi lọ́jọ́ yẹn pé ah, nígbà táwọn pariwo ṣé kádàmù ṣáà nínú ẹ̀sìn tó tọ́ ìmúdírù jẹjẹ fún rẹ̀ kí làwọn jẹ́ ti ṣe sínú Islam. Hmm. ó wá mú mi lọ́jọ́rọ̀ pé ìmọ̀ ìpàtà máa ń yẹ kó lù rà á nàìjíríà. èyí ìpàtà máa ń yẹ kó lù ká a àti hmm. ní bàbá rẹ̀ wọ bèbí kí ìwọ jẹjẹ sínú ẹ̀sìn. báwo bá ti wá máa ń sọ̀rọ̀ ẹ dàpọ̀ ẹ jẹ́ fún wọn ní wọn pé ọ̀rọ̀ ṣé kádàmù kọ́ ọ̀rọ̀ mọ́ríkàs kò lè lè hmm. ọ̀rọ̀ mòbílù gẹ̀ẹ́gẹ̀ẹ́ fúnra rẹ̀ ni. tó hmm. ẹ má máa kí ìdíje bóyá ṣé dáadáa mo ti gbìyànjú sí ní ẹ̀sìn ìṣẹ́ nígbàdàgbà mòbílù ń fẹ́ sìn jẹ́. bẹ́ẹ̀ni. ìyẹn ni mọ́sálà tá a máa kí kò ń ṣe pé mo yá ṣé dáadáa mo ti nǹkan báyìí àti bàbá ẹnì kan ṣe nǹkan báyìí. tó ẹ dákun ṣe gbogbo ìgbà tẹ bá ń ṣàlàyé ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ká máa fi ọ̀rọ̀ yẹn rinlẹ̀. ìṣòro táwọn ẹlòmíì ní òní pé ah, ah, ṣé kádàmù ọmọ ṣé kádàmù lẹ́nu àti ṣé kádàmù ló wà ní ah, problem pẹ̀lú ṣé kádàmù. mo rahimahullah mo dúró ń bẹ̀sẹ̀ jẹ́ àti lè máa wẹ̀ sí níran ẹ̀dá kan jẹ́ kí àlàyé yẹn máa kún fún àwọn èèyàn tó ìsìn náà. inṣàlá jazakumullah. jazakumullah kọ́ra. aláwọ̀ sanyí lẹ́sùn barakallahu fikum. àmín àmín kẹ́. ṣé kọ́ra ń jẹ nígbà. náà. السلام عليكم عليكم السلام wa الله Last question. Ẹjọ́ ṣé olóòtọ́ ló wà? Bẹ́ẹ̀ni sọ. Ẹ̀kẹ́ rà. Ẹjọ́ mo fẹ́ ti béèrè. ti dàgbà tí kó mi dáhùn sọ pẹ̀lú béèrè yẹn. Ọkẹ̀ tẹ̀lé pọ̀lẹ̀ lọ́sọ̀rọ̀. Ẹ ṣe gan. عبد الله سبحانه وتعالى بمنه وكرمه وعزه وفضله أن يزيدنا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء عبد الله سبحانه وتعالى كما جاء في ذلك وأنا سيدي إن آه، جزء سارة في أنا أنا nípa ìran lórí yóò ti pa fún òrera lórí ọba tó wá padà fi dáadáa gbẹ̀yàn àbú òrera tí ó fi ń bí àwọn ọ̀tá rẹ̀ nípa dáadáa gbẹ̀yìn ọ̀sán ni lọ́kùnrin ọ̀sán ni àbá àfẹ́fẹ́ wàhálà lè sọ àjọ ìfẹ́ yìí aṣọ ààrẹ pẹ̀lú àbúrò ìyá bàbá ìyá rẹ̀